di ipá ń wá mà àfojúsùn rẹ̀ ojú wípé òun fẹ́ kó padà já sí wípé ní gbogbo agbègbè ibi tó ń bá wà láyé òun ló wọ́n máa jẹ́ni tó nímọ̀ jù á sọ pé àfojúsùn rẹ̀ èyí tí ọ̀dà ni ní ti ń sèǹbárì ń bára kì í ṣe ní tí wọ́n máa tì torí rẹ̀ wá ìmà. إنما يطلب العلم لغيره لا لذاته wọ́n kì í wá ìmọ̀ nítorí nǹkankan àfi nítorí kí wọ́n lè bá a lò ó kí wọ́n lè bá a fi ṣiṣẹ́ kì í ṣe nítorí ìtara Allahu azza wa al fi nye wa irú àbùkù ààyè àti àìdá eléyìí tó wà nínú ìṣesí àwọn Yahudi àwọn ní tó àwọn náà ni nípa Allah àwọn náà lẹni tó ń kọ́ àwọn èèyàn lẹ́sìn àwọn ló ń pàkíyèsí wọn ṣùgbọ́n tó ṣe wípé tí wọ́n ń sọ fáwọn èèyàn kún ó ṣe àwọn gangan kì í ṣe. atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun. èèyàn á máa àwọn èèyàn láti ṣe dáadáa nígbà tó ṣe pé àkókò tẹ̀ ń pe àwọn èèyàn láti ṣe dáadáa gan-an lẹ́yìn gbàgbé ara yín tí dáadáa ń bá jẹ́ ń tọ́da tí dáadáa ń bá jẹ́ nǹkan kò ṣeé má ṣe kí ló dé tó fi jẹ́ pé ẹ̀yin tẹ̀ ń pe àwọn èèyàn lọ sídìí kí wọ́n ṣe gan-an lẹ́ẹ̀ṣẹ́ nígbà tó sì jẹ́ pé ẹ̀yin ló lu màá ẹ̀yin lẹ́ ń ka ohun tí Allahu báwọn èèyàn sọ nínú tírà rẹ̀ tẹ́ ń fi ń rí ní tẹ́ ń bá àwọn èèyàn sọ tí ẹ̀yin ò ṣe làákà yìí. torí ẹ̀ ìmọ̀tẹ́rì yẹn kò ní í dáa kò ní í nítumà wípé kíyìn ó ní kọ́ mọ́ wúlò fún yàn kò ní nítumà kankan rárá kápẹ́ ibi tí ìmọ̀ yẹ kọ́ darí ẹni sí àtòjíjẹ rẹ̀ níbi tí wọ́n mórí lé lábẹ́ eléyìí afáàn sọ̀rọ̀ nípa almunadara ká máa fi ọ̀rọ̀ wérọ̀ ká máa fi kùn lókùn kájọ máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ jiyàn lórí nǹkan kan pèsè bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kò rí eléyìí jẹ́ ọ̀kan nínú nǹkan tí tí máa ń láti ayé gbọ́n hàn tó pé olùmọ̀ kan. òun lè tara àmà rẹ̀ tọ́mọ̀ gbàgbọ́ yé nǹkan kan pé báyìí lórí ìgbà tí olùmọ̀mí ò sì gbàgbọ́ yé rẹ̀ bẹ́ẹ̀ olùmọ̀ tí ọ̀rọ̀ tiẹ̀ tí ọjọ́ tẹnìkejì ń nǹkan tó ń mọ̀ ni ọ máa ṣàlàyé tàn ká láàrin àwọn èèyàn ìgbà tí olùmọ̀ kejì náà ní tó yí òun náà tọ́mọ̀ àmàdájú lòun náà máa ṣàlàyé fáwọn èèyàn látàrí pé àwọn èèyàn ti ń gbọ́rọ̀ lọ́dọ̀ igun kínní kejì wọ́n ń fi tí wọ́n ń gbọ́ sí wàhù tí ọ̀jọ́ra wọn yóò máa wá wu ọ̀kọ̀ọ̀kan nínú àwọn olùmọ̀ méjèèjì ń láti fi yí ẹnì kejì rẹ̀ pé ń táwa lọ́dọ́gba kìí ṣe tí wọ́n sọ. eléyìí máa wá bí kí àwọn méjèèjì kí wọ́n fi agagbága. tí wọ́n fi kùn lókun kí wọ́n fọ̀rọ̀ ọ̀rọ̀ wérọ̀ kí àríyànjiyàn kó sẹlẹ̀ láàrin wọn. tabawo láti pilẹ̀ àwọn olùmọ̀ eléyìí ń bẹ nínú nǹkan tó ṣe kí wọ́n máa kọ́ àwọn ọmọ láti máa ṣe tọ́mọ bá ń kẹ́kọ̀ọ́ pàápàá jùlọ tíyẹn bá kẹ́kọ̀ọ́ débì kan pàtó. wọ́n máa ń kọ́yàn ní adabul bahthi wal munazara adabul bahthi wal munazara wọ́n gbé kalẹ̀ ní fún ọmọ akẹ́kọ̀ọ́ láti mọ ọ̀nà tí ó fi máa báwọn èèyàn fi kùn lókun fọ̀rọ̀ fi jómítóró ọ̀rọ̀ láti lè máa ṣàfihàn tó ń rò pó dodo ní kẹ́nìkejì ó lè bá gbà lódodo láti lè fi máa ṣàfihàn ẹni tó ń rò pé ìṣìnà ni àṣìṣe ni kẹ́nìkejì náà lè bá àgbà láṣìṣe sọ eléyìí wọ́n máa ń kọ́ àwọn ọmọ wọ́n sì ṣe àwọn tírà púpọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé ìmọ̀kánni tá ń bùkátà pàápàá jùlọ nígbà tí àwa mùsùlùmí tí a bá ní ìfikùnlukùn ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí táwọn jẹ́ alágbárí lásán tí ò ní mà nípa àlànà òfin àti àlàkalẹ̀ eléyìí tó wá látọ̀dọ̀ Allah torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé ìmọ̀ yẹn ó kún fún ilmul mantiq ìmọ̀ nípa báwo láti ṣe máa fọpọlọ fi bá ọpọlọ sọ̀rọ̀ tí ọpọlọ kan tí ó padà wá di pé òun ló rí nǹkan tó fẹ́ tọ́ka sí fìdí rẹ̀ múlẹ̀ nígbà tí ẹnìkejì ò rí tiẹ̀ ṣe dáadáa ṣùgbọ́n gbà tó ṣe pé ilmul mantiq ó kún fáwọn nǹkan kan eléyìí tó ṣe kó lè fa àkóbá ó lè mú kí ayẹ kó bá nǹkan tó yẹ kó jẹ́ ìgbàgbọ́ wa àti àdìsọ́kàn wa ní àwọn olùmọ̀ nípa as làwọn fi takò lọ́pọ̀lọpọ̀ <clears throat> wọ́n sì ṣe àfihàn àwọn nǹkan tó jẹ́ àléébù àti àbùkù nínú màá yìí nítorí ká lè sọ́ra fún un ǹjẹ́ tí lèyìn bá yé wa a rí i pé àwọn olùmọ̀lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n padà ṣiṣẹ́ lórí àti ṣàfihàn àwọn èèwo lọ́jẹ́ aburú àtàìdá nínú màyí eléyìí tí ò yẹ ká pé à ń fi yí àwọn ọmọ àbá ń kọ́ wọn torí ẹni olùmọ̀ muhammad al-amin al-shanqiti rahimahullah bàbá tó kọ adwa'ul bayan wọ́n sì ṣe kíra kan tó jẹ́ abala kínní àti abala kejì wọ́n pè ní adabul bahthi wal munadara lẹ́yìn ìgbà tí wọ́n ti jọ tí wọ́n yọ etí ọ̀dà tí wọ́n yọ dànù nínú ilm al wọ́n gbé ìmọ̀ yẹn wọ́n kọ́ ọ̀nbẹ nínú màtá àwọn ọmọ máa ń kọ́ ní aljamiatul islamiyya ní ìgbà yẹn lọ́nà tó fi jẹ́ pé gbogbo ọmọ tó bá kẹ́kọ̀ọ́ jáde tí ìfọ̀rọ̀wérọ̀ ìfikùnlukùn ọba ṣẹlẹ̀ láàrin ilé àtẹnìkan ha àfikún tí ò múra àwọn olùmọ̀ á sọ à ń debate lórí nǹkan kan níṣẹ́ ni wọ́n gbé kalẹ̀ lójú pọ̀nà kẹ́nìkan lè bá borí ẹnì kejì èèyàn wá lè borí ẹnì kejì kọ́ mọ́ máa ṣe fùkẹ́ kọ́ mọ́ máa ṣe fáàrí ó sì ń bẹ nínú àwọn àwa tí ò dáa ká máa ṣe fùkẹ́ ká máa ṣe fáàrí ó ń bẹ nínú ìwà tó burú jáì eléyìí tí ó yẹ ká bá lọ́dọ̀ àwọn ẹni tí bá ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn àbáwọn ẹni tí wọ́n bá jólùmọ̀ nípa ẹ̀sìn kò sí bẹ́yìn ó ṣe ní ìmáṣefùkẹ́ yìí tẹ̀yìn ò ní jẹ́ onígbèraga nítorí tó bá ti rí pé wọ́n ló borí ẹnìkejì ọ̀kọ̀ọ̀kọ́ máa ṣe àṣegbèrè ẹni hàn ìjọra ẹni lójú yọ hàn lára rẹ̀ ìgbéraga tẹ̀lé ó bẹ̀rẹ̀ sí ní fojú kéré ẹni tí ẹjọ́ fi kún lókun wọ́n máa wúra rẹ̀ pípé lójú àwọn èèyàn nísìn wọ́n ti gá ọ̀tá yọ yìí wà ẹnì kan ò sì ní máa ṣe bẹ́ẹ̀ kíkárí mi ọmọ tún wọnú ọ̀rọ̀ rẹ̀ a'udhu billah torí ẹ̀ torí pé ní tí wọ́n ń fojú sùn tọ́ga jù níbi à ń ṣe debate ó náà ní pé ta ni ó borí ta ni ò ní borí ẹni tó bá sì ti borí gbogbo ẹni tí ń bẹ́ńbẹ́ ẹni tó kù tẹ́rì tí wọ́n máa ṣe ó náà ní pé ṣukran jazakallahu khairan ṣukran jazakallahu khairan ni wọ́n máa sọ fẹ́ni tó borí ó ṣe o allahu yóò san lẹ́sàn-án rẹ̀ ah! tó tiẹ̀ jẹ́ kó dodo yọ hàn wọn náà máa wúra rẹ̀ èjìká rẹ̀ ọmọ wa gbéra rẹ̀ sókè ọ̀sàpá ganga kíkẹ́ èmi náà èmi náà a'udhu billah torí ẹ̀ àwọn èèyàn máa yàn ọ́ yóò máa wọ́n máa yàn ọ́ wọ́n rò pé nǹkan tó dáa ni wọ́n ń sọ ni aburú lásán àwọn eléyìí yóò lé ọ jìnnà síkọ́ máa wá ìmọ̀ tí ó wúlò fún ọ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀lùkìyàmà wọ́n sọ pé a ti yanjú àwọn eléyìí àwọn báyìí ló tún kú tá a tún lọ bá wọ́n máa wá okùn lórí okùn òdòdó lórí òdòdó tó ọ̀nà olóòmọ àgbà kàkà kọjá pé ìmọ̀ tó ń wá ìmọ̀ tí í láǹfààní láyé tí kárọ́ náà lọ́lọ́la gbẹ́ndé alùkìyàmà ni ó ní dààmú pẹ̀lú eléyẹn ìmọ̀ tó máa wá tó ṣe pé yóò ṣe ọ lẹ́ni tí wọ́n máa borí gbogbo gbà òun ló kù tọ́ tẹ́ bàtì bí kò máa wá ìmọ̀ nípa báwo ló ṣe máa rí àwọn gbólóǹpè dáadáa yàtọ̀ sẹ́ni tẹ́ ń bá ń jọ ń sàríyànjiyàn mi ní ìsìn wa tẹnìkan ń jọ ń sàríyànjiyàn wọ́n á sọ pé òun á sọ pé nínú nǹkan tó wá nípa bá ṣe máa ṣe tẹ́lifíyà wọn náà ní labẹ́yìká labẹ́yìká labẹ́yìká labẹ́yìká ni wọ́n kàn gbọ́rọ̀ wípé labẹ́yìká Allahumma labẹ́yìká àti labbaik labbaik ìsọkúsọ so wọ́n máa wá ìmọ̀ bó ṣe máa rí àwọn gbólò yẹn pé lọ́nà tó ṣe pé ní tẹ́ ń bá ń dán fi kún lókun yóò tún padà sílé lọ tún mọ̀ yẹ̀wò. sẹ́yìn náà ayẹ kọ́ máa tẹ̀ bàtì. bákan náà ó tún máa wá ìmọ̀ nípa bó ti ṣe máa sọ ọ̀rọ̀ tó ṣe pé àwọn ẹni tí ń wá mọ̀ gan wọn ò ní mọ ibi tó ń ti mú wa. káyọ̀sẹ̀ tí ì ẹni tí ò wá mọ̀ nǹkan tí wọ́n máa ju àwọn èèyàn lójú tí wọ́n máa ṣe ha àgbọ́kọ ha ńlọ́fẹ̀ẹ́ máa sọ torí pé ọ̀fẹ́ máa borí gbogbo gbà torí ẹ̀ ńtọ́ dáa jù òun náà ni pé kò sí tàbí ṣùgbọ́n nínú àwọn àlàyé tó máa ń ṣe fáwọn èèyàn nípa ẹ̀sìn ìwọ ọmọ tó ń kọ́ mà wọ́n máa rí i pé kì í ṣe gbogbo tó ń bá ń sọ òun náà làwọn èèyàn ni wọ́n máa gbà wọlé omi ń bẹ nínú tó bá sọ. So tí wọ́n gbà lọ́wọ́ kan ọ̀nbẹ nínú tó ọba sọ eléyìí tó ṣe pé wọ́n máa ronú nípa rẹ̀ ṣé bẹ́ẹ̀ lórí àbí òrí bẹ́ẹ̀ tọ́ ẹlòmíì sì ń bẹ tí ó takò ọ́ sàǹsàn tí ó sọ pé òun pè ọ́ níjà wípé ní tó wíyàn ò ṣe déédéé ní tó ń sọ ni déédéé tó bá sì dàbí nǹkan kan ẹjẹ́ adájọ́ sí kájọ dájọ́ síbi tá pàdé tá jọ wàá kò láì ṣe tìjàkadì irú wọn wọn wà ìwọ náà ń gbà mí ọmọ pa àwọn èèyàn níjà ìpè ń ta sọ ibo ti ṣe rí nìyẹn ẹni tó bá ní òrí bẹ́ẹ̀ kó jáde àwọn ẹni tí ọmọ sọ fún ọ pé tó ọba tó bẹ́ẹ̀ jáde tó ń tọ́ dájú ni pé kí wọ́n gbọ́n jù wọ́n lọ má jẹ́ wọ́n fi àìgbọ́n àìnímọ̀ tiwọn má jẹ́ wọ́n fi kó bá màrí. bí wọ́n bá rẹ́ pé lẹ́yìn àdìbẹ́sì lánàá ọ̀la àtún dìbẹ́tì ọ̀túnla àtún ní dìbẹ́tì ìjọ mẹ́rin àtún ní dìbẹ́tì ìmọ̀rú èwo wa lẹ́yìn kọ́ bàbá dìbẹ́tì wàá di bàbá dìbẹ́tì èyí tó sì yọ òun náà ní kọ́ jẹ́ bàbá akọ́nilẹ́sìn tẹ̀sìn fi yé ni kìí ṣe bàbá kò lè dìbẹ́tì pẹ̀lẹ́ nìkan àfikọ́ dáńjàkadì eléyìí kò láǹfààní kankan fún ọ nípa àlùkìyàmá àǹfààní rẹ̀ ayé lọ́mọ àkóbá tí sì tún bẹ́ńbẹ́ kọ̀ lẹ́gbẹ́. torí ẹ ìwọ ti ṣàlàyé òdodo ẹni tó dodo òye tó ń jólódo tí ọ̀dára rẹ̀ mà yóò máa sọ pé jáde síta kájọ fà á jáde síta kájọ yẹ̀ wò má dá wọn lóhùn má dá wọn lóhùn nítorí táníyàn rẹ̀ bá ti dá tẹ́lẹ̀ wọ́n bàjẹ́ tó bá jẹ́ni tó láfojúsùn dáadáa pálí jẹ́nà lọ fẹ́ wọ̀ wọ́n dá sí nǹkan míì fún ẹ. ọwọ́ àti pé ilé ayé lọ ń wá ilé ayé lọ tẹ̀bàtì. torí ẹ̀ kò sí nínú ojú ọ̀nà tó dáa gbogbo gbàtẹ́nìkan bá kàn jáde tí ń sọ nǹkan eléyìí táwa ń wò pé sọkúsọ ni ìwé kówé ni lẹ́yìn ìgbà táwa ti ń ṣàlàyé fáwọn èèyàn pé nǹkan ti ń sọ yẹn kò ṣe déédéé ìwé kówé ni ká tún á máa pè á pè níjà kó jáde wá káwa pẹ̀lú rẹ̀ kájọ dìbè pé kìnnì kò sí nínú ojú ọ̀nà nítorí pé nǹkan tí ó padà tì yín lọ sí díẹ̀ ní tí ó bà níyàn jẹ ni yóò padà sọ yín dẹni tí tẹ ẹ bá lọ borí pínrín ìgbéraga ti ìjọra ẹni lójú kárí mi ẹ ní jẹni tó ṣe pé ní tí ó wúlò fún yín láyé lálùkìyàmá ilé ẹ máa wá yàtọ̀ sí pé ẹ tún máa wá kí ni ẹ tún fi borí irú rẹ̀ lọ́jọ́ ọ̀la. eléyìí wáyé o àwọn ẹ̀kọ́ wò ńlọyẹ ká gbá lọ́dọ̀ olùkọ́ àtẹnitsẹ́ ń pè. ẹ̀kọ́ wo ńlọyẹ ká gbá lọ́dọ̀ olùkọ́ òun ti nímọ̀ ọ̀fẹ́ pẹ́lú mi lẹ́kọ̀ọ́ àtẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹni tó ti mà irú ẹ̀kọ́ wo ló yẹ ká bá lọ́dọ̀ wọn. bákan náà irú àwọn aburú tí máa tara ìmà wíwá ìmà níní tí máa tara rẹ̀ ṣẹlẹ̀ àti àlàyé àwọn olùmọ̀ọ́bù àti àwọn olùmọ̀tọ́mọ̀ nípa ẹni tí wúlò fún ni lálùkìyàmà kò sí tàbí ṣùgbọ́n pé gbogbo ní tíyẹn bá fẹ́ kọ́ nípa rẹ̀ láyé yìí ẹnbùkátà kéèyàn onímọ̀ nípa ọ̀nà wo lèèyàn á máa gbà téèyàn á máa fi kọ́ nípa nǹkan téèyàn fẹ́ kọ́ nípa rẹ̀ lọ́nà tí ó fi jẹ́ pé nǹkan tí mo fojú sùn pé mo fẹ́ mà mo mọ̀ dáadáa mo sì má lọ́nà tó ṣe pé kò lẹ́jà ń bá kàn nínú. No tí ń fi lè lò ó ní lílò dáadáa eléyìí tí ó padà ṣe mí láǹfààní ní ayé àti àlùkìyàmà kò sí tàbí ṣùgbọ́n wípé àwọn ẹni tí wọ́n ń wá ìmọ̀ wọ́n pọ̀ púpọ̀ pàápàá jùlọ àwọn ẹni tó ń wá ìmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n pọ̀ púpọ̀ ní àwùjọ kọ̀ọ̀kan ní ìlú kọ̀ọ̀kan nínú ẹ̀yà kọ̀ọ̀kan tẹ́ bá wo Nàìjíríà wa níbí ìlú wo lọ fẹ́ dé tó ti ní rí lè kíó níbo lọ fẹ́ wọ̀ tó ti ní rí àwọn ọmọ tí ń lọ lè kíó àti àwọn mọ̀álìm tí wọ́n ń kọ́ wọn ní kíó wọ́n ń kọ́ lábẹ́lé wọ́n tún kọ́ láwọn ilé ẹ̀kọ́ gbogbo ọmọ nàìjíríà wọ́n ń kọ́ ẹ̀kọ́ nípa ìsìn islam nínú orílẹ̀-èdè wa bẹ́ẹ̀ náà ni ọmọ nàìjíríà tún jáde lọ sí àwọn ìlú òkèèrè láti lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam ìlú òkèèrè tí wọ́n ń lọ láti lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam kìí ṣe dandan kọjá ìlú Lárúbáwá ó ń bẹ nínú àwọn ọmọ Nàìjíríà tó ṣe pọ́ lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam láwọn orílẹ̀-èdè tó ṣe pé wọ́n mú létí wa ní ìwọ̀ oòrùn Áfíríkà tiwa tá a wà yìí táwọn ìlú wọn náà tó dàbí ìlú tiwa tí èsè ìlú Lárúbáwá ọ̀n bẹ nínú àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ nípa àmàkéwò yìí àwọn ẹni tí wọ́n lọ sáwọn àlò tó ti pé ìdajì lárúbáwá ìdajì áfíríkà làwọn gẹ́gẹ́ bí Chad àti Sudan àtàwọn ẹni tó lọ sí Somalia àwọn ẹni tó lọ sí Djibouti ọ̀n bẹ nínú àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ti lọ kẹ́kọ̀ọ́ nípa ìsìn Islam yìí táwọn àlò lárúbáwá pọ́nbélé gẹ́gẹ́ bí àwọn ẹni tí wọ́n lọ sí asaudiya alkuwait kuwait Bahrain Sultanate Oman bákan náà Imarat Al-Arabiya Al-Muttahida àwọn ẹni to lọ sí Yemen àwọn ẹni tó lọ sí Lárúbáwá lọ́pọ̀ ń bẹ jù bíi bẹ́ẹ̀ náà ní Sóríyà bẹ́ẹ̀ náà ní Lubnan àwọn ẹlòmíì tiẹ̀ lọ sí Palestine nínú àwọn ọmọ Nàìjíríà yìí ọmọ nàìjíríà ń bẹ jordan urdun táwọn náà lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn islam ẹ rí i pé gbogbo wa ìyànjú wa iná la gbà títí tó fi gbé wa débi wípé àwa ìmà láti fi jáde kúrò lórílẹ̀‐èdè wa àwa lọ sórílẹ̀‐èdè bòmíì nítorí káwa náà lè bàjẹ́ ẹni tó ṣe é pé á nímà ìmà yìí yóò gbè fún wa láyé yóò tún gbè fún wa tó bá di lọ́la al àmọ́ wípé ìmọ̀ nípa kéwù kò dà gẹ́gẹ́ bí wíwá ìmọ̀ nípa nǹkan míì tí kìí ṣe kéwù ìmọ̀ nípa ìmọ̀ nípa kéwù kò sí tàbí ṣùgbọ́n wípé nǹkan tí àwa fojú sùn nípa rẹ̀ kọ́ làwọn ẹni tí ń kọ́ ìmọ̀ nípa nǹkan tí kìí ṣe kéwù làwọn fojú sùn nípa àmọ̀ tí wọ́n ń kọ́ ẹni tí ń kọ́ mọ̀ nípa kéwù òun ti fẹ̀ kan gbà fún Allah pé báwo iná ní ilé ayé òun ìsẹ̀mí òun níní òun báwo ni ó ti ṣe rí Allahu azza wa jalla ti kọ́ ntọ́ba sì kọ́ fún mi kò ní tà sí mi. tọ́ bẹ́ẹ̀ náà ni ẹni tí ń wá mọ̀ nípa nǹkan mi àwọn sábà nírú ìmánì báyìí pé ẹ ntí Allah kọ́ fún mi òun náà ni ó padà sẹ́ rárá òun wò pé pẹ̀lú ìwé tó ń kọ́ yìí òun gbọ́dọ̀ mọ ọ̀nà tóun ó fi lè yí nǹkan padà kódà ká pé ní tí wọ́n kọ fóun òun náà ní pé òní ní rárá struggle continue nítorí ẹ wọn máa wá ni yóò ti nàìjíríà yóò wá lọ sókèèrè sẹ́wọ̀n kó àwa ti nàìjíríà àwa mà lọ sókèèrè sòṣùgbọ́n yóò ti nàìjíríà yóò wá lọ sí òkèèrè nígbà tó bá dọ̀hùn yóò máa béèrè ó sọ pé bí tá yìí fún wa láti sin ọwọ́ báwo láti máa ṣe à sẹ́wọ̀n pé tó ń wá lọ ọ̀tọ̀ ṣé gbogbo wa táwọn ń wá mọ̀ tá à ń gbìyànjú tá a pọ̀ lẹ́nu rẹ̀ bá ti ṣe pọ̀ tóun iná la rí ní tá a wá lọ ṣé gbogbo wa náà la rí ní a wá lọ mú àbí ń bẹ nínú wa àwọn ẹni tó ṣe pé wọ́n fìdí rẹmi nǹkan tí wọ́n wá lọ wọn ò rí mú kàkà bẹ́ẹ̀ ọjọ́ kan gorí ọjọ́ lórí wọn ni wọn ò rí nǹkan tí wọ́n lọ gbàgbà kí ló máa ń kọ dínà téèyàn rẹ kọ̀kọ́ kí ni tì máa ràn yàn lọ́wọ́ téèyàn máa fi rẹ́ kọ̀kọ́ ìdí rẹ̀ ní táwọn olùmọ̀ọ́fí máa ń ṣàlàyé àwọn àlàkalẹ̀ àti ẹ̀kọ́ eléyìí tó yẹ kí ọmọ tó fẹ́ kẹ́kọ̀ọ́ kó tẹ̀lé kó sì gbìyànjú láti mójútó eléyìí jẹ́ àwọn asbab eléyìí tó ṣe pé tá a bá lò tí Allahu bá kádàrà al-musabbabat wọ́n ṣẹlẹ̀ ìwọ́n ti ọ̀nà tó yẹ kó gbà o ti gbìyànjú tó yẹ kó gbà eŋti ọwọ́ àṣẹlẹ̀ lára gbígbà ọ̀nà tó yẹ kó gbà gbígbìyànjú tó yẹ kó gbà eŋti Allahumma kádàrà kó ṣẹlẹ̀ tí ó sí wọn náà bí idhnillah torí ẹ ẹ jẹ́ ká wò wò bóyá ìwọ náà ò ní sáláìrí wípé eléyìí nínú àwọn nǹkan tí wọ́n sọ yìí ibẹ̀ lèmi ti forí sápá ńlọ́fà ló fi jẹ́ pé ìrìn àjò mi lórí àwọn àmà kò lọ gaara ọwọ́ mi ò bá ohun tí mo fojú sùn gẹ́gẹ́ bí mo ti ṣe fojú sùn alákọ̀ọ́kọ́ wọ́n ní amal muta'allimu ẹni tó ń jẹ́ ẹni tí ń wá mà fayanbaghi lahu taqdimu taharatin nafs ẹni tí ń wá ìmọ̀ nǹkan àkọ́kọ́ kọ́kọ́ tì síwájú. Si tó ń bá ń wá ìmọ̀ nípa qala Allahu qala rasuluhu qala sahabatu ìmọ̀ tó ṣe wípé ó ní í ṣe pẹ̀lú Allahu wí anabi sallallahu alayhi wa alihi wa sallam sọ kullul ulumi siwal qur'ani mashghalatun illa al-hadith wa illa al-fiqhu fi ad-din al-ilmu ma kana fihi qala haddathana. وما سوى ذاك dhaka الشياطين. shayatini. ẹni tí máa ń wá ìmọ̀ nípa ẹ̀sìn lódodo àkọ́kọ́ nǹkan tó kọ́ tì síwájú ni pé kó o ṣe àfọ̀mọ́ ẹ̀mí rẹ̀ ìyẹn ni pé kó o wá ìmọ̀ yìí ibtigha'a wajhillahi azza wa lẹ́ni tí ń fi wá ojú Allah wíwá ojú Allah ó yàtọ̀ séde yorùbá wíwọ́jú rere Allah ẹ̀hẹ́n tó máa sọ pé ibtigha wajhillah kọ́ ọ máa wá ìmọ̀ láti fi wá ojú Allah àkáàní tó máa pé mò ń ṣe gan mò ń fi wójú Allah yẹn ni pé mò ń ṣe kémi náà lè ba láǹfààní àti rójú Allah tó bá dijọ́ gbẹ̀ndàlù kìyàmà wujuhun yawma idin nadira ila rabbiha nàzírà àwọn ojú kan tutù ní tutù tìgbádùn olúwa ẹlẹ́dàá wọn ni wọ́n máa wò. kalla innahum an rabbihim yawma idhin lamahjubun àwọn ẹni tí ò ní rojú Allah wọ́n fi gàgà dí wọn wọn ò ní rojú rẹ̀ kọjá yìí pé àfojúsùn rẹ̀ lórí ìmọ̀ tó ń wá fífọ ẹ̀mí rẹ mọ́ ó síwájú ẹ̀ òní jẹ́ káwọn àdọ̀tí àwọn pàǹtí àwọn gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú kí máa bẹ nínú ẹ̀mí àwọn èèyàn lórí ìmọ̀ wíwá òní jẹ́ kó wà lẹ́mìí rẹ̀ ẹni kí má fi ìmọ̀ yìí wá lé ayé má fi ìmọ̀ yìí wá wípé kó dẹni pàtàkì lójú àwọn èèyàn kọ́ dẹni tí gbogbo èèyàn máa wáká kọ́ dẹni tí wọ́n máa gbọ́rọ̀ rẹ̀ kọ́ dẹni tó ṣe é pé wọ́n máa pé wọ́n lọ sọ báyìí wọ́n dẹni tó ṣe é pé wọ́n máa sọ pé ta ló máa tú ọ májè ọjọ́ pa àfojúsùn rẹ̀ nù má sì wá ìmọ̀ yìí nítorí àti fi kọ́ ọ lá àbí nítorí àti fi kọ́ ọ là àtọ̀rọ̀ ọlé ayé jọ jẹ́ ọjọ́ pàfojúsùn tiẹ̀ nípa àmọ̀ yìí òun náà ni annaka turidu an tuzila bi talabika al-ilma al-jahla an nafsik wa amman yasha wa amman yasha Allahu min ibadihi ibtigha'a wajhi Allahi azza wa jalla. pé ìwà ń wá mà nítorí kó lè bá a fi gbọ́n àìmọ̀kánu kúrò lára rẹ̀ kí ìwọ náà tún lè bá a jẹ́ sábàbí àti gbọ́n àìmọ̀kánu kúrò lára àwọn ẹlòmíì tí Allah bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ kọ́ ọmọ wa ṣe gbogbo ẹ̀ láti fi wá ojú Allah. a tàti fọ ẹ̀mí má yẹn iṣẹ́ ńlá ni o báwo la ṣe ní al-ikhlas báwo la ṣe ní al-ikhlas iṣẹ́ ńlá ni nítorí pé ẹgbẹ̀rún èèyàn ti ń wá mà wọ́n á ní ikhlas bóyá èèyàn kan nínú ẹgbẹ̀rún ló ní ikhlas yẹn sẹ́mi pé Ànábì sallallahu alayhi wa sallam ti fi yé wa wíkẹ́ man talaba ilman mimma yubtagha bihi wajhullah la yatlubuhu illa li nayli 'aradin min a'radi ad-dunya lam yarih riha al-jannah. ẹnikẹ́ni tó bá wá ìmọ̀ kan tẹ́ ẹ máa wá láti fi rojú Allah ohun ọ̀wá wá ìmọ̀ yẹn àfi nítorí àti rí nǹkan kan nínú ẹrù ilé ayé kò ní gbóòórùn àlùjànnà. wàláhì ìmọ̀ tó le tó jẹ ẹlẹgẹ́ bí ìmọ̀ ẹ̀sìn islam yìí kò sí. àní ìsìnkẹ́nìkan á sọ fún ọ pé accounting tó ń kọ́ engineering tó ń kọ́ eh, medicine tó ń kọ́ college of education tó wà gbogbo àwọn ọmọ tó ń wá yẹn pé òun fi ń wálé ayé o kí lè sọ Ah, ok why then tí mo fi lọ sí school àbẹ́ ẹ̀kọ́ ni àti ah, kọ́mọkọ́ máa kọ́sẹ̀ fọ́gání ká pé iṣẹ́ tó ń kọ yìí má fojú sí pé ó fi wọ́wọ́ má fojú sí pé ó fẹ́ tara rẹ̀ kọ́lé o má fojú sí pé ó máa tara rẹ̀ dáṣọ sọ́rùn o má fojú sí pé ó máa tara rẹ̀ róúnjẹ o ah, ẹ dákun kí á rìn túmọ̀ iṣẹ́ tí mò ń kọ́ mo rò pé gẹ́ẹ̀tì ẹ̀ ó túmọ̀ sí pé fífọ ẹ̀mí mọ́ lórí wíwá mọ̀ nípa ẹ̀sìn islam yìí ó tọ́ka sí pé ó yẹ kó o wá ìmọ̀ yìí àmọ́ ó yẹ kó o tún wá ní nǹkan kan tó máa ṣe tó fi máa rí nǹkan tó fi máa jẹ tó fi máa mu iná àti ìlò àti ibùgbé nítorí pé gbogbo nǹkan yìí kò ṣeé má nìyí fún wa ah bẹ́ẹ̀ yàn jẹun yóò kù báwo ló ti wá máa rìn ìhòhò káyé àbọ̀mọ̀ òwò kísàkà nígbà tí ìsìnkúrì rẹ̀ dàrú ìyẹn gbọ́dọ̀ níbi tí ọmọ gbé tí ọba jẹ́ tiẹ̀ yóò sì jẹ́ pé ọya gbé sanwó rẹ̀ fẹ́ni tó ní. nǹkan gùn tí ọba jẹ́ tiẹ̀ ó sì jẹ́ pé ọ̀nyá gùn sanwó fẹ́ni tó ní so ọmọ èèyàn bùkátà owó láti sẹ̀mí ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ ti ẹ̀sìn islam yìí ọ̀ gbọ́dọ̀ wá lẹ́ni tó ti romiroyẹ̀ fún mọ́ pé bẹ́ẹ̀ni ti máa rí ìná èlò ìjẹ ìmú nínú ìgbésí ayé mi. torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí àwọn olùmọ̀ nípa súnà tí wọ́n máa ń pa kíyèsí wípé ẹ mọ̀kọ́ kí ó kẹ́ ẹ di babaláwo ẹ mọ̀kọ́ kí ó kẹ́ ẹ dẹni tí wọ́n máa ṣe yẹn ń wò wọ́n wá pé wọn náà ń pọwọ́ dà ẹ rí i pé àwọn ẹni tí ò nímọ̀ nípa òdodo ẹ̀sìn Islam yẹn àwọn ọmọ sọ pé kí wọ́n á ní fẹ́ ká máa jẹ kí la fẹ́ máa sẹ́nu gbèsè ayé wa nígbà tẹ́ bá ní ká má jẹ iṣẹ́ tẹ̀mí fún àárọ̀ ọjọ́ tèmi kọ́nu tẹ́bẹ́ ni tí ń ṣe télọ̀ ní tó ń fi àárọ̀ ọjọ́ tiẹ̀ kọ́nu ẹni tí ń ṣe electrician iṣẹ́ tó ń fún àárọ̀ ọjọ́ tiẹ̀ kọ́nu ẹ wá ní iṣẹ́ tẹ̀mí fún àárọ̀ ọjọ́ tèmi kọ́ kí n má jẹ ń bẹ̀ ẹ fẹ́ pa mí ni. torí pé kò sí tazkiyatun nafs tọ̀pìrò nafs kò sí fún wa a gbọ́dọ̀ fẹ́ ẹ̀mí wa mọ́ ìwà ọmọ tó ń wá lè kí ó kọ́ lọ́ mọ̀ pé dẹ́tẹ́ ní kíkọ́ fún ẹ̀mí rẹ mọ́ àfojúsùn rẹ lára kí ó tọ̀ ń kọ́ kò gbọ́dọ̀ já sí wípé iṣẹ́ tèmi nu tí màá rí jẹ tí màá rí mu látara rẹ̀. Mm-mm kò gbọ́dọ̀ jẹ́ pé àfojúsùn rẹ nípa kí ó tọ̀ nǹkan nù ìṣe ló yẹ kó jẹ́ pé àfojúsùn rẹ lára kí ó tọ̀ nǹkan òun náà ni pé mo fẹ́ tara rẹ̀ gbọ́n àìmọ̀kánu kúrò lára mi kémi náà lè jẹ́ sábàbí àti gbọ́n àìmọ̀kánu kúrò lára àwọn tí olúwa ẹlẹ́dàá wa bá fẹ́ kí n wá jẹ́ pé àtẹ́tí mo gbọ̀nù kúrò lára mi àtẹ́tí Allahu fún mi sábàbí àti lè gbánu kúrò lára ẹ lómi mò ń ṣe kíní kejì rẹ̀ ibtigha'a wajhillah ẹni tí ń fi wá ojú ọlọ́run tẹ́lẹ̀ ìbáyé wa ẹ rí i pé sẹ́ńlá ń bẹ wájú wa torí ẹ̀ ló sì jẹ́ pé àwọn olùmọ̀ wa wọ́n máa sábà pàkíyèsí eléyìí lọ́pọ̀lọpọ̀ pípín ẹjẹ́ ajẹ́kàníyàn wọ̀ dáa ẹjẹ́ ajé kàníyàn wọ́ dà lórí kíw tà ń wá yìí ìmà kíw wíwá yàtọ̀ sí wíwá ìmà mi a gbọ́dọ̀ kàníyàn wọ́ dà ẹ yàrá ń sọ yẹn nìkan náà ló kíw ń bẹ yẹn tó tara rẹ kọ́lé nìkan náà kíw ẹnìkan náà kíw àfojúsùn tiyín nù nípa kéwútẹ̀ǹké tó bá wá wo Allah láti tara kéwù yẹn rọ̀ yín lọ́rọ̀ nǹkan mìíràn mo rò pé yé wa èmi lọ wá mọ̀ láti pìlẹ̀ nítorí pé mo fẹ́ fi lówó ṣùgbọ́n olúwa ẹlẹ́dàá wa lọ padà sàánú mi látara àmọ̀ tí mo wá ó fún mi lówó ó sí owó náà mò ń wá tẹ́lẹ̀ náà èmi ń wá gbajúmọ̀ lọ sídìí kéwú tí mo lọ kọ́ ṣùgbọ́n ó wu olúwa ẹlẹ́dàá wa lọ́tara kí òyìn ẹsẹ̀ mi ní ẹni tí gbogbo ayé mà ọ yàtọ̀ sí mọ̀ ń fẹ́ kí gbogbo ayé ó dẹni tí wọ́n mà elóde ńlọ kéwú. kìí ṣàfojúsùn mi lára kéwú tí mo lọ kọ́ yẹn ó ní kí wọ́n máa pè mí níwá kí wọ́n máa pè mí lẹ́yìn kí wọ́n máa kówó sí mi lápò ṣùgbọ́n ó olúwa ẹlẹ́dàá wa lọ́padà mú kí wọ́n máa pè mí lọ́tún kọ́ máa pè mí lọ́sì tí ò sínú àníyàn tèmi tẹ́lẹ̀ ọ yàtọ̀ sí kọjá pé òun náà ni mo fojú sí tẹ́lẹ̀ torí bí wọ́n ṣe ń pe lágbájá èmi fẹ́ jù lọ. mo rò pé ń yé wa ìyẹn nípa míyàn rẹ láti pìlẹ̀ kò gbọ́dọ̀ já sí pọ̀ ń wálé ayé. yẹ́s o lè ní màyẹn gbogbo ń tó fojú sùn ó lè bọ́ sí ṣùgbọ́n yóò bọ́ sí fún ọ fọ́ràn kò ní bọ́ sí fún ọ fálàáfíà gbogbo ẹ̀ lọ́lọ́ jẹ́jọ́ lórí ẹ̀ níwájú Allahu Rabbul Alamin a gbọ́dọ̀ fọ ẹ̀mí wa mọ́jọ̀mọ́ nígbà táwọn ọmọ bá lọ kọ́ kí ó Allahu nìkan ló máa níyàn kálukú ṣùgbọ́n ní ọ̀rọ̀ tẹ̀ ń bá jọ sọ oníkálukú yín lè láǹfààní àti mọ àfojúsùn kó wa lórí kí ó ta bára wa lórí ẹ̀yìn ẹlòmíì lè sọ pé òun wò ó wípé nílùú wa kò sẹ́nìkan tí ń ṣàlàyé ẹ̀sìn tóun náà tọ́lọ́mùbá fọ́n ṣe kò ń gbẹ́ kó ń ti mà pé ìdìmílá tóun bá délé òun sì máa ṣàlàyé ẹ̀sìn yìí fáwọn yẹn táìmọ̀ kan tiẹ̀ lè kó láwùjọ wa ẹnìkan sọ pé rárá ilẹ̀ lárúbáwá yìí owó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o à ah, ẹ̀rọ akànfi kí ó yìí ṣe é láfi dígẹrẹ wo ni láfi ṣèkẹwọ́ ìtòlówó wà ńlẹ̀ yìí á máa wá wọn lọlé sọta bá délé wọn á máa pé wọlọ́ọ̀hì nílùú wa wọn nìkan mùsùlùmí wọlọ́ọ̀hì kò sí mọ́ṣáláṣí kan lù wá wọlọ́ọ̀hì kò sí wọlọ́ọ̀hì wọlọ́ọ̀hì kò lò dàlí kẹkẹ́dẹ̀ yẹn ni pé òun fi kí òun yẹn ṣe àgàsọ lọ́sídìí àti rí nǹkan láyé gbogbo kálukú tó o bá gbéra rẹ pamọ́ títí o lè gbá níyàn rẹ pamọ́ fún Allah ẹ jẹ́ ká fọ ẹ̀mí wa kọ́ mọ́ káníyàn wa kọ́ dà ẹni tí ń wáyé àwọn èèlò ọkọ kí ó àwọn ẹni tí ń wówó ilé ayé wọn èèlò ọkọ kí ó ẹni tí ń wá ipò tí ń fẹ́ kó wọn máa pò kọ òun káàkiri ayé wọn èèlò ọkọ ọ̀nà míì wà tó lè gbà tí wọn sì ní máa kẹsẹ̀ sí ọlọ́run àmọ́ tí kí ó aburú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò ní gbóòórùn àlùjànnà níjọ́ máa lò ní gbóòórùn sọ́ọ̀ àwọ̀ ó gbóòórùn rẹ ò ní wọ̀ ni tó léwu púpọ̀ kéèyàn ọjọ́ yìí pé kò gbóòórùn àlùjẹ̀nà tọ́ àfọ ẹ̀mí wa mọ́ kúrò níbi àwọn wà jágbajàgba àwọn wà rádaràda àníyàn burúkú àfojúsùn tí ó dáa nítorí pé ìmọ̀tẹ́rì yẹn ibadatul qalb ìjọsìn tá a máa fọkàn sí. faman kana yarju liqa'a rabbihi falya'mal 'amalan salihan wa la yushrik bi'ibadati rabbihi ahada. ẹ rí i pé bíbò nǹkan lọ́dọ̀ àwọn Yorùbá àwọn àfáà Yorùbá gan àwọn náà dààmú pé ọ̀tọ̀ ní kéwò òdodo ọ̀tọ̀ lèyí tí àwọn ń kọ́ láti fi wọ́njẹ àmọ́ kí wọ́n náà wọ́n máa tó gbogbo ẹ̀. nísìnyí ìgbà tí àwọn ń kọ́ kí ó lọ́dọ̀ àfàwà kan lórílẹ̀‐èdè kan tó àfàwà yẹn ó ń kọ́ wa ní kí ó ṣùgbọ́n ẹnìkan wá wá láti nàìjíríà òun náà wá sọ pé òun wá kéwú àmọ́ kéwú hìsáàbì lòun wá ké lọ́dọ̀ àfa kò sì sínú táwa ń kọ́ kò sí táwa fẹ́ fi ṣe kì í ṣe táwa tó gbé àwa wá ní. yóò wá mú tíra hìsáàbì rẹ̀ yẹn kò ní tíra méjì tí ń gbà lọ́dọ̀ àfa àfi tíra hìsáàbì yẹn yóò wá mú lọ yóò lọ gbà lọ́dọ̀ àfa tó bá ti gbà tán yóò máa rìn yóò máa sakọ yóò máa yan tòsí ẹsìn mọ̀ pé àwọn àǹtáwà ń kọ́ bọ̀rọ̀ bẹ̀sẹ̀ ìdò àmúra tòkè ẹsẹ̀ sábì ń tiwa. ìjọ kan afáwa mú jáde afáwa sọ fún pé sórí tó bá fẹ́ kọ́ ìlì mi ọ̀dọ̀ ọmọ rẹ ló ti lọ kọ́ wọ́n náwó sí mi. sórí ìta nǹkan ní ìsìn tó mọ̀ fi jẹun ni <laughs> níjọ́ yẹn ọ̀rọ̀ yẹn ò yé mi tó bá fẹ́ kọ́ ìlì mi ọ̀dọ̀ ọmọ tó ti kọ́ ni àmì ìta wà ń kọ́ ní ọmọ fi jẹun ni Allah àwọn náà dá a mà ṣe é rí ìmọ̀ kí ó yìí lódodo mi ń sọ nílẹ̀ lárúbáwá o lọ́dọ̀ àwa tá ìṣe lárúbáwá níbikíbi láyé táníyàwó ọba lọ dá a lórí rẹ̀ ọkàn fìrà rẹ̀ jìyà láyé àtàlùkìyàmẹ́ ni àníyàn wa gbọ́dọ̀ dá lórí ẹ̀ ṣé káyìn náà ti dá yóò ti tójọ́ mẹ́ta iṣẹ́ wo wọ́n fẹ́ fún látàrí pọ̀ kọ́kí o ipò wo ni wọ́n fẹ́ yàn ọ́ sí nítorí pé ọkọ kí ó nítorí tí wọ́n máa sọ fún ẹ pé ẹ o lè ṣiṣẹ́ yunifásitì o lè máa kọ́ yẹn irọ́ lásán ṣé kí ó gidi ni wọ́n ń kọ́ yẹn yunifásitì ṣé kí ó gidi ni wọ́n ń kọ́ yẹn láwọn yunifásitì wa ń bọ̀ ń bẹ̀ bàbá ń kọ́ yẹn láwọn àìdíà tó tako Islam lórúkọ pé Islam náà là ń kọ́ yẹn ẹbí ní sukùl náà wọ́n ti máa kọ́ àwọn ọmọ tó sọ pé kò sí ntọ́jọ́ ká sọ ẹni tó bá ṣe zìnà tó jẹ́ adélébọ̀ ká sọ lóko kò sí ntọ́jọ́ Allah gbogbo àwọn àdìsí wa ń kọ bẹ́ẹ̀ bá tiẹ̀ rí àyà tó sọ pé àyà yẹn mansukhatun tilawatan la hukman ẹbí ní sukùl náà wọ́n ti máa kọ́ ọmọ gbogbo sọkúsọ yẹn ọ̀rọ̀ àwọn orientalist akramakumullah táwa bá wa kọ́ ẹ̀kọ́ nípa kéwì tá a bá ti ní àfọ̀mọ́ pẹ̀lú àníyàn wa inú ìdààmú láàmú ẹsẹ̀ mi torí àmọ́ wò pé tó bá tiẹ̀ jẹ́ pé lẹ́kṣọ̀ náà là ń rí ṣe tọrọ à fún wa twenty thousand kan ó ti tójọ́ mẹ́ta tán ti pè wá lẹ́kṣọ̀ báyìí àmọ́ kanra bá mi kanra àmọ́ kanra because ìwọ̀n bẹ́ẹ̀ tó ti rí jọ bóyá mẹ́ta wọn ti pè ọ́ ọjọ́ èlò twenty times three sixty thousand níjọ́ láì nàtán àti wàá nàtán àwọn àti táwọn kan ń ṣe lẹ́kṣọ̀ ń bẹ̀ wọn ẹlòmíì wọ́n pè wọn ò pè wá ábínú àbá níbínú ábínú àtúnlọ síbò míì àtúrípẹ́ni tó pè ń jẹta òun náà wọ́n tún pè á ṣé kò fẹ́ sí nǹkan àtúnlọ síbò míì àtúbà láyè kẹta kó náà wọ́n tún pè á dìklẹ́ àwọ̀ àbá ní dìklẹ́ á dìklẹ́ àtúrà níyàn ọ̀dà ah, ah, nítorí ẹ̀kọ́ jẹ́ pàwọn alẹ́ ń fún ìwà ń fẹ́ lómi nítorí ẹ̀kọ́ jẹ́ pé kò yẹ kẹ́ ẹ pẹ́ lómi sí i ẹ wá dá wá sí ẹ̀ ń pẹ́ lómìn wàhálà yẹn ọmọ ṣẹlẹ̀ yóò máa túmọ̀ sí lọ́dọ̀ àwọn tó bá nímọ̀ pé ẹ ní ikhlas tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àfojúsùn yín òun náà ní pé ẹ fẹ́ kọ́ kéwì kẹ́ ẹ máa fi pawó ìgbà tí tí ó wàá wá dé ẹlòmíì ni wọ́n fi ń lọ wọn ò fi lọ yín ara àwọn mùsùlùmí àti ìmọ̀ ṣẹlẹ̀ ni tẹ́lẹ̀ bá yé wa àṣepé ambukata ń bùkátà láti tún àníyàn wá sí kódà nílẹ̀ lárúbáwá táníyàn rẹ ọba dáa tó sì jẹ́ kékeré òye lọ nǹkan wàlá ó ṣe ra rẹ̀ ó ṣe ra rẹ̀ nílẹ̀ lárúbáwá lónìí kódà látọjọ́ tó ti pẹ́ tí wọ́n bá ń wáṣẹ́ àwọn ẹni tí wọ́n kọ́ kí ó tí wọ́n kọ́ sẹ̀ríyà àdìrásẹ́tì islámíyà ẹ̀yìn lẹ́yìn ni àwọn fáìlì tí wọ́n wà ẹ̀yìn lẹ́yìn làwọn fáìlì wọn wà àmọ́ àwọn ẹni tó ṣe pé bóyá kọ́ medicine àbí engineer àbáwọn ẹ̀kọ́ oríṣiríṣi tilé ayé yẹn àwọn ni wọ́n ti síwájú débi pé ìjọba lórílẹ̀‐èdè kan ń sọ fáwọn èèyàn yìí pé ní yunifásitì kan pé òun ń rọ ẹ̀yin alámòjútó yunifásitì àti gbogbo yunifásitì tó wà lórílẹ̀‐èdè àwọn kẹjẹ́ pé àwọn ẹ̀kọ́ tí orílẹ̀-èdè need lẹ́ ń darí àwọn ọmọ lọ kọ́ kìí ṣẹ̀kọ́ torílẹ̀-èdè ò need torí pé táwọn ọmọ bá jáde wọn ò ní ríṣẹ́ kẹgbọ́ o ẹ̀yin náà lẹ sì dá gbogbo ẹ lẹ̀ ẹ wá ní káwọn olùṣàkóso àwọn ilé ẹ̀kọ́ gíga gbogbo kí wọ́n máa darí àwọn ọmọ lọ si àwọn ẹ̀kọ́ torílẹ̀èdè ń bùkátà yàtọ̀ sí ìtorílẹ̀èdè ò bùkátà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ náà tó wá sí àwọn ilé ẹ̀kọ́ wọ̀nyẹn nílẹ̀ lárúbáwá kódà kó ṣe kẹ́kọ̀ọ́ kí òyì ló ń kọ́ ayé ni wọ́n kojú sí. torí ẹ̀ làwọn olùkọ́ sì máa pariwo gbogbo gbà wípé ẹ kẹ́kọ̀ọ́ yìí nítorí Allah ẹ má kọ́ nítorí ilé ayé. torí tó bá ló ríṣẹ́ tó ríṣẹ́ tó ní padà pokùnso tó bá ní ikhlas tó bá ló ríṣẹ́ tó ríṣẹ́ ẹlẹgbẹ́ rẹ tẹ́ jọwọ́ skúnjọ kan náà tó jẹ́ pé specialization mi ló ń lọ fún ó ti dèèyàn gíga iye ọlọ́pàá ti ń sọ iye àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tó wà pẹ̀lú ẹ̀ ilé ọ̀fẹ́ mọ́tò ọ̀fẹ́ tíjọba gbé fún ìwọ orí nǹkan kan bẹ̀ tó ní padà pokùnso tó ti ní ikhlas túmọ̀ sí pé à ń bùkátà al-ikhlas. lọ́jọ́ kan ní asaudiya ẹnìkan gbé mi láti ibùgbé wa ó ń gbé mi lọ sí inú yunifásitì àwọn sì fẹ́ràn kí wọ́n máa béèrè ìbéèrè ní tí ọ̀sọ́nù bí ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n máa ń sọ fún mi pé kí ni màá ń ṣe ńlẹ̀ yìí mo ní kí ni irú mi máa ṣe ńlẹ̀ yìí so ọmọràn bí ní Ọ̀yọ́ ẹ mo ti wá sọdún mélòó mo lọ ti ju ọdún mẹ́ńlá lọ ó ní mo sì kẹ́kọ̀ọ́ mo ní bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ náà mo ń kọ́ ah! àtúrò ọdún yìí mo ní bẹ́ẹ̀ ni ṣé tí mo bá jáde ṣé iṣẹ́ wà tí wọ́n fún mi lórílẹ̀‐èdè wa gba ni inṣàlá Allah ò fún mi ṣẹ́tìǹsì àkè má bọ̀ ń sáwádà ta ni ó fún yín sẹ́ńbì. ṣèjọba ni àbí Allah ẹ̀rọ <laughs> n ń tọ́ba ń sọdágìtì Allah lákìn so ńgbọ́ ya àníṣe máa rí sẹ́ẹ̀lù yín mo ní gẹ́gẹ́ báwọn ọmọ yín ti ṣe máa rí sẹ́ẹ̀lù tó yín bì ní torí ńgbà yẹn nǹkan ti yí padà torí pé àwọn sẹ́ẹ̀tì tí wọ́n wà ń bi sẹ́ẹ̀tì wa àbáwọn tó tẹ̀lé wa nígbà tá a kọ́ ṣe dìgírì ìtàkọ́kọ́ yẹ́sì gbogbo wọn rí sẹ́ ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ nǹkan yìí nítorí jẹ́ káwọn wọ̀nyẹn náà rí sẹ́ni pé wọ́n ń lé gbogbo àjòjì wọ́n ń fọmọ àlù wọn di wọ́n lé gbogbo àjòjì láwọn schools wọ́n ń fa àwọn ọmọ wọn di ó ti parí ṣíkìnà. sọ bàbá yẹn wá ní kí n dákun kí n má parọ́ fún un. nílùú yìí ọmọ méjì lónìí tí wọ́n jáde ń jámẹ́ àyè òkè jáde ní ẹ̀ṣẹ̀ríyà ọgbà mumtaz ọ̀kan jáde ní kòlíẹ̀tì dàwà onágbà mumtaz láti bí ọdún mẹ́ta níṣẹ́ àwọn wá sí àwọn òrì mo ní à kìí ṣe tuntun lọ́dọ̀ tiwa abẹ́ẹ̀kọ́ ni ẹ̀ẹ́ àwọn ọmọ tó lọ kí ó mélòó lẹ gbà á ṣe iṣẹ́ wo wọ́n fẹ́ sí torí a gbọ́dọ̀ ní al kọ́kàn má jẹ́ pé gbogbo ọdún yẹn á ṣe wàhálà àtúnwá àfojúsùn tiwa ayé là ń wá wàhálà ọ̀ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ torí ẹ̀ náà ni ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ tó náà wá kẹ́kọ̀ọ́ láti nàìjíríà wá ń bí nínú àwọn ẹni tí wọ́n dé lẹ́yìn wa ọ̀pọ̀ òwe kan òwe yẹn òwe ńlá ni ṣé nígbà táwọn kẹ́kọ̀ọ́ yẹn wọ́n máa ń fún àwọn èèyàn ní owó kan gẹ́gẹ́ bíi pocket money tí bá fún yẹn ní five hundred riyals five hundred riyals nígbà yẹn wọ́n ń ṣe ríyàlì kan níbi ten naira five hundred times ten ó di five thousand tọ́ ìgbà yẹn àwọn owó yìí tá a bá gbà á inú rẹ̀ ló ti yọ owó tíkẹ́ẹ̀tì oúnjẹ so wọ́n ti fún wa ń tíra a tẹ̀ lè rà wọ́n fún wa gbogbo ọdọọdún wọ́n fún yàn so ṣùgbọ́n owó yẹn inú re ló ti ra tíkẹ́ẹ̀tì oúnjẹ ibẹ̀ ló ti rọ́ṣẹ́ ẹ̀wọ̀ ibẹ̀ ló ti rọ́ṣẹ́ ẹ̀fọ́sọ ibẹ̀ ló ti ra àwọn nǹkan tó bá ra. ọmọ tí mò ń sọ yìí ó ti di pòfẹ́sọ̀ nìsín ó wá ní olóòmọjọ jẹ́ pé owó ṣe tá a ṣe nínú ìgbésí ayé wa là ń ti ń síwájú gbàálẹ̀ yìí ọ̀rọ̀ torí pé gbogbo àmọ́ fi ta tiwa a mọ̀ pé iṣẹ́ wo náà ni ta ni ò fọ̀ ẹ dúró ọdún táwọn èèyàn ṣe tán fi ń kẹ́kọ̀ọ́ ọlọ́run mẹ́jọ jẹ́ kówó ṣe tá a fẹ́ lọ gbélé ayé wa sí láti síwájú gbà yìí oníkàlùkù wa ń sàmì under that army ó ní ìdíkà tún gbọ́n èyí kà sí pé ọmọ sàmì àdúà òníran àdúà lọ́tí ìgbà owó tó bá wá kùn lẹ́yìn tí wọ́n bá yọ one hundred and ten riyals àbí one hundred and five riyals láti ra tíkẹ́ẹ̀tì oúnjẹ wọ́n fún ọmọ kọ̀ọ̀kan ní five twenty four hundred and fifteen àbí four hundred and ten tó bá ṣẹ́kù yẹn so ọmọ squeeze ara ẹ̀ yọ̀rọ̀ ṣẹ yọ̀rọ̀ akínní ọwọ́ àwọn ọba tó bá kù wọ́n ń da àjọ kálukú wa wá láfojúsùn yìí pé ọwọ́ owó ìtaba gbà taba fi jáde ó yẹ kó ń kálukú nílé. tó bọ́pọ̀lọpọ̀ síwádìí kí wọ́n kọ́lé ká tó kù lọ́nà torí pé àwọn òkútọ́ tó bá dé a sì sẹ́sìn Allah àwọn òṣìṣẹ́ sọ pé ìṣòro bèlùmáàlì májídá àbẹ́ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ bò láti fẹ̀sìn. torí a gbọ́dọ̀ jẹ́ ká níyàwó dà ẹ̀yin fi ọrọ yín fún Allah kí jẹ kí ló fún Allah náà wà mara wa ni ṣùgbọ́n ló wa á mara wa òun ló gbé wa ló mú wa máa bẹ kí jẹ ẹ fi fún ẹ sá kéwì náà làwọn èèyàn kọ́ tó bá ń bẹ nínú àkọọ́lẹ̀ pọ́lọ́ wọn bó fi sọ wọn di nǹkan ńlá wọ́n láwọn òdì ẹ̀yẹn sáàmù ti jẹ́ pé nǹkan ńlá ni wọ́n wà ibi tá à ń lọ náà nù torí ẹ̀ ní ọ̀kan nínú àwọn Sufyan méjèèjì As-Sawri àbí Ibn Uyayna wọ́n ní kò sí nǹkan kan tó fáwọn ní wàhálà ṣe jù láyé bí ọkàn àwọn ẹnì báwo ní í ṣe darí ọkàn mi sídìí pé jáníyàn mi ọ́ dáa kò sí ní tó fáwọn wàhálà torí torí ẹ arọ gbogbo ẹni tó náà bá ń kọ́ kí o gbogbo wa pátá kájẹ ní táàjì káníyàwó ọmọ dá ẹjá fi òkú lẹ fún Allah ẹlẹ́kejì wọ́n ní gbogbo ẹni tó bá fẹ́ wá ìmọ̀ yambaghi lahu qat'u al-ala'iq ash-shaghila gbogbo àwọn nǹkan tó jẹ́ wípé ìyí máa múni ká ìrójú níbi àti wá mà èèyàn gbọ́dọ̀ já dànù. nítorí pé wọ́n sọ pé ìmà tó o bá fún ìmà ní gbogbo rẹ ìdajì tiẹ̀ ní òfò. àní sìn mo tún níbi kan ti ń lọ àwọn kan tún retí mi mo ní sẹ́kọ̀ọ́ tí mo ti gbà àyè kan tún wà tá a tún fẹ́ dé mo ń sìn wá mà ó lè wá mà nítorí pé ìmáà ń bùkátà kó o fi gbogbo àkókò rẹ lẹ̀ gbogbo làákàyè rẹ kó o fi lẹ̀ fún torí kó lè ba àráyè jókòó sí ọ̀la torí ẹni tó sọ pé mi ráyè ni torí kí n tó ṣe gbá kí n tó ṣàwo kí n tó wá ń tọmọ jẹ kí n tó wá ń tíyàwó jẹ gbogbo àsìkò ti lọ mọ́ ń lọ́wọ́ ìnílé wa máa jókòó wa mà ẹ̀rí kí kò nílé kọ́ mà. ìmáàmù bùkátà kéèyàn ó ní àsìkò tí ó lè fi sílẹ̀ sàn-án sàn láti wá mà torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tó bá fi gbogbo àkókò rẹ̀ lẹ̀ láti wá ìmọ̀ a lè fi wé ẹni tó ṣe pẹ̀ kan láre ní máa wá tó o bá rẹ́ni tí ọmọ kọ tó sì jẹ́ pé gbogbo àsìkò tó bá ti wá ní ọkọ̀ àìwá rẹ̀ láìkẹ́kọ̀ọ́ rẹ̀ wọn náà gbìyànjú láti dín aṣàwárìlì. ntí máa kó àìrojú báyàn kó dínkù nínú ọ̀rọ̀ rẹ̀ torí ní òde kò lè kẹ́kọ̀ọ́ ẹ sì ti mọ̀ yí pé bá ti lè kọ́ tán ó ti di téèyàn so nǹkan kan là á fi sílẹ̀ fún nǹkan kan nígbà tá a bá ti lè fi nǹkan kan sílẹ̀ fún nǹkan kan bíi ti máa kọ́ gbàgbé ẹ̀ ò ní rí kọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé òye eléyìí tó ní agbára èrò eléyìí tó jìnjò ó ń bẹ nínú ètò àwọn lárúbáwá tí wọ́n ń fún àwọn ọmọ mùsùlùmí láǹfààní àti wá kẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè wọn lọ́nà pé tó o bá ti lọ síbi tó ti fẹ́ kẹ́kọ̀ọ́ yẹn wọ́n ti sọ síbẹ̀ nínú ìwé tí wọ́n fún ọ tó fi máa gbélù àgbà fún kó ṣiṣẹ́ kankan kódà kó ṣe é pé wọn ò ní sanwó fún lórí iṣẹ́ nígbà tá a bá ronú para ah, àwọn fẹ́ sọ adolúndú ni àwọn fẹ́ ká lọ́wọ́ dé ni bóòlù àwọn ṣe jẹ́yàn. <laughs> àwọn mọ ní tí wọ́n rò nítorí pé ṣe la mú ọ wá bí kò lè wá kẹ́kọ̀ọ́ ọ wá bí láti wá ṣiṣẹ́ ìmọ̀ yẹn ń bùkátà kò fi gbogbo àkókò rẹ̀ lẹ̀ fún gbogbo èrò orí rẹ̀ kọ́dé kọ́dá lórí ìmọ̀tọ̀ wa wà ní torí ẹ̀ tí ò bá ní ibì kan pàtàkì pàtó tó ń lọ kílé ẹ̀kọ́ rẹ bọ́ fọwọ́ sí ò ní lè jáde lẹ́nu lóró ilé ẹ̀kọ́ torí pé àwọn ọdẹ ń bẹ ń bẹ bó lọ ń lọ. nígbà tí ìwọ ọba láròjinlẹ̀ ó rò pé ọgbà ẹ̀wọ̀n wọn fi ọ́ sí. sòṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n ń ṣe. yunifásitì náà ni ẹ mọ̀ pé láwọn yunifásitì ti wa nítorí wọ́n wọ ọmọ ló lè ṣe. lè jáde bó ṣe fẹ́ o lè má wá gan-an àti bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ o kọ́dà àwọn yunifásitì wà tẹ́kùtẹ́ bá ti wọ kíláàsì báyìí tólùkọ́ bá ti wọlé ẹnìkan wà tí ọwọ́ akọ ọwọ́ akọ wà kí ló fẹ́ mú ọmọ wà ṣébi níta àti torí ẹ̀ mú ọ wá sí kọ́ńtìrì yìí nù àfi kó o rí àwọn ẹ̀rí tó múnádóko pípọ̀ hospital ni mo wà ń gbà náà mo ń sáré wọn tí gbé mi lọ hospital àbí òye wa ìdíwọ́ kan pàtàkì tó níbi tòró níye kọ̀ wá tí wọ́n kọ̀ fún ọ tó tún fi lé ọ fi ọ ránṣẹ́ padà sórílẹ̀-èdè yìí ó ń bùkátà àkókò. nínú ilé ẹ̀kọ́ tó bá ti kẹ́kọ̀ọ́ dé university level láwọn ilẹ̀ lárúbáwá yẹn o ò ní fẹ́ ní àsìkò kan tó wà fèrè nítorí pé tẹ bá ti jí láàárọ̀ kò sí àyè fún ọ láti sọ pé ńlọ mọ́ṣáláṣí kò sí àyè fún àwọn òbí ọ̀dà bẹ́ẹ̀ ni mo ní wọn òbí ọ̀dà torí pé tí wọ́n bá bọ̀ ń bá dilẹ̀kùn rẹ pẹ̀lú kíkan ìwọ náà pé adébẹ̀ báyìí wọ́n ti sẹ́ẹ̀tì àwọn èèyàn bíi sẹ́ẹ̀tì mẹ́ta láwọn olùmọ̀ ńláńlá tẹ́pẹ́ lómi gbogbo nǹkan rẹ̀ ti di funfun nínú àwọn olùkọ́ yín kálukú ní táǹtẹ̀bù ojúmọ́ torí pé kọ́tàsì so wọn wàá kanlẹ̀kùn yín ọ̀kan kọ̀kọ́ wa as-salati ya waladi qumu ila as-salati ya awladi àbí òye so wọ́n má dìde èyí tí ó tẹ̀lé ó gbóná ju eléyìí lọ ó lè mú òkúta lọ kọ́ máa fi kanlẹ̀kùn as-salati as-salati ya waladi qumu ya ah wọn náà rí pé yẹs èyí tí ó wàá délẹ̀ kẹta àwọn ó gbé fáìlì lọ́wọ́ man dhal ladhi yanamu hatta al-an ta ló ń sùn lọ́wọ́ dìsì à wọ́n sá ti dákọ̀ rẹ̀ <laughs> kálukú ti bẹ́ẹ̀ ta so tẹ́bá sì parí àṣùbà kò sínú kí wọ́n ti sálámà mọ́ padà lé ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ wàá ṣe tìláwọ̀ tó sọ̀bà ìwọ náà kù sí lọ́tọ̀ bá ní táǹtẹ̀bù mo fẹ́ há Kùránì àbí tìlá ọ̀sá gbọ́dọ̀ jókòó ń bẹ̀ sì gbọ́dọ̀ jókòó ọmọ sẹ́nu yúnmúyúnmú wọ́n tún ké sókè ó àbí òkè ó ṣé ń ka àbí ọ̀kà nínú yín ẹnìkan tún ti wà tí wọ́n gbé fáìlì lé lọ́wọ́ tí ó tún kọ ọwọ́ kọ̀ wá sẹ́mi kó lè dọ́ọ̀dì sínú yàrá gbogbo wàhálà àwọn bàbá àwọn kọ́ ọmọ wà kò burú wọ́n mú ọmọ síláṣí pé ọwọ́ mọ́sálásí kọ̀ wá ó ṣe tìláwà sọ̀bà ìyá kò ṣe é tẹ́bá ti wá sí ilé nǹkan ẹ wàá lọ jẹun tẹ́bá ti jẹun tán báyìí ó tún máa sáré káwọn èèyàn má ti gba gbogbo iléèwé mọ́ ọ lọ́wọ́ ọlọ́wẹ̀ ó gbé ẹ̀wù rẹ wọ̀ láti jẹ́ kó olùkọ́ wọlé ṣáájú rẹ̀ wàláhi subhanallah oníkàlùkù kọjọ àárín kọjọ ànsáré kọjọ àárín kọjọ ànsáré ti wọlé ṣáájú rẹ̀ ò wọlé. ẹ wà wà lẹ́nu pé nkẹ́kọ̀ọ́ yẹn nkẹ́kọ̀ọ́ yẹn bólùkọ́ kan ti ń jáde lólùkọ́ kan wọlé bólùkọ́ kan ti ń jáde ẹ ti dé yunifásitì level bólùkọ́ kan ti ń jáde lólùkọ́ kan wọlé bólùkọ́ kan ti ń jáde lólùkọ́ kan ní wọlé allahu akbar allahu akbar yalla ila salat. oníkàlùkù tún gba mọ́sálásí lọ tẹ́bá ti parí sọ́látù dọ́hùr dákun olùkọ́ tí ó wọlé lẹ́yìn rẹ̀ jọ wọlé ṣáájú rẹ̀ òun náà sì máa rin àárín àárín àárín yásẹ̀lẹ̀ tòró náà ń fẹ́ káwọn kan nu yín kí wọ́n bọ́ sípò pé wọn ò ní wọ class kọ́ gbà ọ́ sọ̀n tó bá gbé ọ wálẹ̀ yìí. tọ́ ẹ bá tún ti kò mọ́yìn ẹ tún máa ṣe lọ títí títí títí aago méje òfìfẹ́ lù. àwọn àní kíkálukọ́ lọ jẹun tẹ bá ti wá lọ jẹun tọ́ máa ti dé yàrá rẹ̀ tàbí dé yàrá rẹ̀ ọ gbọ́dọ̀ sùn ó sùn títí sọláàtì làásù tó má ti pé sọláàtì làásù mọ́sálásì láti mọ́sálásì tó bá wá fẹ́ ṣeré àwọn pápá ṣeré gbogbo ẹ̀ wà nù ilé ẹ̀kọ́ ẹ lè lọ ṣeré nìsí o lè lọ gbára rẹ gbóná kó máa sáré o lè lọ láìbírì kó lọ kàwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí mọ́kìrì bá ti tó ẹ tún padà kíláàsì tẹ wà láàárọ̀ gbogbo ẹ̀kọ́ tẹ kọ́ lónìí kálukú tún lọ́ọ́ máa tún tiẹ̀ kà àwọn olùkọ́ kan tí wà tí wọ́n máa wá yẹ̀ yín wò ṣé ń tán kọ́ lónìí yọ ó yé mi tó bá yí ọbọ̀ wájú kọ́ ṣàlàyé fún gbogbo èèyàn kò sínú kó yé mi ẹ má ṣe yọnu <laughs> bọ́ wájú kọ́ ṣàlàyé fún gbogbo èèyàn ah subhanallah so bẹ́ẹ̀ sì parí òní nù tó bá ti di sọlá tó lọ ìṣá kálukú tún lọ jẹun tẹ́ bá ti lọ jẹun ẹ tún lọ́ọ́ máa kàwé yín nínú àwọn yàrá yín tó bá ti di pago mẹ́sàn-án lù tí iná kan bá wà ní títàn ẹ gbà fọlọ́ ẹ gbọ́dọ̀ ti sùn. so ó túmọ̀ sí pé ìgbà tó yẹ pé wọ́n mú ọkú òǹlù rẹ̀ kókó tí wọ́n mú ọ lọ sí náà ní kọ́ lọ mà gbogbo àkókò rẹ̀ ìmọ̀ yẹn náà ló lò fún bí ìmọ̀ yẹn bá fún yàn gbogbo rẹ̀ téèyàn bá fún ní gbogbo téèyàn tó jẹ́ pé ìdajì náà ni ó fún ọ inṣàlá ìdajì wọn bọ́mọ ọlọ́ọ̀ àmọ́ ọlọ́run kẹ́kọ̀ọ́ Ògbómọ̀ṣọ́ ló ti ń kẹ́kọ̀ọ́ ẹnu ẹ̀kọ́ la wà wọ́n bọ̀ pàdé lẹ́kọ̀ọ́ kí ló dé àmú ni kí n sáré wẹ́kọ̀ọ́ ni mo sáré wẹ́kọ̀ọ́ kí lọ sáré wá mú. ó ti yá ó ti dọ̀sẹ̀ kejì abọ́ ń kánú kí ló dé. èmi lè jókòó lásán because you know ká ká ká ká mú yìí má yìí ká mú yìí má yìí so kéwìn ìmọ̀ kákún lọ títí nkákún lọ títí lọ́lọ́run fi dọ̀ lẹ́jọ́ lọ́ba rí kó ṣé wàhálà títí ọmọ nǹkan kan torí pọ́wọ́ wo ni wọ́n náà fi mú ọwọ́ jábútẹ́ torí ẹ̀ inú fa ló fi dàbí ìgbà tó ṣe é pé àwa náà sọ pé à ń wá mọ̀ ṣùgbọ́n àárí torí pé àmọ́ mọ̀ fira wálẹ̀ fún àti wá mọ̀ súkẹ́súkẹ́ ni ń tẹ̀ tún táwọn ilé kí ó kan kí èsì gbogbo ojúmọ́ ni wọ́n ń kọ́ bẹ́yàjọ́ kan láàrin ọ̀sẹ̀ bẹ́yàjọ́ méjì láàrin ọ̀sẹ̀ ó ti wá wá ó ti tọ́sẹ̀ mẹ́fà àbẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀. eléyìí túmọ̀ sí pé à ń bùkátà láti fi àkókò sílẹ̀ tó bá jẹ́ pàǹbá ń wá mà tó bá jẹ́ pàǹbá ń wá mà tí èèyàn bá ti ń ronú nípa nǹkan míì ìmọ̀ kọ́ dín láti wá mà. ìmá wà tó jẹ́ pé àlàyé nípa rẹ̀ ó ń bùkátà kí gbogbo àwùjọ wọn dákẹ́ rọ́rọ́ ẹni tí ó ṣàlàyé rẹ̀ tí wọ́n bá fi lè sọ̀rọ̀ láàrin ìgbà tí ń ṣàlàyé rẹ̀ wọ́n dàrú ma lójú bó wa lẹni tá à ń kọ́ tí ń parẹ́ rárá abẹ́gẹ́ tiẹ̀ torí ẹ̀ rí i pé àwọn ilé ẹ̀kọ́ wọn máa sábà nítorí kó lè bá jẹ́ pé níta ń kó àwọn èèyàn gangan ni wọn ń gbọ́ kì í sàwọn àyàbọ̀ ọ̀rọ̀. torí ìrònú ọmọ èèyàn ilẹ̀ kan ń ṣe pẹ̀lú ẹ̀ tí ìrònú ọ̀bá má dáadáa kan gá ìdọ̀tí lè gbà sínú ẹ̀. bákan náà a rí i pé àwọn aṣíwájú wa rere. wọ́n máa ń fún ìmọ̀ lọ́lá lórí gbogbo nǹkan yòókù àwọn aṣíwájú wa rere wọ́n máa ń fún ìmọ̀ lọ́lá lórí gbogbo nǹkan yòókù àwa ń kọ́ gbogbo nǹkan là á máa fún lọ́lá lórí ìmọ̀ tí wọ́n máa ń sọ ọmọ ìmọ̀ níbí ìmọ̀ nípa ẹ̀sìn àìmọye àgbàlagbà lónìí tí wọ́n àtẹ̀mí ò kéwò wọn ò fi mí sílẹ̀ kéwò èèwà fira rẹ̀ sí i ó tí ì kú bàbá mi ọkọ mi ní òkèlè máa jẹ síbí ó padà kọ́ra rẹ̀ wọn ò fi ráìsì kọ́ mi ebó ti padà kọ́ra rẹ̀ jẹ bàbá mi ọkọ mi mọ́tò ogun torí bàbá mi gùn ní mọ́tò ṣebí wọn ti ń wa mọ́tò fún rẹ̀ kí ló wá dé tí àwa wíwá ṣẹ́kù sídìí máa kíw pé bàá mi ni òfin mi sílé kíw èmi náà ò fi kà é fira rẹ̀ sí ó yẹ kí wọn náà fira rẹ̀ sí. Si kọ́ wa kọ kíw nítorí pé tí wọ́n bá ti kọ́ mà nípa kíw yẹn ó ní òye àti ìmọ̀ nípa ẹ̀sìn rẹ kò sẹ́ni tí ó rí ọtú jẹ mọ́ wọ́n tún àwọn èèyàn jẹ púpọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ní nàìjíríà wa yìí gbogbo nǹkan tí èsì ara rẹ̀ wọ́n gbélé ọlọ́ ẹnikẹ́nu ó ń kọ mẹ́sẹ̀jì kan ó ní kí lọ rí sí pé. kéèyàn ó fòbì funfun méje ṣe sàrà kéèyàn ó fòbì àbàtà pupa kó fi ṣe sàrà iyọ̀ àti orógbó kéèyàn ó fi ṣe sàrà kí rí torí pé tiẹ̀ gbogbo nǹkan ní dánú súnà ń béèrè náà nù fa. Allah kò sẹ́mi pé ti pọ̀ jù ti pọ̀ jù èmi náà mo fi fi yé e pé òun mọ̀ nǹkan kan pa islam ló ń dọ̀ láàmú. ẹ torí pé àwọn afa ńláńlá wọn máa ní kéèyàn ó ṣe bẹ́ẹ̀ afa ńláńlá bólódò ńláńlá mo lẹ́tìrí táwọn ẹbí ni ẹ̀fọ́bì méje ṣe sàrà obì góró àti obì àbàtà iyọ̀ àti orógbó <laughs> so eléyìí túmọ̀ sí pé mo dàgbà ọ̀kan mọ́kọ̀ọ̀kan ìlẹ̀kọ́kíw ọ̀kọ̀kíw náà mi àwọn aṣíwájú wa rere wọ́n máa ń fún mọ̀lọ́lá lórí nǹkan mi. wọ́n gbà wá pé ìmáàmù ahmed ibn hanbal rahimahullah kò fẹ́yàwó àfìgbà tọ́pọ̀ ọmọ ogójì ọdún. ọmọ ogójì ọdún ni ìmáàmù ahmed ló tó fẹ́yàwó. ìgbà tí èèyàn bá wá fẹ́yàwó lọ́mọ ogójì ọdún ọmọ ọdún mélòó ni ó wà nígbà tó ọmọ rẹ̀ bá pọ́dún mẹ́wàá. náà fifty báwo ó súnmọ́ kó títí pé fifty one tíyàwó bá tètè bí máa nù tó bá jẹ́rú àwọn ọmọ tí máa pẹ́ ń kùn sòsẹ́ mọ̀ pé bàbá àwọn ti ju fifty one ga lọ ó sì bí àwọn ọmọ nínú àwọn ọmọ rẹ̀ ní Abdullah nínú àwọn ọmọ rẹ̀ ní Saleh àti Abdullah àti Saleh olùmọ̀nlá làwọn méjèèjì kí ìmáàmù Ahmad ò tó kù. síbẹ̀ rí kìtàbù sharh as-sunnah li ibn al-imam torí ẹ ẹ ọpẹ kí n tó fẹ́yàwó kò pé kọ ọmọ bí ma ọpẹ kí n tó kú kí n tó fẹ́yàwó kò pé káwọn ọmọ rẹ ọmọ dàgbà kó tó kú fẹwàá ọmọ iye ọjọ́ tí Allah kọ fún ọ ni. nítorí pé wọ́n ka ìmọ̀ kún wọn ò rójú ráyè páwọn fẹ́ lọ́ọ́ fẹ́yàwó. sọ bẹ́ẹ̀ náà ni alimami Nawawi rahimahullah látàrí ìmọ̀ wíwá ìmọ̀ wíwá ìmọ̀ wíwá ìmáàmù Nawawi ọ̀fẹ́yàwó tó fi kú ó sì kú lọ́mọ ogójì ọdún. Al-Imam Ibn Taymiyyah rahimahullah wọn ò fẹ́yàwó tí wọ́n fi kú. so àwọn olùmọ̀ yẹn wọ́n fún ìmọ̀ lọ́lá lórí gbogbo nǹkan yòókù èyí tí wọ́n fẹ́yàwó nu wọn náà yóò ṣe díẹ̀ kó tó fẹ́yàwó kì ṣe pé ká fẹ́yàwó ọ̀dà o ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé yàwó òun gan wọn kì í fẹ́ wọn kó wọn máa wò wọ́n ràn Ọ ma sojuse wọ́n sojuse wiwa wíwá mà sojuse lórí ìyàwó ọkan lè fẹ́ dìkan lọ́wọ́ ó lè fẹ́ kópa lára ó lè yàwó kọ pátì nísìn kọ́ a sọ pé torí pé mọ̀ ń wá mà àwọn èèyàn làálì pé ń wá kí lọ yàwó sí ti torí pé o ti fẹ́ òun kó ní kó tún kọ́ mọ̀ gbogbo méjèèjì náà lọ́ọ́ máa ṣe papọ̀ ṣùgbọ́n ọwọ́ tó o bá fi mójútó ìmọ̀ yẹn tó o bá ti fẹ́yàwó o ní rírù rẹ̀ fi mójútó lẹ́yìn ìgbà tó fẹ́yàwó. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tó fẹ́yàwó ní ìsìn ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta ìjọ kẹrin ìjọ karùn ọsà ló ń ṣe mùdákàrà ẹ òun ní àsáímẹ́ǹtì kan òun ní láti ka kéòyì torí òun fẹ́ lọ dìlíva lẹ́kṣọ̀ kan ìyàwó sì ń wojú pé ọ̀wà kọ̀ wá tẹ́ ẹ mọ̀ pé gbogbo ń tẹ̀ ń fi ṣe rìsáàtì yẹn tó fi dórí láptọ̀pù ó lè kó dàákànga Ah, because kí ló fẹ́yàwó sí kéde ẹsẹ̀ pọ̀ lọ́ba ọwọ́ àtúntò inú pétọ̀ yóò tún tọ́tún la torí rìsáàtì tó wọn wájú mi pẹ̀lẹ́ yìí ń bẹ́ nu sọ̀wárì ntí máa gbéyàn kúrò nídìí àti wàmà bákan náà abubakar al-ambari ọ̀kan nínú àwọn olùmọ̀ ẹ̀sìn islam olùmọ̀ nípa anahu. An àtàwọn tọ́jọ́ méde lárúbáwá ọkọ̀ tíra tó pọ̀ wọ́n bùn ní ẹrúbìnrin kan ẹ sì mọ̀ pé ẹrú nínú ẹni tọ́tọ́ ike ká máa ní ìbálòpọ̀ pẹ̀lú ẹ̀yìn kò bá jẹ́ pé wọ́n pín fún ọ látàrí pé o kópa nínú ogun kò bá jẹ́ pé o lọ rà á lọ́jà kò bá jẹ́ pé wọ́n bùn ọ gbogbo ẹ sọ́dẹ̀ tọ́ fún ọ nítorí pé tó bá ti tẹ̀ ọ́ lọ́wọ́ tó di tiẹ̀ yẹn ó ti wá bẹ́ẹ̀ aw ma malakat aymanuhum. wọ́n á bùn Abubakar ní Ambari wọ́n bùn ní arúbìnrin kan. àsìkò tóbìnrin yìí wọlé sí òru àkọ́kọ́ tóbìnrin yìí wọlé wá bá olùmọ̀ yìí lọ́lùmọ̀ yìí bẹ̀rẹ̀ sí ní ronú nípa ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ ọmọ. ìgbà tí àfa yìí ò fún lójú kò wóṣẹ̀ kan obìnrin yẹn bá kú lọ́dọ̀ rẹ̀. ìgbà tí àfọwà sọ̀rọ̀ ó ní akhrijuha ila an ẹ mú lọ sọ́dọ̀ àwọn ẹni tí ń ta irú kí wọ́n ta ìbá ń kówó ẹ̀ kí wọ́n tà kí wọ́n bá yín kówó ẹ̀ ẹni tó yẹ kẹ́ ẹ máa bá ṣeré ẹni tó tọ́ sí yín kẹ́ ẹ máa bá sùn ẹ bá ń kówó ẹ̀. faqalat hal sẹ́ni kí wọ́n tà bá yín kówó mi nítorí pé mo ṣẹ̀ṣẹ̀ kan ni. qala la ó ní rárá o pọ̀ sẹ́mi. illa anna qalbi ishtaghala bik. ní ní pé ọkàn mi ó ti bẹ̀rẹ̀ sí ní ronú nípa rẹ̀ wàmà kọ́dùrà mẹsẹ̀lókè àyàmnáàní ìlmì irú rẹ̀ ò sì tó tó lè dírù mi lọ́nà láti máa wá mà mí lọ. Allah <laughs> mọ̀kàn ronú parẹ́ náà ni amẹ́mọ́ aríkí tí mo bá sọ̀rọ̀ alẹ̀ fọkàn mi ó lè padà mú mi sá fún màá mi nítorí rẹ̀ irú rẹ̀ ò sì tẹ́rú tó lè lérú mi kúrò nídìí màá mi. Allah so àwọn olùmọ̀ máa ń fún ìmọ̀lọ́lá lórí gbogbo nǹkan mi. tọ́ ìwọ tó ń wá mà nínú àwọn ẹ̀kọ́ tó yẹ kó tún mójútó o náà ni pé ìjánu rẹ ó yẹ kó kó lé olùkọ́ rẹ lọ́wọ́ gẹ́gẹ́ bí aláàárẹ̀ tí máa sọ ìjánu rẹ̀ sílẹ̀. Si fún olùtọ́jú rẹ̀ tó jẹ́ medical doctor. wọn ò ní sọ fálà rẹ̀ pé gbé ẹnu síbi kọ́mọ́gbẹ́nu bì ya ẹnu kọ́mọ́ ìyanu ẹ yà dáadáa kọ́mọ́ yà dáadáa ẹ ránjú kọ́mọ́ ràn ẹ dìde kọ́mọ́ dìde ẹ tójókòó kọ́mọ́ tójókòó ẹ fẹ̀gbẹ́ lélẹ̀ kọ́mọ́ fẹ̀gbẹ́ lélẹ̀ abẹ́ẹ̀kọ́ ni ntẹ́ ẹ̀ bá ti sọ fún ni ò ní sè. tó bẹ́ẹ̀ lọ yẹ kí ọmọ ti ń kẹ́kọ̀ọ́ kó sọ ìjánu rẹ̀ sílẹ̀ fún olùkọ́ rẹ̀ mọ̀jẹ̀ni tí wọ́n máa finu tí wọ́n máa gbanu tí wọ́n máa yarí mólùkọ́ lọ́wọ́. torí pé ọmọ tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ tá a bá ti rí lára rẹ̀ wípé ń finu ń gbanu ń yarí mólùkọ́ lọ́wọ́ olùkọ́ ò ní fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́. torí yóò ti máa wò pé tẹ́lẹ̀ yìí bá kẹ́kọ̀ọ́ tó bá yé e ní tí wọ́n máa fi ṣe òní dáa yóò máa fi ṣègbéraga yóò máa fi jọra ẹ̀ lójú torí ẹ ọgbọ́dọ̀ tẹríba fólùkọ́ rẹ̀ kó o sì jẹ́ni tó ṣe tán láti ṣiṣẹ́ sìn èmi ní ìsìnmọ̀ ń kọ́ lẹ́kọ̀ọ́ lórí tí mò ń gbé nǹkan bọ̀ ó ń wò mí ọkàn dúró ń dúró pé kí n lọ já mọ́ ẹni tí ìbá ṣe pé kádàrá gan tó gbólú ẹ̀ wá kọ́ kí ó lọ́dọ̀ rẹ̀ ó kálukọ́ dẹrù rẹ̀ gbé ni o àbọ̀rọ̀ ẹ̀mí sálàrú wa wà lóde ọ̀run àti ìdóde ọ̀run so sẹ́wọ̀n kó lùkọ́ yẹn náà wọ̀ kó sí wàhálà kìí ṣe kó wá bá mi pé kí n gbé wá mo ní fílẹ̀ o ọ̀n tíráì mi ni láàrin èmi tí mò ń kọ àti ìwọ tó ń kẹ́kọ̀ọ́ ààrẹ ni tí ó rí ẹnì kejì mu wọ́n ní innal mu'allima wat tabiba kilahuma la yansahani idha huma lam yukrama. àti olùkọ́ àtẹni tí ń tọ́jú aláàárẹ̀ èkíní kejì wọn ò ní sọ òdodo fún wa tá a bá ti pọ́n wọn lé. so àìlẹ́kọ̀ọ́ yẹn ó pọ̀ fáwọn ọmọ mi pàápàá ló kọ pé òun tẹ̀lé súnà ni òkè tí wọn bá ti ń tẹ̀lé súnà ọ̀ gbọ́dọ̀ pọ́n yàn lé torí pé ẹlòmíì fẹ́ yàtá ó wá gbọ́ àwọn ẹ̀kọ́ tó wà nínú súnà ó wá ní ẹ jẹ́ kí n gọ́ sábẹ́ àbúradà yìí. wọn ò ní tètè mọ̀ pé mo yí asa tó máa tẹ́ kí nìkan súnà ni súnà ló ní kọ́ ọ má pọn àgbàlagbà lé. anabi sallallahu alaihi wa alihi wasallam ó ní laysa minna man la yuwaqqiru kabirana wa yarhamu saghirana kò lè jọ́ kan nínú wa ẹni tí kì í bá ti ṣe àpọ́nlé àgbàlagbà wa. tí èyí bá sì sànú àwọn ọmọdé wa. ẹ gbọ́ nǹkan tó kan nínú àwọn kèfèrí nígbà náà tí ń sọ fáwọn èèyàn rẹ̀ nípa bó ti rán nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn sàhábà rẹ̀. ó ní mo ti ná gbàrà mo ti ná bòrò. mo dọ́dọ̀ àwọn farisáwa mo rí bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú Kisra ọba wọn mo dọ́dọ̀ àwọn rómáwa. mo rí bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú ọba wọn Qaisar mo dọ́dọ̀ àwọn habashawa mo rí bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú ọba wọn anajashi èyí ìdí àárín àwọn èèyàn kan rí tí wọ́n ń pọ́n lórí wọn lé tí wọ́n ń gẹ́gẹ́gẹ́ gẹ́gẹ́ bí àwọn sahaba nabi Muhammad sallallahu alayhi wa sallam sa nabi Muhammad. ẹni tí pé wọn kúnlẹ̀ o wọn dọ̀bálẹ̀ o bàbá ń kúnlẹ̀ bàbá ń dọ̀bálẹ̀ ṣùgbọ́n àpọ̀nlé táwọn sọ̀hábà ń ṣe fánàbí yìí ohun tí ì rí àwọn èèyàn kankan ṣe bẹ́ẹ̀ fọ lórí wọn. ó mà ti sàpẹ́lẹ̀ ẹni tí ń kọ́ ọ lẹ́kọ̀ọ́ ó lè rẹ́kọ̀ọ́kọ́ òpin rẹ̀ náà bẹ̀rẹ̀ wo sùsù pé ẹ lé ọmọ yìí kò ń lè kí ọmọ abúlé léyìí. àwa lọ kó bàbá rẹ màmá rẹ wá ń gbaná pé dákun ọmọdé mẹ́kọ̀ọ́ jẹ kọ́mọ́ra lọ́kọ̀ jẹ kọ́ńbì táwa lọ ọmọdé nu ilé ọmọdé tó ti lé lógún ọdún lẹ́ pè lọ́mọdé báwọn látijọ́ ló ti bàlágà tó ti tó jahannama wọ̀ so ọ̀pọ̀lọpọ̀ lẹ́kọ̀ọ́ olùkọ́ à ibi tá a ti nídìí rẹ̀ pọ̀ sẹ́mi pé táwọn ọmọ tẹ̀ ń kọ́ lẹ́kọ̀ọ́ bá lẹ́kọ̀ọ́ olùkọ́ ò ní jáde kúrò lọ́dọ̀ wọn lórí gbogbo ẹ̀kọ́ tí bá ń kọ́ wọn àfi kó rí i pé yé kálukú àmọ́ tí wọ́n bá ti lẹ́kọ̀ọ́ yóò máa ṣàlàyé rẹ̀ lérè fẹ́ ni lókèlókè lókèlókè ah jazakumullahu khairan kò yé wa àǹtí ọ̀bá yé kọ́ bẹ́ẹ̀ lọ́n tí wàá ní ká ṣàlàyé mo rò pé yé so ọ wàá lo gbogbo ọdún yẹn lẹ́kọ̀ọ́ ò ní géènì kankan sọ ẹja fi ẹ̀kọ́ kún ọ̀rọ̀ wa ọ gbọ́dọ̀ máa ṣàpọ́nlé ẹni tó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ìtayẹ àlọ́ gbọ́dọ̀ wọ́ bẹ̀rù ìbáwí tá à ń wí nìsín lórí àṣẹ ètò ni bẹ́ẹ̀ náà ni ìkọjá àlàbá ti wọbẹ̀ náà ìbáwí gbọ́dọ̀ wọbẹ̀ káfọ́ wa jáde tàì jáde kẹmọ lọ kíìsì kánfàsì rẹ̀ níbolé lẹ́yìn tún wà ẹ̀ ń ṣe tọ̀rí kọ̀ ni àbá jáde tàì jáde pẹ́sì ń kíìsì ọwọ́ là ń kíìsì ẹsẹ̀ àánà kùmùlà ọ̀rọ̀ ń ṣe pé nìyẹn ọ̀tọ̀ ni àánà ọ̀tọ̀ ni àánà tí yorùbá máa sọ akaramakomola ó gbọ́dọ̀ pa àwọn olùkọ́ rẹ̀ lé kò gbọ́dọ̀ wá sí àṣejù ńbẹ àti ètò ó gbọ́dọ̀ sí ńbẹ níbi wọn tún wọn sí lẹ́sìn islam wa bákan náà wọn ní ibn abbas radiyallahu anhuma ó ọmọ ń di ìjánu ràkúnmí fún zayid ibn thabit زيد بن ثابت olùmọ̀àgbà nípa báwo la ولا píngun نينو اوان صحابه وأن زيدا قد خص لا محالة بما حباه خاتم الرسالة من قوله في فضله منبها أفرضكم زيد wípé Allah ó Zaidu yà sọ́tọ̀ nípa pọ́ńlọ́mọ̀ nípa bá pín ogún jù láàrin àwọn sàhábà anabi sallallahu alaihi wasallam ń sì sọ jáde wípé ẹni tó mogún pín jù láàrin yín ni ni Zaid ibn Thabit radiyallahu anhu Zaid ibn Thabit ibn Abbas rí ọlọ́gba ìjánu ràkúnmi rẹ̀ òun wá sọ pé rárá rárá má ọmọ àbúrò bàbá ànábì ẹ̀tọ́ rẹ̀ ọ̀pá pípọ̀ ìjánu ràkúnmí òun á ní à ń bá yín dì í mú o nítorí pé an naf'ala bi ulama'ina bẹ́ẹ̀ ni wọ́n pa wá láti ká máa ṣe pẹ̀lú àwọn olùkọ́ wa. ibnu sahabi zayd ibn sahabi. Ibn Abbas ò ṣe sọ pé gbogbo ọmọ yòówù tó bá sọ pé oníláyè anabi tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá mi olómuwa àwa ń ti wa ọ̀dọ̀ wa ní gbogbo ẹ ti originate bẹ́ẹ̀ ṣe ń pa anabi lè lẹ gbọ́dọ̀ pa wà ilé wọn a máa di ìjánu ràkúnmímú fún taani gbọ́dọ̀ pé yé rárá ẹ̀gbọ́n tó sọ ní rárá ìwọ ọmọ àbúrò bàbá ànẹ́bì ó ní hmm, bí wọ́n ti pa á láṣẹ ká máa ṣe pẹ̀lú ọmọ wa nù. wọn kọ́ wa pé ká máa ṣe àgbèrè àfojúdi àrífín sáwọn olùmọ̀. ẹ sì wá wo Ibn Abbas lẹ́yìn ọ̀rẹ́yìn ó padà já sípò ńlọ nímọ̀ jù láàrin gbogbo àwọn sàhábà. débi pé Umar radiyallahu anhu yìí máa ń gbé wọlé kókó náà wá jókòó pẹ̀lú àwọn àgbàlagbà tó máa ń ṣàpérò inú wa ń bí àwọn bàbá bàbá kan nínú àwọn sàhábà tó o sẹ́mọ̀ pé èèyàn náà gbogbo wa bí ní ìsìn àyín náà ń ṣàpérò ládùúgbò tó bàbá kan wá wà àwọn ọmọ kéékèèké á sọ pé tani ọlọ́mọlé ń kọ́ ọmọ tiẹ̀ sọ́ra rẹ o so Umar radiyallahu anhu ó ti wá rí wọ́n lè sọ àwọn sàhábà ọ̀sán jáde àmọ́ Umar ti ó ti kánú ṣe sí wọn pé wọn ò fẹ́ kọ́ máa wá Umar wa béèrè pé tọ́ ìdájọ́ àná nasrullahi wal fath kí lẹ gbọ́ yín pa súra gbogbo àwọn àgbàlagbà bá ní à ah, ẹ ọlọ́wọ́n bá ń sọ pé òun òun sì ẹ òun fanabi ń ṣẹ́gun lórí àwọn ọ̀tá so wọ́n gba Mẹ́kà padà àwọn èèyàn sì máa wọ islam dáadáa lọ́pọ̀ yanturu kálukú nítaǹtà ń sọnù Umar wa ni ọ̀dà kò burú ìwọ ọmọdé yìí ìyẹn Ibn Abbas kí ni wọ́n gbọ́ yìí wọ́n bá ní sóra yẹn tọ́ka sí pé kó ànábì ti súnmọ́ fún ah, àsọ̀rọ̀ kúmbẹ̀ ni ó ní torí pé tí ń tà wá tọwọ́ bá ti bá a. tá à ń wá tọwọ́ wa bá ti ba tá à ń wá kò sí ń tọ́sẹ́kù má ju pé ká kú láyé lọ. ẹ máa ké tó mínítì tá a bá gbé sẹ́nu ẹ̀rọ tá a bá gbé garawa sẹ́nu ẹ̀rọ tá à ń pamí sí tá à ń pamí sí tó bá kún tá a sì ti omi kí ni padà ṣẹlẹ̀ tó máa dínkù so tí n tó ń lé tó bá ti lé mú kò sí ń ju pé àti kú láyé ló ah Umar ní tèmi náà gbọ́ yé ni ìtumọ̀ súra yẹn sì ní lóòótọ́ gbogbo bàbá bàbá wọn yàrá dákẹ́ tètè ẹ̀ ń wò pé à ń mú ọmọ inú yín irọ́ ọmọ yín irọ́ ọmọ ọmọ yín à ń mú jókòó pẹ̀lú yín sẹ́yìn mọ̀ pé ara àwọn òye ìmọ̀ àtọgbọ́n tọ́lọ̀ ń fún táǹfin ní kó jókòó ni. torí ẹ̀ garagara òdì mà àfojúdi òdì mà lọ lónìí ẹlòmíì rò yìí pé ìgbà tó jẹ́ pé àwọn ọ̀nà téèyàn lè fi dédìí tí bá ń wá ní rọrùn ó ti pọ̀ bí kọ̀mpútà bí kọ̀mpútà àtàwọn CDs eléyìí tí wọ́n ti ṣe lóríṣiríṣi pé tí wọ́n bá ń wá nǹkan kan tí wọ́n má kàn ti tẹ̀ báyìí ó fi hàn mí. ẹlòmíràn á rò pé lé yẹn ó ti tó òun bùkátà láti láti tẹrí kankan òun bùkátà láti kékeré kí wọ́n já ma tọ́lú náà já ó sì rí i pé odò lọ. bẹ́ẹ̀ni kò sí ní tẹ́ tí wọ́n jámá ṣùgbọ́n odò tiẹ̀ pọ̀ ju lọ. àìmọye wọ́n tí wọ́n sì nítorí pé bí àwọn èròjà ti ìwádìí dìrọ̀rùn ṣe pọ̀ láyé náà nù síbẹ̀síbẹ̀ àwọn olódò pọ̀ jù olùmọ̀ lọ. abẹ́ẹ̀kọ́ ni torí pé gbogbo ohun tó ń lò náà tó olú ti pọ̀ láyò òun bùkátà ń jọ gáìdì ẹ̀. àwọn ti mọ̀ kí wò tó mọ̀ àwọn ti ń lò kí wò tó rì àwọn mọ̀ dáadáa àti àléébù rẹ̀ ju bí wọ́n ti ṣe lè má lọ. torí ẹ̀ díẹ̀ báyìí bíntí báyìí lágbájá fi jù mí lọ ọ̀rọ̀ àwọn wèrè ni o ọ̀rọ̀ àwọn wèrè ni ẹ ọ gba masters degree ebe mi náà ní degree bínú gba masters abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ torí pé tó o bá ti lárò jinlẹ̀ ó rí i pé gbogbo nǹkan tó máa ṣe àwọn wèrè ló lè máa pàtẹ́wọ́ fún ọkọ sọ́ọ́rẹ́ owó ire oṣeere àmọ́ àwọn làákàyè gbogbo wọn dọ̀ ọ́ lẹ́bi torí ẹ̀ a gbọ́dọ̀ kọ́ ìtẹríba máìmá tó bá jẹ́ pé máa ìsìn islam yìí ni kò sí bí wọ́n ṣe sọ pé nìkan nímọ̀ yẹn tí ò ní ní ìtẹríba tẹ bá rẹni tó nímọ̀ nínú islam wa yìí tí ò ní ìtẹríba kẹ́ ẹ gbà pé kìí ṣe màgídí lónìí. ìmọ̀ akọrin kọ̀dí ńlọ́mà kìí ṣe mọ̀ òdodo lọ́kọ́ nítorí pé ìdí tí ìmọ̀ yìí máa fi ń kọ́ yẹn ń tẹ̀rí ba ni pé kò sí tó lè mà àfi tí ìbá wádìí tó máa ń research ìwọ fúnra ara rẹ ò ọ jẹ́wọ́ lọ́ọ́ máa jẹ́wọ́ bó ń ṣe ń research pé wàláhì àmọ̀ kankan wàláhì àmọ̀ kankan. ókè tí mo bá ti wá mọ̀ pé ìmọ̀ kankan mo á sakọ ni. máa tàpá kaka, torí pé orí pa ọmọdé àwọn kan lọ ọwọ́ àti wọn àwòkọ ọmọdé gbogbo ayé lọ ọmọ kankan nítorí pé ìwé àtàwọn tíra tẹrí tán kan yẹn tó bá kà débi kan kò sí mọ́sálẹ́ kọ́mọ̀ tó ó tún kọ́kọ́ máa fọwọ́ gbójú ó tún máa bẹ Allah ah, ìwọ ọlọ́run dákun máa sẹ́mi lólódò ìwọ ọlọ́run tí mo ń ka ìjọ yé mi. bẹ́ẹ̀ làwọn olùmọ̀ ńláńlá a ti sọ fún yín rí nípa bí ọ̀kan nínú àwọn olùmọ̀wá ti sọ ìtàn fún wa nípa sheikh ibn baz rahimahullah àti sheikh muhammad al-amin al-shinqiti rahimahullah ibn baz òun ló lórí al-jami'atul islamiyya ń ó wá tọrọ lọ́dọ̀ muhammad al-amin al àwọn ń fẹ́ kókó àwọn ní tírà rẹ̀ yìí tí mo ti kọ́kọ́ dárúkọ lónìí adabul bahthi wal munazara. tọ́ ìní Ṣinkiti sì jẹ́ olùkọ́ kan nínú àwọn olùkọ́ ní kulliyati sharia. ìní Ṣinkiti wá sọ fún Sheikh Ibn Baz pé ìgbà wo lẹ́ẹ̀mọ́ aráyè tí màá wá bá lé ẹni Sheikh Ibn Baz wá sọ pé wá bá mi lé báwo ìgbà wo lẹ́ẹ̀ máa ráyè tá a máa pàdé mọ́ṣáláṣí ànábì <laughs> níbi tí gbogbo ayé wà ibẹ̀ mo ti fẹ́ máa kọ̀ àyè kan wá wà tó jẹ́ pé tí bá ti jáde nu mọ́ṣáláṣí ńgbà yẹn tó bá kọ̀yìn sálùkébìlà so ibẹ̀ ni ọ̀kọ̀ọ̀kọ̀ rí tó fi déédéé bí mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam ti ṣe ma láyé ànábì tó fi sílẹ̀. Si tọ́ sínú extension ti Malik Faisal wá sísàlẹ̀ díẹ̀ ibẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀ kan àga olùkọ́ àkọ́kọ́ tó rìn wájú ẹ̀ ibẹ̀ ní Ibn Baz ti ń kọ́ yẹn nínú ẹ̀kọ́ tí mo ń kọ́ yẹn mọ́ṣáláṣí ànábì ó ní bẹ́ẹ̀ láti máa pàdé tó tún máa kọ́ mi mọ̀ á ibi tó yẹ pé ojú táyé ni wọ́n á nígbà wo wọ́n á ní lẹ́yìn sọ̀látù dhuhr lójoojúmọ́ sẹ́wọ̀n pátá alẹ́ àtọ̀sán bí ọ̀sán náà ni wọ́n kúkú tán náà. tọ́ olùkọ́ wa yẹn wá ń sọ pé wọ́n bá bẹ̀rẹ̀ torí Al-Aminu Shinqiti yẹn á bàbá yẹn ní magan o wọ́n ń ṣàlàyé tó bá ti ń ṣàlàyé tó bá ti ń ṣàlàyé tí àwọn àlàyé nǹkan míì tí wọ́n ń ṣe ọba ti yé Sheikh Ibn Baz sheikh ibn baz ọ̀ àdì orí wa mú pé allahumma ya mu'allima ibrahim allimni wa ya mufahhima sulaymana fahhimni allahumma inni a'udhu bika min al-jahli wal balada allahu akbar wọlọ mọsáàdì rẹ níbi àìmọ̀kan àti àgọ ìyẹn ní sàlàyé báyìí gbogbo tí ń sọ òye mi tó sì jẹ́ pé nínú àwọn olùmọ̀ ayé tẹ́ ń bá ń kà wọn Ibn Baz a kò ní mú nọ́mbà tọ́pọ̀ jù láàrin àkọ́kọ́ sí mẹ́wàá lọ. ṣùgbọ́n ẹ wò tẹ́rí bá òsè wa wà gbogbo bá a ṣe mà tó náà nǹkan kan lélẹ́yìn sọ kò yé wa. torí ẹ̀ ló ṣe jẹ́ kí tẹ́ ń bá ń wá mà lódodo ìtẹríba yẹn pọ̀. àmọ́ tó bá dé rọ irọ́ ṣáínṣáín level torí kò ti ríra rẹ láàrin àwọn olódo. ọmọ wúra pé wọ́n gan Sheikhul Islam abẹ́gẹ́tì <laughs> so eléyìí túmọ̀ sí wípé tó bá pé mọ̀ òdodo là bá ń wá á ní tẹ̀ríba. gẹ́gẹ́ bí Abu al-Ala al-Mu'arri tóní wa inni wa in kuntu al-akhira zamanihi la ati bima lam tastati'hu al bó tilẹ̀ jẹ́ pé ìrọ̀lẹ́ ayé mà ni mo dé ṣùgbọ́n màá sọ ìmọ̀ tó jẹ́ pé àwọn ẹni àkọ́kọ́ mọ̀ ń pa rẹ̀ ẹnìkan bá náwó ń bẹ̀ ó ní harafi lárúbáwá twenty eight ẹ mú ọ̀kan ẹ fi kàn látọ̀dọ̀ yín sẹ́mi kó ti sọ pé òun ó ṣe ń tí àwọn aṣíwájú ò lè ṣe tó ẹnu bàbá bá wọ wò tó bá yẹ pé mò ń dodo lẹ́ bá ń wá ìtẹ̀ríbọ̀ wá nínú fiqh kápẹ́ fiqh ni wọ́n ń kọ́ ó ní specialization rẹ̀ ó rí pé tí wọ́n bá dá fiqh sí ìdọ́gọ́rùn ó ti lẹ́yọ̀ kan tó fi gba gbogbo páálí tí wọ́n gbà láyò tó wá tó páálí ló depend torí ẹ̀ ó túmọ̀ sí pé ó tẹríba àbò ní tẹríba wá tẹríba ẹ báwọn èèyàn kan lọ́ọ́ mọ̀ débi pé àwọn kọ́ ọ lẹ̀ ìwọ ò tí ì mà débi kó o lè ka tí wọ́n kọ́ lẹ̀ à ń bọ̀sibọ́sí pé tí wọ́n kọ́ lẹ̀ tó ka yí ọ o sì níwọ̀ lọ mọ̀ ju gbogbo èèyàn lọ láyé à ń bùkátà tẹríba ntí olùkọ́ sì fi ju akẹ́kọ̀ọ́ lọ kò sí wọn kò sí wọn sábà wá pé ẹbí mẹ́ta ni kò sí wọn nítorí pé ntó òun mọ̀ tán fi ń pè lólùkọ́ ìwọ tí mọ̀nì ni wọ́n fi ń pè wá ní akẹ́kọ̀ọ́. àpèjúwe kan ni al-imam Abu Yusuf ọmọ tí o imam Abi Hanifa ni wọ́n ti sọdún rẹpẹtẹ tán kẹ́kọ̀ọ́ bàbá fẹ́ lómìnira adájọ́ sì làwọn al Abu Yusuf onáà ya àyè kan nínú mọ́ṣáláṣí ní Basra òun náà ń kọ́ yàn lẹ́kọ̀ọ́. Abu Hanifa ara mi pé ẹnìkan mà tún ti olùkọ́ tuntun lágbọ́n abẹ́hùn wọ́n bá wádìí wọ́n ní àbò Yusuf ni àwọn náà ti wọ́n ti fúnra wọn lómìnira. Abu Hanifa wa rẹ́ nìkan kọ́ lọ bí léèrè tọ́ba dọ́ lóhùn tọ́ba ní bẹ́ẹ̀ ni kò ní bẹ́ẹ̀ kọ́ tọ́ba ní bẹ́ẹ̀ kọ́ kò ní bẹ́ẹ̀ ni. <laughs> ọba lọ béèrè lóòótọ́ Abu Hani Abu Yusuf ní bẹ́ẹ̀ kọ́ olùbéèrè ní bẹ́ẹ̀ ni ó tún wá sọ fún pé tẹ́bá ní bẹ́ẹ̀ ni á ní bẹ́ẹ̀ kọ́ ejò ti lọ́wọ́ nú báyìí o <laughs> lédè kúkúrú Abu Yusuf ó yẹ kágbàlagbà ọgbọ́n jọ ọmọdé lọ tẹ́ a máa bọ́ ọmọdé sàríyànjiyàn pé ta ni ọ́ níjọ́ wọn bí ọ ìmọ̀ tí wọ́n ti kọ́ kún tó bí yẹ kò bá ṣe fanfa kò wá lọ bólùkọ́ pàtó dọ́dọ̀ Abu Hanifa wá ní ah ẹnìkan ló bí mi léèrè béèrè kan wọ́n á ní bẹ́ẹ̀ ni olùbéèrè ní bẹ́ẹ̀ kọ́ ó tún wá fi kún pé tí mo bá ní bẹ́ẹ̀ kọ́ àwọn sọ pé bẹ́ẹ̀ ni sídàpọ̀ ẹ̀ bá yanjú ẹ̀ ìyẹn ni pé olùkọ́ rẹ lolùkọ́ rẹ ó máa jẹ́ ẹ mọ̀ pé àwa náà nìsín báyà bàbá kan ńgbà tá a wà ń kéke àwọn ọmọ kọ́ alálẹ́fù bàbá akọ́lọ́kọ́ wa màmá akọ́lọ́kọ́ wa bàbá yìí ló jẹ́ ká dá alẹ́fù mà dórí yá ó ṣe dáadáa nínú gbèsè ayọ̀ àbí òṣè wàláì òṣè ẹ gbọ́dọ̀ fojú di o yàrá sọ pé ṣé lẹ́bù alif làwọn wà ní ìsinmi bàbá tó yẹ pé àbí ìwò rí ìwọ ọ̀rẹ́ mi alif lọ́kọ́ wa fún ọ wá ń pera rẹ̀ lólùkọ́ mi àánú àwọn rẹ̀ náà sọ ma pé nígbà yẹ ìwọ ọmọ alif alif ju agbára ẹ lọ a fojú di ẹnikẹ́ni ẹ rí i pé látàrí pé wọn ò fojú di òun yóò padà wá tún di akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ti fi ọwọ wọ lórí fi kọ. òun náà wá nípa tó pé ti tó ẹ dákun ìgbà wo lẹ́rọ àsìkò fún mi ìwọ ló ti di ẹ dákun ìwọ tí wọ́n ń já lọ́rẹ́ ó ti di ẹ dákun. nítorí pé wọn náà fọwọ́ tiẹ̀ wọ̀ ọ́ ní ẹ dákun ìgbà wo lẹ́rọ àyè fún mi mo fẹ́ máa wá kọ́ mọ̀ báyìí lọ́dọ̀ yìí wọ́n lọ́wọ́ àti à èmi wo ẹ̀yin olùkọ́ mi ẹ dákun ẹ bá lè fìlè mi kọ́ ọ ọ̀rọ̀ tó yẹ kí wọ kọ́ ọ sọ tó o bá já sa ta ni kò yẹ ọ́ oní ọ̀há padà tún máa sọ pé ah, ẹ bá lífù lèmi kọ́ ọ ìmọ̀ tí wọ́n kọ́ ní ìsìn ìṣẹ́gbẹ́ gbogbo eléyìí mà torí ẹ̀ mọ́ fẹ́ wá kọ́ lọ́dọ̀ rẹ̀ yóò wá di pé ọmọ ọmọ kí ó padà tún dà fáfáfá rẹ̀ ẹ̀mọ yìí tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé àmọ́ bò ló ṣe ṣẹlẹ̀ tí wọ́n bá ti ní tẹ̀ríba tọ́ lólùkọ́ rẹ̀ tọkọ rí torí ẹ a gbọ́dọ̀ kọ́ ìtẹríba jàmá Abu Hanifa wa fi ń yí Abu Yusuf pé tá lọ gba yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ tó fi lọ dá ẹ̀kọ́ tiẹ̀ lẹ̀ tá lọ gba yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ <laughs> wọ́n dàbí ọmọ kan ní ìsìn tọ́wọ́ pé wọ́n náà kọ́ ní al-usulu thalatha o tún kọ́ ní Mukhtasar al-Akhdari ti wá kẹ́kọ̀ọ́ fiqh débi pé o tiẹ̀ ti gba PhD ẹ̀yin wọn sọ pé ọba àgbà mfd ta ló kọ́kọ́ kọ́ ní usulu salata èmi ni ta ló kọ́kọ́ kọ́ ní mukhtasar al-akhdari èmi ni sọ́wọ́ ẹ̀ kò ti torí kó ti gba mfd kọ́ máa wá fojú di ẹni tó kò sínú ẹ̀ kò sínú ẹ̀ sọ eléyìí túmọ̀ sí pé kò lè kẹ́kọ̀ọ́ láéláé onígbèraga onígbèraga tí ò ní tẹríba kò lè kẹ́kọ̀ọ́ ìtẹríba ní máa mú ní gbẹ́tìrà lọ tẹ́lẹ̀ fàáfà wípé a fẹ́ kọ́ kí ó sẹ́mi kí tó má ti tẹ́tìrà yẹn lẹ̀ automatically ó jókòó lórí orúnkún rẹ ni nítorí pé ò ní jókòó kọ́ fẹ̀yìntì káfọ́ ọmọ àgbà bí ìgbà tí wọ́n là fà tó bá ti tẹ́tìrà lẹ̀ ó dùbúlẹ̀ sí tìrà rẹ̀ ọmọ àfọwọ́ kan tí wọ́n bá ń wí àfáà ni ó jókòó tí ó fẹ̀yìntì tí ó máa ṣàlàyé fún ọ. ha ìtẹríba ìní máa jẹ́ kí èèyàn mara rẹ̀ lákẹ́kọ̀ọ́ ó dàbí àwọn ọmọ méjì jọ lọ kẹ́kọ̀ọ́ ni bàtà wọn á débi tí wọ́n ti kẹ́kọ̀ọ́ ó dìnnà wọ́n ti fìlú lẹ̀ forílẹ̀-èdè lẹ̀ so afáà yìí kò ní àlàkalẹ̀ kan fáwọn tíra yìí àti tíra yìí àti tíra yìí àti tíra yìí lẹ́kọ̀ọ́ kẹ́ tó kó ń bì ìtẹ̀yìn bá rò pẹ̀fẹ́ kọ nìkọ̀kan tọ́ àwọn ọmọ wọn bá jọ dàrú pé àwọn ọmọ gbé tíra báyìí lọ bá fà wọn bá ń gbé lọ wọn bá ń gbé lọ wọn bá ń gbé lọ wọn ti wá gẹ̀ẹ́tì sítáìlì àfà ọwọ́ tí máa fi kọ́yàn wọ́n ti gẹ̀ẹ́tì ẹ̀ ẹnìkan náà àwọn méjèèjì wá jẹ́ pé òun ò yé tún lọ máa kọ́ kéwú lọ́dọ̀ àfà tó máa katira kan tán yóò tún gbé mi sí tó máa katira kan yóò tún gbé mi sí ẹnìkejì rẹ̀ wọ́n sọ pé kí lọ́ọ́ lọ́ọ́ gbàdì sí <laughs> kéwú náà ni kéwú báwò tí wọn kàn túmọ̀ alárúbá sí yorùbá kí ni wọn túmọ̀ táwa náà lè túmọ̀ ẹ gbọ́rọ̀ <laughs> ẹ rí i pé àìtẹ̀síwájú tiẹ̀ yọ padà hàn ayẹ rẹ̀ ọ hàn èyí tó sì tẹrí bá ti ń tẹ̀síwájú lọ gba kí ó yẹn àǹfààní rẹ̀ hàn torí ẹ̀ ká gbìyànjú láti mú ìgbéraga kúrò lọ́rọ̀ wa sí ẹni tí bá ń kọ́ wa nímà kájẹ́ ẹni tí ó tẹríba fún ìtẹríba tí ó ti takò fún ẹsẹ̀ríyà bákan náà. ìgbà míì àwọn èèyàn máa ń ṣègbéraga láti gba òdodo lẹ́nu ẹni tí kò ì tí ì gbajúmọ̀ lẹ́nu àwọn èèyàn kò nímà ṣùgbọ́n lódodo nímà yọ́n máa wò pé wọ́ta lọ́mọ ìwọ màgòmórù màgòmórù rẹ̀ kò pé kọjá láì màkàn àìjẹ́ pé àwọn èèyàn dáa mà kò pé kọjá láì mà kàn mọ́ mọ́ kó dodo lọ́n sọ ẹgbàá lọ́dọ̀ rẹ̀ ẹ má jẹ́ ẹni tó ṣe wípé téèyàn kan ọ̀bá tí ì jẹ́ ẹni tó gbajúmọ̀ tí wọ́n dáa mà ẹ̀ nígbà òdodo lẹ́nu tiẹ̀ eléyìí máa ń kó bá ìlọsíwájú àgbọ́yé ẹ̀sìn láwùjọ àwọn èèyàn tán kọ́ kí ó pọ̀ alhamdulillah àwọn ẹni tán kọ́ dójú àmì wọ́n pọ̀ walhamdulillah àwọ̀ wa sọ yìí pé ìwọ tó wà nílùú wa tó lọ kọ́ kí ó wá ń tiẹ̀ yìí náà a lè gbọ́rọ̀ rẹ tó lẹ́nìkan ọ̀dọ́ ọmọ a ṣé dídámà àtàìdámà láfi máa gbọ́rọ̀ àwọn olùmọ̀ tába ṣe bẹ́ẹ̀ àṣàbòsí àṣìjàmbá àwọn ẹni tí àwọn èèyàn ọ̀dámàyún wọ́n lẹ́tọ̀ọ́ sí kọjá yìí pé tá a bá gbọ́ àlàyé òdodo lẹ́nu wọn ká tẹ̀lé torí pé ẹ̀kọ́ táwọn náà lọ kọ́ àwọn fẹ́ẹ́ fi ṣe wá láǹfààní ni kí ló wá dé tí wọ́n á sọ pé ẹni tí ó bá ti jẹ́ gbajúgbajà a lè gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ aburú ńlá ni. nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní alḥikmatu ضالة المؤمن أينما وجدها أخذها ينشدها أينما وجدها أخذها ntọ́sọnù mámúmìnì lọ́wọ́ òun náà ló yé ezi yóò mọ̀ wá fi wẹ́lọ̀ gbogbo bí tó bá ti rí yóò gbà mú ni. kí ni ìyàtọ̀ láàrin kí n gbọ́ òdodo lẹ́nu zayidun minan nas àbí kí n gbọ́ lẹ́nu bakron minan nas ẹnikẹ́ni orí ọ̀sọ̀ òdodo òdodo lòdodo ń jẹ́ mọ̀ gba òdodo yẹn. tọ́ ẹni tí máa ń kẹ́kọ̀ọ́ àbá tiẹ̀ ó fi ilẹ̀ nítorí àbá olùkọ́ rẹ̀ májọ jẹ́ pé tiẹ̀ náà lọ́ọ́ máa gùn lé kódà tólùkọ́ rẹ bá jẹ́ pàṣìṣe bá ń bẹ nínú àbá tiẹ̀ àṣìṣe olùkọ́ ṣàǹfààní fọmọ tí ń kẹ́kọ̀ọ́ ju ìṣedéédé tiẹ̀ lọ. àṣìṣe tólùkọ́ rẹ ṣe ó wúlò fún ọ ju ṣíṣe tiẹ̀ lọ. Ali bin Abi Talib radiyallahu anhu ọkọ wa ní àwọn ẹ̀kọ́ tí ń bọ̀ yìí o ọlọ́yẹ kọ́ wà lọ́dọ̀ ọmọ tó bá ń kẹ́kọ̀ọ́ nínú ó ní nínú ẹ̀tọ́ olùmọ̀ lórí ìwọ tó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ òun náà ni pé tó o bá débi tí olùkọ́ rẹ wà olùmọ̀ tí ń kọ́ ọ tó wà an tusallima ala alqawmi sálámà sí gbogbo àwọn ẹni tó wà ń bẹ̀ lápapọ̀ wọ́tọ̀kọ́sọ̀hó bẹ tàyà kọ́ wa tún lọ dá sálámọ́tọ̀ sólùkọ́ rẹ̀. olùkọ́ agẹ́tẹ̀ gbogbo èèyàn jókòó báyìí. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. olùkọ́ rẹ̀ wa ń bẹ láàrin o ọ wà lọ bọ̀ ọ́n asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. alaykum salaam wa rahmatulahi wa barakatu. torí tó bá pé wọ́n lolùkọ́ ọmọ tó kọ́ lẹ́kọ̀ọ́ ó wá sálámà sí ọ papọ̀ máwọn èèyàn yòókù kódà wá bọ́ ọ lọ́tọ̀ yóò ní nǹkan kan tó fi sílẹ̀ lórí pati ọ̀dà sínú ọ̀kan rẹ̀ ọmọ ìwọ olùkọ́ rẹ̀ lórí rẹ̀ ọkàn ti kà kún bí gbogbo èèyàn yòókù ṣe rí sí ọ bẹ́ẹ̀ náà ló náà rí sí ọ kò sì rí bẹ́ẹ̀ torí ẹ̀ ó ló sálámà sí gbogbo èèyàn lápapọ̀ ó tún wá dá lọ bá olùkọ́ rẹ̀ yun sálámà sóun lọ́tọ̀ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ọ̀ ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ olùkọ́ mẹ́jọkọ̀ ń pakọ̀ rẹ̀ o iwájú rẹ̀ ló ti jókòó iwájú olùkọ́ ló ti jókòó ìgbà tí màláíkà Jibril aleyhi salam tó wá bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó forúnkún rẹ̀ lórúnkún ànábì sallallahu alaihi wa alihi wasallam ṣé iwájú ànábì ló jókòó sí lórúnkún fi kanra wọn àbẹ́yìn rẹ̀ iwájú. torí ọmọ tó fẹ́ kọ́ kíw ọ̀fẹ́ gba kíw lọ́dọ̀ àfà iwájú rẹ̀ ló jókòó. tọ́ ẹlẹ́kẹta wájú olùkọ́ ah, ibi báyìí báyìí báyìí tá a lọ́njọ́ ni. a gbọ́dọ̀ dán o báyìí báyìí báyìí ó sì fọwọ́ gun mú báyìí báyìí báyìí ó fi gun mú àmì ẹlẹ́kọ̀ọ́ ni o gbọ́dọ̀ fọwọ́ sàpèjúwe níwájú ẹ̀. bákan náà ó ní wala taghmizanna bi'aynik o gbọ́dọ̀ fojú rẹ mẹ́nìkan lójú níwájú olùkọ́ rẹ̀ o gbọ́dọ̀ mẹ́nìbọ́dì lójú níwájú olùkọ́ rẹ̀ bí kọ́mọ mi ò dé òun náà jọ máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ olùkọ́ rẹ̀ yẹn so bó ṣe wá dé òun pẹ́ kó tó dé olùkọ́ kan ṣàkíyèsí pọ̀ mọ́ ọ lójú kí ló dé mo ní kọ́ bá ń bá wí àbí aláìlẹ́kọ̀ọ́ ọ gbọ́dọ̀ mẹ́ni bọ́dì lójú níwájú olùkọ́ rẹ̀ ẹlẹ́karùn-ún la tukthir alayhi bis-su'al máa bí léèrè béèrè púpọ̀. ẹ ẹ fáìl kí ni ìdájọ́ rẹ̀ bàbá marufu ẹ marufu ẹ sì sọ pé fáìl ló ti ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ni ọ̀dà mọ́tà zẹ́yìndún ta ló ṣe mọ́tò <laughs> bàbá tó dá o tún ní ẹ ṣé kò sígbà kan láyé tí fáìlì lè wá mọ̀ nsóbù bàbá ní òsì ọ̀dà mọ̀jòrúurú nǹkan ẹ ṣé fáìlì náà ń bẹ́ẹ̀ nù àwọn ẹranko ni gbogbo àwọn ìbéèrè burúkú rárá rárá má jẹ́ kí béèrè rẹ ọ̀pọ̀ níwájú olùkọ́ rẹ. ẹlẹ́kẹ̀fà látòrínúhó fìljáwáábẹ má máa ran olùkọ́ rẹ lọ́wọ́ lórí ìdáhùn báwọn ọmọ aláìlẹ́kọ̀ọ́ sí máa ṣe lẹ́kọ̀ọ́. olùkọ́ ń dáhùn ìbéèrè tẹ́nìkan ń béèrè ìwọ wa ń bá parí ẹ̀ láti fi hàn pé ó ti yí ọ ṣáájú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn kan wá lè kí ó náà ní. <laughs> àwọn ọmọ tó bá ń ṣe bẹ́ẹ̀ ọmọ aláìlẹ́kọ̀ọ́ burúkú olùkọ́ ń sọ̀rọ̀ ọmọ bá parí ẹ̀ gbogbo ní tó bá ti mẹ́nu lé ìwọ lọ́ọ́ bá parí ẹ̀ ọ̀nkà àyà ìwọ lọ́ọ́ bá parí ẹ̀ àdìsí ìwọ lọ́ọ́ bá parí ẹ̀ ọ̀nsọ̀kọ́ àyídà ìwọ lọ́ọ́ bá parí ẹ̀ láti sọ pé sàwáà ò ní ọmọ aláìlẹ́kọ̀ọ́ ló máa ń ṣe gbé ẹnu ẹ lọ ọwọ́ akẹ́kọ̀ọ́ ń bì ní tẹ́ bá dájọ́ ò ní sọ̀rọ̀ júmùlà kan àfikún tún ọ̀sẹ̀ lẹ́ẹ̀mẹ́ta bí ẹnu ẹ lọ kò lè kẹ́kọ̀ọ́ ojú mi dá ojú mi dá mo lè gòkè mo lè fò mo lè bẹ́ iná ni wọ́n máa fi jáde ilé ẹ̀kọ́ lólódò mi ò tí wọn àti bí ọ léèrè kí ló ń sí wọn àní sọ̀rọ̀ kí ló ń bá olùkọ́ rẹ̀ parí ọ̀rọ̀ sí i pàápàá kìí ṣe olùkọ́ tó ní ẹ máa bá ń jáná sí òun kọ́ yín lẹ́kọ̀ọ́ ní ẹsẹ̀ ẹnu dédé síbí sà ẹ má yanu yàkuyà sà má máa bá a parí ìdáhùn nínú àìlẹ́kọ̀ọ́ ni kódà bólùkọ́ tí ń kọ́ ọba àmọ́ bí ó ṣe sọ ńlẹ̀ gbọ́ lónìí sẹ́mi kí wọ́n máa ṣe nǹkan tí wọ́n máa dùn olùkọ́ mi tí wọ́n máa kọ́ àwọn ọmọ yìí ọ̀lẹ́kọ̀ọ́ so ó lè má mọ ibi tí wọn ò ti lẹ́kọ̀ọ́ ju wípé ah, mọ̀ ń sọ̀rọ̀ ní ti sọ̀rọ̀ tán ọ̀ ń bá mi sọ ṣé mo ní ọba sọ ni wọn a máa bí léèrè àwọn àbéèrè tí wọn máa da lágara ń gbọ́ dáhùn eléyìí nìsín ebi wọn lọ máa lọ máa ṣe pé gbogbo níta wí náà lọọ mà àwọn wàá kàn lábùkù so eléyìí túmọ̀ sí pé má bàa parí ìdáhùn ẹlẹ́keje méje ni tó ṣe pé látòlẹ́ àárẹ̀yì ìdàkẹsẹ̀l ẹ má mú olùkọ́ yín tipátipá pé àfikọ́ wa kọ́ yín nígbà tó bá dipò ti rẹ̀ ẹ́ ó ti rẹ̀ ẹ́ ẹ̀yin sáni ẹ kọ́ akọ́ yín ni a ti wà ń bí nítorí àsìkò wa àní fẹ́kẹ́ má fàsìkò wa ráre ọ̀jẹ̀ bíi bàbá alásìkò bàbá alásìkò tí ọ̀fẹ́ kọ́ fásìkò ń ráre ẹ gbọ́dọ̀ mú tipátipá nígbà tó bá lò wọ́n ráyè òun wọ́n ti pè ó ti rẹun. ẹlẹ́kẹjọ wala turaji'uhu idamtana tó bá kọ̀ láti ṣe nǹkan kan tó bá kọ̀ láti fún ọ ní nǹkan kan májà ni tí ó tún lọ máa bí o májà ni tí ó tún máa lọ tẹnu máa pé ẹ̀rẹ́dàkùn kìíní yẹn Mm, eh, eh, mo tún ní ran yín létí ni à ọgbọ́dọ̀ dán wò. ẹlẹ́kẹ̀sán wọlé ata ọkọ̀dọ̀ bíi sáwọ́ bíi hi ìdá nahọ́b tólùkọ́ bá dìde má di ẹ̀wù rẹ̀ mú o má di ẹ̀wù rẹ̀ mú o kọ́ gbẹ́wù rẹ̀ mú àtẹ̀mọ́ pé tó bá gbẹ́wù rẹ̀ mú nínú kọjá gbòlú àbí kọjá gọ̀ nínú kọjá pọ̀ fẹ́ gbé tayọ ẹnu àlà ẹ̀wù kálukú wọn máa sọ ọ́ lẹ̀ ní kẹ́wù lọ́sàmà ti wọlé kí ló wá fẹ́ mọ́ bá ń pẹ́ wù lọ sí nígbà tí èsì màálù tí wọ́n fòkù dé mú agọ̀ ni ẹ o torí ẹ ẹ fi lẹ̀ ẹ rí pa àwọn míì látàrí àìdá kan mọ̀ wọ́n máa bá fa àwọn wọ́n máa bá tún agbádá sí wọ́n máa bá tún sọ agbádá yẹn wọ́n máa bá kájọ omi nu wọn ó lè mékì sáàlé wọ́kọ́ máa bá a nojú láì ṣe obìnrin tó fẹ́ ka níwùsì omi inú wa <laughs> oríṣiríṣi tó gbogbo eléyà àbùkátà rẹ̀ àbùkátà rẹ̀ wọlé tó ṣe lóhùn sí rọ ẹlẹ́kẹ̀wá nù mọ́tò àṣírí àfa rẹ̀ o ó ní nǹkan kan tí ọ̀fẹ́ kọ́ hàn sáwọn yìí ọlá pé wà ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ó súnmọ́ kò tí wàá ríran rí nǹkan bí ọ̀yà kí ni sẹ́wọ̀n pé àwọn míì ti jẹ furu adìẹ olófòfò lẹlòmíì láì jẹ furu adìẹ ẹnu ọkàn máa jàjẹ bójúrí ẹnu ò ní dákẹ́ síbẹ̀ ọmọ kò tún rí lọ́dọ̀ àfa rẹ báyìí lákùn tí wọ́n tí wọ́n mọ̀ járe kí ni ó sì pọ́n torí ẹ̀ náà ni ẹ̀yin náà ẹ̀ má sọ̀rọ̀ alẹ̀ fáwọn èèyàn jù kí o lọ́wọ́ akọ́ àbúrò ọmọ wọnú lé wa ilé kí ó ní kó máa dúró mo rò pé gẹ́tì ẹ̀ nítorí pé kò ní máa wọnú lẹ́yìn wọnú lẹ́yìn wọnú lẹ́yìn àfi kó fojú rí ní tẹ́ẹ̀fẹ́ kó fojú rí njọ́ka kìí sì ṣe gbogbo èèyàn ní bójú rí ẹnu adákẹ́ torí ẹ má tú àṣírí àfa rẹ o tó o bá tú àṣírí àfa rẹ ẹni tí ó tutù ẹ náà láàrin ìjà lọ́jọ́ ọjà ọlọ́wọ́ bó gbèdìde. bákan náà ẹlẹ́kejìlá látàgọ́tàbánà ìdáhù àhàdá ọ gbọ́dọ̀ pẹ̀gẹ́ nìkan níwájú àfàrẹ̀ kẹ́ máa sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn rẹ̀ láì dá níwájú àfàrẹ̀ ọ gbọ́dọ̀ dán wò ṣé ẹ mọ̀ pé nínú káfọ́ kọ̀ fún yín àfi kọ́ mọ́ kọ̀ fún yín tí ó ti kọ̀ fún yín ajẹ́pọ̀ gba ìbàjẹ́ láyè tó bá fún yín ajẹ́ pé kò fara mọ́ bàjẹ́ o má tiẹ̀ sọ ọ̀rọ̀ ọmọlàkejì láì dáa níwájú àfa rẹ̀ táàfà bá ti lè gbà bẹ́ẹ̀ ó dájú pé ẹ̀ sọ tiẹ̀ náà fẹ́ lómi. ẹlẹ́ẹ̀kejìlá wala tatlubu atharata má máa wá ti ṣubú rẹ̀ má máa wá ti ṣubú àfa rẹ̀ bá àfa rẹ̀ ló pè má máa wá wá ti ṣubú rẹ̀ àti kọ́sẹ́ rẹ̀ kálá ọ̀gbọ́dọ̀ dánwò. wa in zalla qabilta ma'dirata káfáàrin tó bá tiẹ̀ tó bá sise tó bá yẹ̀ tó bá ṣubú wàá gba àwáwí rẹ̀ wala taqulanna lahu sami'tu fulanan yaqulu kadha má sọ fáfá rẹ̀ kí mo gbọ́ tí lágbájá ń sọ báyìí má sọ fáfá rẹ̀ kí mo gbọ́ tí lágbájá ń sọ báyìí nítorí tó bá ti sọ fún bẹ́ẹ̀ ìtìbá níbi dé tí ọba gbọ́ yín kì inú ò bàjẹ́ kò sí tàbí ṣùgbọ́n tó ti gbọ́ bẹ́ẹ̀ tí ọba níkùn sínú sírú wọn yóò bẹ̀rẹ̀ sí ní ní sí wọn. ni pé gbé ẹjọ́ gbogbo ẹjọ́ wá fún àfa rẹ̀ nítorí ti dáa jù òun náà ni pé ẹ sọ etí rẹ̀ ẹ mẹ́jọ gbọ́gbọ́kúgbọ́ nítorí pé ti gbọ́gbọ́kúgbọ́ èèyàn ló náà yóò bẹ̀rẹ̀ sí ní níkùn sínú anabi sallallahu alayhi wa sallam fi sọ pé ẹ má gbé ọ̀rọ̀ kọ̀rọ̀ wá fún mi nípa àwọn sàhábà mi o nítorí wù mí ni pé kí n máa yọ sí wọn lẹ́ni tọ́kàn mi balẹ̀ sí gbogbo wọn lẹ́ni tínú mi dùn sí gbogbo wọn torí kí tá máa ti ń sọ̀rọ̀ eléyìí pọ̀ sọ báyìí eléyìí wí báyìí eléyìí láburú nípa rẹ̀ ó ní fẹ́ràn wọn ó ní fẹ́ràn wọn ó di kó wò wọn ó di pọ́n rèrò kèrò sí wọn torí rẹ̀ ẹ má gbà á mẹ̀bọ́ dọ́dọ̀ olùkọ́ ẹ má di onígbọ́ yìí sọ yìí tẹ́ẹ̀mọ́ wá gbé wá fún un. ẹlẹ́kẹ̀ẹ́dógún wala inna fulanan yaqulu khilafak ẹ sì má gbé wá fún olùmọ̀ọ́yìn wípé ọ̀rọ̀ tẹ́ sọ yẹn o èyí lágbájá sọ kò rí bẹ́ẹ̀ o kò sí ní tá a sí i bàtí ètí sọ̀rọ̀ ọlọ́run wa kìí sọ̀rọ̀ ànábì wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam olùmọ̀mí tó ń gbọ́ yín lẹ́ ń sọ ẹ jẹ́ kó fọ́ọ̀mù tiẹ̀ ẹ má gbé tiẹ̀ wá fún wa ẹ sì má gbé tiwa náà lọ fún àlàyé ẹ̀sìn làwa ń ṣe nítorí bá sì yé kálukú nínú ẹ̀sìn ní fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ torí kí ni ìsìtẹ́ bá gbé tiẹ̀ wá fún wa tá a bá ní kí ni ìsọkúsọ ni ẹ àìṣedéédé ọ̀rọ̀ ẹ lọ abẹ́ ẹ̀sìn ní gbé lọ ó ló ń sọkúsọ níyó ọ̀rọ̀ yín kò ṣe déédéé rí ẹ gbọ́rọ̀ sọ ìsọkúsọ nìyẹn àìṣedéédéé ọ̀rọ̀ ẹgbọ́n gbà táwọn ọlọ́jíṣẹ́ gbogbo ọrọ tẹ́ ẹ sì máa sọ kìí ṣe di pé ara ran lọ lónà kí gan á ah, ta lẹ́yìn náà bá ti gbé wá pé ó lẹ́ẹ̀ mọ nǹkan kan kódà wọ́n ti ń dá olódò láyé kò tí ì sólódò tó tó yìí <laughs> wàhálà ọba bẹ̀rẹ̀ wàhálà ọ̀sẹ̀lẹ̀ àwọn ṣẹ̀yà pín tí wọ́n dálẹ̀ àwọn kàwọ́ gbéra wọn mọ wòye ràn pé ẹ ti gbúlò ara yìí torí ẹ ẹ má gbé ọ̀rọ̀ ẹni bọ̀dì wá fún wa wípé òun sọ nítọ́ ta ko níta sọ níta wàá mọ̀ tó yẹ pé tọ́lọ̀ ń bá dá wa tó ń jọ gbẹ̀ndàlù kìyàmà tó bá bi wá léèrè tá a fi dáhùn ńlá wa ń sọ. tọ́ ẹlẹ́kẹrìndínlógún látọ̀sí fanna ìndẹ́hù àlìmà máa ròyìn olùmọ̀mí níwájú ẹ̀. mo wa máa ròyìn olùmọ̀mí níwájú olùkọ́ rẹ̀ pé ha kódà bàbá wọn nígbà tó bẹ̀rẹ̀ sí ṣàlàyé àdéhìsì kò fi kan pè kan ó sì sọ̀rọ̀ tó wákàtí kan nígbà tó tún wá bẹ̀rẹ̀ àlàyé rẹ̀ tó tún. sẹ́wọ̀n pé tuma rẹ̀ ni pé mo regret tí mo mú yín láàfà <laughs> ẹ̀yin ọ̀ma kí ó tó hmm, léde kúkúrú ẹ̀ ma kí ó tó. sẹ́wọ̀n pé táàfà rẹ̀ ọ̀bá jẹ́ òun sùúrù aláròjinlẹ̀ alámúmára aláfaradà yóò ní ká dáa fún ọ. <laughs> torí ẹ má wàá ròyìn olùmọ̀ míì fún olùkọ́ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹnìkan máa ń mọ̀ jẹ́ nìkan lọ. tó bá ti wá ròyìn ẹlòmíì fún yín ọ̀fẹ́ ba bàbá ń bàbá láyé jẹ́ kó wàá lọ ronú jẹ oògùn èkúté kọ́ lórí kíni. eléyìí ń jẹba bákan náà. ẹlẹ́ẹ̀kẹtàdínlógún la ta'arif min tóòlì sọ̀bẹ́tìhì ẹ má jẹ́ ẹni tó ṣe pé ẹ wà kọ ẹ̀kẹ́ sí i torí pé ẹ ti pẹ́ tẹ ẹ ti jókòó tì gbogbo ọ̀rọ̀ tí ń sọ ọ̀tà lọ́dọ̀ yín mọ́ báyìí. ìwọ kọ́ mọ̀ ń bá sọ̀rọ̀ yẹn àfa mi. <laughs> tẹ ẹ bá ti mọ̀ pé ó ti sú yín ó ti rẹ̀ yín bàbá ẹ yọ̀ǹda fún mi ọ̀fẹ́ wọlé lọ. àbí òye wa kì í ṣe pọ́ wàá jókòó bẹ́ẹ̀ o ò ní tẹ́tí sọ̀rọ̀ tí ń bọ́ ọ sọ. So ẹlòmíì ti ẹ̀ bàjẹ́ bàjẹ́ a tó ti múná lọ ẹ̀rí tó tó ti sùn tó ti dẹ̀ tẹ́lẹ̀ ìyẹn ni ti rìn jìnnà ẹlòmíì ibi ìrànrún láti dàmà ipò ti lọ tipẹ́ àfi bíi rélùwéè sì jókòó lọ́dọ̀ olùkọ́ rẹ̀ àti gbogbo ọ̀rọ̀ tá à ń sọ láti bí ogún ìṣẹ́jú à ń kàn ni ó ti sùn ìwọ náà ti mara rẹ pé múná ti mara rẹ pé gbé e e ọ ọba ti jókòó pàápàá bàbá mo fẹ́ wọlé kí o ti mọ gbà lónìí náà tó wàhákàdà tọ bákan náà wàlá tọrọfà ànàfẹsẹkẹ ànkẹdùmẹtẹ ẹlẹkẹdìdínlógún náà wọn wò pé wọn kọjá kọ ọ̀ràn bàbá yìí lọ́wọ́ kọ bá ṣiṣẹ́ kan ọkẹ dọdọ afa rẹ afa nfọmọtò wọn ẹ mọkàn ní kí wọn sálámà sí ni wọn fẹ́ máa lọ a. <laughs> ari ẹnìkan ẹ máa wo bàbá náà ah, ṣe èmi àwọn àmọ́ àbá fọmọ́tò ìyẹn kí lọ́dọ̀ yẹn mọ́ kí lọ́dọ̀ wọn fọmọ́tò báwo èmi gan lé wọn bá fọmọ́tò ni <laughs> ọba fọ ọba fọ torí pé ọmọ kíw rẹ ni wọ akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ ni wọ ọba fọ ilé ìjọba وإذا عرضت له حاجة سبقت القوم إليه ẹlẹ́ẹ̀kọkàndínlógún nù tí àáfàá rẹ bá ní bùkátà ìwọ síwájú gbogbo èèyàn yòókù dọdọ rẹ tí olùkọ́ rẹ tó bá ní bùkátà sí nǹkan kan kó o síwájú gbogbo èèyàn yòókù dọdọ rẹ láti bá a ṣe ń tí ń bùkátà nínú ẹ̀kọ́ rẹ nù. فإنما هو بمنزلة النخلة تنتظر متى يسقط عليك منها شيء wọn lólùkọ́ rẹ̀ dà gẹ́gẹ́ bíi dẹ́bínù ni àwọn èso dẹ́bínù ti ń bẹ lórí igi tọ́ọ̀mù awòkè bíi kí nǹkan kan nù rẹ̀ ọjà bọ́ọ̀lù ọ̀ bẹ́ẹ̀ ni bùkátà fa rẹ̀ ó ti wà everett tá a fa bá ní bùkátà sí nǹkan kan èmi ní kọ̀kọ́ débẹ̀ tí dẹ́bínù bá jábọ́ àwọn atẹ́bí ń pa tó márùn á sáré sí abáà ní sáré sí dẹ́bínù ẹ̀yọ̀ ló sì jábọ́ ẹ̀yìn sì já hun gbà tó kàn jábọ́ sí ọ lọ́wọ́ ti sọ ẹnu kóró rẹ̀ lọ sọ́ọ̀lẹ̀ ó sì pín sọ́nà márùn pé à rárá o eléyìí gan ọ̀ràn kankan nù tí ń solú àgbẹ̀ so bẹ́ẹ̀ náà lọ́ọ́ máa sáré sólùkọ́ rẹ láti bá gbọ́ bùkátà tọ́ wọ́n lọ yẹ ọ̀rọ̀ àlíyù ti tán bẹ̀ wọ́n lọ yẹ kẹ́ni tí wọ́n ń kẹ́kọ̀ọ́ kọ́ sọ́ra níbi mímá tẹ́tí gbọ́ àwọn ìyapa àwọn ìyapa àwọn ìyapa tó wà láàrin àwọn olùmọ̀ ìyẹn ni pé tó bá ti fọ́k ńlọ bá ń kọ́ ó jìnà sí àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ oríṣi mẹ́ta lọ́wọ́ àbẹ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ oríṣi mẹ́rin lọ́wọ́ àbẹ̀ ọ̀rọ̀ tó méje ọ̀rọ̀ fíkìó tó ní ọ̀rọ̀ ẹ̀yọ kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kọ̀ kà fíkì tí ò sí ìyapa nínú rẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀ mọ̀ màlìkíyà ni wọ́n ń kọ́ láwùjọ ti yín kọ́kọ́kọ́ kó yọ. àwọn síra tó rí tó ń fojú diun ibẹ̀ ni mọ́ ti kọ́kọ́ bẹ̀rẹ̀. bíi al-muqaddimatul izziya ọkọ̀kọ́ kà ar-risala wà kọ́kọ́ kà gbogbo eléyìí yapa olóhàmẹ tó bá sọ yapa kéékèèké tó wà nù madhhabul màlìkí ó lè má tó mélòó tòótọ́ bá ti kọ́kọ́ mi lẹ́yìn ẹ̀yìn tó bá ti mọ̀ dáadáa dáadáa lọ́wọ́ àṣẹṣẹ máa wá kọ́ al-fiqhu ala al-madhahib al-arba'a. kì í wá sí pé al-fiqhu ala al-madhahib al-arba'a ló fi bẹ̀rẹ̀ ike madhabu malik shafi'i abu hanifa àti eh, ahmed ibn hanbal gbogbo àwọn fíkìn lọ́fẹ́ kọ́ lẹ́ẹ̀kan ó sì rí i pé ọmọ nǹkan kan nu gbogbo mẹ́rin lẹ́ẹ̀kan náà. o ti gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ madhabu kan dáadáa tó bá pẹ́ ilmu tawhidi lọ fẹ́ kọ́ ilmu tawhidi ti ń fi òdodo rinlẹ̀ ilmu tawhidi lọ́dọ̀ àwọn ahli sunnati wal jamaa ìlọ́kọ̀kọ́kọ́ àníbi kan mọ̀ nípa pé mọ̀tẹ́zílà kan khawariji kan zaidiya kan kulabiya kan jabiriya kan òbúkátà rẹ̀ kọ̀dàríyà òbúkátà rẹ̀ nígbà tó o bá ti kọ́kọ́ mọ̀tàlá kọ̀kọ́ dáadáa ọwọ́ àmọ̀ ní táwọn sọ. So torí kó o lè bá a sọ́ra fún kìí ṣe torí kó o lè bá a gbá kan rí torí rẹ̀ gbogbo mọ̀tá fẹ́ kọ́ láyé lákọ̀ọ́kọ́ kọ́ ẹni tí ò ní ìyapa nínú nígbà tá a bá mà tá a ti jinlẹ̀ ń bẹ̀ gbà náà láti wá máa kọ́ ọ̀rọ̀ àwọn míì tó takò yìí tá a ti mà ilé ìjọba torí pé tó o bá ṣe bẹ́ẹ̀ lákàìrí ọ̀padà di ntí ìdààmúdàbò bá ìdàkóòmù ọpọlọ rẹ ò ní ní nǹkan kan agbámú tó bá bí ọ léèrè ẹ dákun kí ni ìdájọ́ kádà níyàn tá a bá sàlùwàlà sórí tí a bá sàlùwàlà ọ̀rọ̀ oríṣi méjì ló wà lẹ́nu àwọn olùmọ̀ ó ń bẹ nínú ẹni tó ládàníyàn ó ń bẹ nínú ẹni tó ní ànídàníyàn àwọn ẹni tó lá dàníyàn ojú táwọn fi wò ni pé àwọn ẹni tó là ní dàníyàn ojú táwọn fi rí ni pé tába wá da méjèèjì lẹ̀ tába tún kun sà ẹ dàpọ̀. gbogbo àlàyé tó ń ṣe kí ni mo fẹ́ fi ṣe kí ni ìdájọ́ kí n dàníyàn tí ń bá sálọ àlà ọ̀ràn àyàn ni kò dàníyàn èyí sọ̀ràn àyàn ni kò dàníyàn sẹ́mi pé tó bá sọ́bà èyí tí ó ti sọ̀n ẹni tó gbọ́rọ̀ rẹ̀ ó ti yé àmọ́ ọ̀rọ̀ rẹ̀ pẹ́tẹ́ ètò ọba sọ kẹ́yìn kò ní jẹ́ kó wọ́n rántí ètò ọ̀kọ́kọ́ sọ. àbùkátà gbogbo àwọn rọ̀hún nígbà tí èsì kíkárí mi lọ ń bá káyè rẹ̀. tọ́ ó sì yẹ wípé gbogbo mọ̀tẹ́ bá fẹ́ kọ́ ilé ìtọ́ rẹ̀ wà jù nínú rẹ̀ ní kẹ́kọ́. torí pé ìgbésí ayé tẹ rí yẹn kò lè gbá ká kọ́ gbogbo mọ̀ pátápátá ẹ̀mí wa kúrú ẹ̀mí wa kúrú bí ní ìsìn kí n sọ pé níjẹ́ mi kọ́ ni fọ́k kí tó padà lọ yunifásitì pé mo fẹ́ ṣe masters degree nínú usul al-fiqh nìkan tó fẹ́ ṣe phd nínú usul al-fiqh ìlúyàtú ṣẹ̀ríà náà láwa mo tún parí eléyìí mo ti gba masters oríṣi méjì phd oríṣi méjì mo tún wá ní mo fẹ́ ṣe ilmu al bí n ṣe máa ṣe ìdájọ́ mo tún fẹ́ gbogbo ẹ náà mo ti kọ́ ọ àmọ́ nísìnyí mo tún fẹ́ gba àwọn ìwé ẹ̀rí mo tún fẹ́ gba masters nù ẹ mo fẹ́ gba phd nù ẹ mo tún parí mo kó mbẹ mo nítọ ilmu làkìdà mo fẹ́ gba ẹ dàkú ṣé gbèsè ayé gba gbogbo eléyìí nílẹ̀ lárúbáwá nìsí ẹyọ kọ̀ọ̀kan ọdún mẹ́rin mẹ́rin sábà tó fọdún mẹ́jọ kún fún mi nísìnyí ike <laughs> mo tún wáwé ẹ̀rí mi sẹ́yìn apari mẹ́jọ ń bàbá tí kù wọ́n tún fi mẹ́jọ mi kún tó máa kọ́ mi ṣé ní tí wọ́n máa ṣe tẹ̀ kù nù dìkan mú tó bá ti gbá kan mú kọ́ dójú àmì ó lè má gbogbo nǹkan ṣùgbọ́n al-adab òun náà ní kọ́ ọmọ díẹ̀ díẹ̀ díẹ̀ nínú màkọ̀kan nítorí wọ́n ń pè ládàbò tó bá ń sọ̀rọ̀ nípa nahwu nísìn wọn náà lè bá wọn dá sí tó bá ń sọ̀rọ̀ nípa sarf ó lè bá wọn dá sí tó ń ti pẹ́ kọ́ tí wọ́n kọ́ òní tawhid tó kọ́ tó bá ń sọ̀rọ̀ nípa adab ó lè bá wọn dá sí tó bá ń sọ̀rọ̀ nípa balaga ó lè bá wọn dá sí tó bá ń sọ̀rọ̀ nípa riyadiyat ó lè bá wọn dá sí wọ́n sọ̀rọ̀ nípa geografia ó lè bá wọn dá sí fíìsìà kímìà gbogbo ẹ̀ ló lè dá sí. nítorí wọ́n pè ní adab ni. àmọ́ eléyìí tó jẹ́ ibi tó o jìdò sí gidigidi tó bá ní kó o máa sọ látò nídọ̀tún la ò ní dákẹ́ mo rò pé yé wa béèyàn ṣe máa ń ṣègbésí ayé nu ìlọ́fà làwọn ọmọ mi ò fi rẹ́ kọ̀kọ́ yóò ipò ń di mufassir faqih usuli lughawi àbí òye wa tọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn yóò wá mọ kó àwọn tíra bíi mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún kalẹ̀ fún fánù kan bóun ó rí kó ń ka gbogbo ọkọ kẹtàn tálákọọkọ kò sí kàtàn àti rọdún mẹ́wàá báyìí níjọ lọkẹlẹ kejì kíkà ló sì ń kà kò yí ọ eléyìí túmọ̀ sí pé ọmọ èèyàn ò lè kọ́ gbogbo màtán àwọn kan ló fojú sùn pé mo fẹ́ mà torí ẹ̀ ló ṣe jẹ́ pé láwọn ilé ẹ̀kọ́ gíga inú kọ́ jẹ́ pé ilé ẹ̀kọ́ lọ darí rẹ lọ pé lọ kẹ́kọ̀ọ́ báyìí àbí kọ́ jẹ́ pé wọ́n lọ ṣẹ̀ṣẹ̀ kọ́ báyìí sọ àwọn ń wò pé tí wọ́n bá kẹ́kọ̀ọ́ báyìí ó gòdù ń bẹ̀ ìwọ́n ń wò pé tí wọ́n bá kẹ́kọ̀ọ́ báyìí màá dà ń bẹ̀ àmọ́ pé gbogbo ẹ̀kọ́ ọmọ fẹ́ mà gbàgbé ẹ̀ kò lè ṣeéṣe láyé torí ẹ̀ lẹ́yìn jẹ́ torí gbèsè ayé wa ó kéré eléyìí tó wá dáa jù ni pé ìmọ̀ tó lọ́lá jù ló yẹ ká máa lò gbèsè ayé wa fún ìmọ̀ wo ló lọ́lá jù gbogbo ìmọ̀ tó ṣe pé kò tán láyé ó ní í ṣe pẹ̀lú ọ̀run wa ìmọ̀ nípa ẹ̀sìn ìmọ̀ nípa ẹ̀sìn nítorí pé ẹni tó bá mọ̀ nípa ẹ̀sìn kò sí nǹkan míì tẹ́ lè mà tó lè tò nítorí pé ìmáàmá lọ́lá bí ń tá tara rẹ̀ kọ́ ti ṣe lọ́lá tó ìmọ̀ táwọn àfi ń kọ́ ń ẹ̀sìn kò sí màmí tó lè dàbí rẹ̀ ìmọ̀ táwọn àfi ń kọ́ nípa Allah kò sí màmí tó lè dàbí rẹ̀ ẹ̀yin ọba àjẹpẹ́ yẹn fojú di ẹ̀yin ọmọ èèyàn ẹ̀yin ọba àjẹ́ pé ẹ̀ ń kọyàn rẹ̀ kéré ẹ̀yin ọmọ èèyàn torí pé ìṣirò ti yín ó ní pé ṣé ń bí owó àbí èbú owó àbówó gidi kọ́ ló máa ń bí àbówó gidi. ntọ́mọ èèyàn máa fi sòsùn wọn tiẹ̀ nù. iná lọ́fà ló fi jẹ́ pé tí wọ́n bá dá dáwọn ọmọ láwọn yunifásitì tí wọ́n ń wọ̀ ẹ̀rí pé kálukú ló di medical doctor torí pé owó tiẹ̀ ní wàrà sani ẹ rí i pé tí ọba rẹ lẹ́yìn wọ́n sì máa sọ̀rọ̀ ẹnjìnírìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀kọ́ nípa ẹ̀sìn ẹni tó kà á kún òtó mẹ́ta nítorí pé ìrònú ayé nìkan làwọn ń rò owó wo wọ́n máa fi rí àwọn àmọ̀tẹ́yìn sì ń kọ́hún kọ̀ lọ́lá bí ìmọ̀ nípa ẹ̀sìn nítorí pé ẹ̀sìn òun ló lékè gbogbo nǹkan yòókù wa ma khalaqtul jinna wal insa illa liya'budun kókó tí wọ́n ti torí rẹ̀ ṣẹ̀dá wa náà nù kálí wá sẹ́sì eléyìí jẹba ìmọ̀ nípa ẹ̀sìn lọ́yẹ̀ ká fálà fún lọ́yẹ̀ ká fàkókò wálẹ̀ fún ká kọ́ àwọn ọmọ wa káwọn náà mọ̀ dáadáa ká àwọn ìyàwó wa kọ́ ọmọ yìí olódò eléyìí pàtàkì lẹ́yìn eléyìí àwọn olùkọ́ ńkọ́ ẹ̀kọ́ wo ló yẹ káwọn ò mójútó alákọ̀ọ́kọ́ àwọn olùkọ́ wọ́n gbọ́dọ̀ ní aṣáfàkọ alẹ́ lùmútẹ̀ àlèmíìn wọ́n gbọ́dọ̀ láàánú lórí àwọn ọmọ tó fẹ́ kẹ́kọ̀ọ́ tẹ́ ẹ̀ bá ti láàánú lórí àwọn ọmọ tó fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ ní lè wọn lẹ́kọ̀ọ́ ẹ̀ ní lè wọn lẹ́kọ̀ọ́ gbogbo ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ olùkọ́ nípa ẹ̀sìn wa tí ọba ti láàánú tá rí nǹkan kan kọ́ lọ́dọ̀ rẹ̀ nítorí téèyàn bá máa bínú téèyàn máa ń kanra tún sọ̀rọ̀ lájẹ́ kan kò yẹ yín àìrò akúríwò lẹ́yìn wọ́n dájú kó lè wọ̀n àfi kí ọmọ wà mọ́ ẹ lànà àánú ni gbogbo olùkọ́ máa ní tí máa kọ́ ọmọ ọba láàánú ò wa an yajriyahum majra bani àti kọ́ máa mú àwọn ọmọ yẹn ní mú àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ tẹ́ kọ́lẹ́kọ́ ẹ mú wọn pọ́ ọmọ yín ni wọ́n ẹ má mú wọn mú ọmọ ọlọ́mọ bàbá kọ́ ọmọ ẹni títí títí tí ọba ye a nílùú pa tá a bá wí wíwí tí ò gbọ́ tí ò yé a tún máa tẹnu mọ́ni tí ó fi ye bẹẹ ló yẹ ká mú ọmọ ọlọ́mọ náà bákan náà wala yaqlubu ala ifadatil ilmi ajra ó sì má tọrọ kán sanwó ọ̀yà fóun lórí ìmọ̀ tó ń kọ́ wọn má tọrọ wípé ọ sanwó ọ̀yà nítorí wípé ìmọ̀ tí wọ́n ń kọ́ wọn yẹn wọ́n á lè sanwó ẹ̀ kó sì má lọ jẹ́ pé owó tí wọ́n náà gbà ó ti dípò ẹ̀san tó o bá gbà lọ́dọ̀ Allah bẹ́ẹ̀ làwọn olùmọ̀ ń wò ṣùgbọ́n ní kò sí ní tó burú nínú ká gbowó nítorí pé a fẹ́ kọ̀yàn nímà ìmà kí ó yìí pàápàá jùlọ tó bá pẹ́ wàá ń gbowó ká lè kọ́ ni àkọ́ nítorí ká lè gbowó ìyàtọ̀ wà láàrin à ń gba owó ká lè bá a kọ́ lẹ́kọ̀ọ́ àti ńṣe làákàn kọ́ lẹ́kọ̀ọ́ nítorí ká lè bá a gba owó lọ́dọ̀ rẹ̀ táǹbá ti ń kọ́ kálíbà gbowó lọ́dọ̀ rẹ̀ aláfojúsùn méjì afẹ́fí mékì owó ni àmọ́ tó bá pa ń gbowó kálíbà kọ́ lẹ́kọ̀ọ́ bọ́ọ̀ bá san bọ́ọ̀ bá san ó ṣe déédéé àní tìtorí rẹ̀ ti lé kí ó eléyìí ọjọ́ bá bákan náà tẹ̀ ń bá wọn kọ́yàn ẹ gbowó ẹ gbowó ẹ gbọ́dọ̀ lẹ́mìí pé ẹ fẹ́ máa fi gba ọpẹ́ lẹ́nu ẹni tẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ṣé wàá mọ̀ọ́rẹ́ aláìmọ̀ọ́rẹ́ ni wàá yìí ọmọ ọ̀ràn tí bó ṣe wá lé kí o ṣe fúnlọ́ dòní ọ́. tẹ́ bá ti ṣe báyẹn ajẹ́pẹ́ fẹ́ fi gbẹ̀yìn lọ́dọ̀ àwọn èèyàn ni. tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà gbogbo ọmọ tó wá lé olódò lọ́wọ́ àwọn náà là ń bẹ lọ́n pé kọ́ bí àfikún ti ní mà ó wá ní màǹtán sọ wá yẹ kó jẹ́ làwọn ò bá tiẹ̀ jẹ́ sọ yẹ kó jẹ́ wa kò ju máa dúpẹ́ máa dúpẹ́ máa dúpẹ́ fún wa lọ kì í ṣe dúdúpẹ́ ẹnu ọ̀ ń bọ̀ ọ̀ ń sán páàbọ̀ ó làbó ṣe iṣu mélòó lọ́ọ́ rà wá iṣu ti jáde so bí wọ́n bá di pé ẹ dákun kí ni mo rà ń gba yín bàbá yìí ìjọ ni mo gbé àdàmọ́ wa kò yẹ kápẹ́ ẹ tí ì jẹ tán ẹ tún wojú pé ń gbé sú wa tọ tí ọba ti jẹ́ pé tí wọ́n fojú sùn òun lọ́kàn wù ló gbé wá tọ ọlọ́run fòrè sí níṣẹ́ ló yẹ kó o máa ṣe nítorí ti Allah wala yara li nafsihi minnatan ala al-muta'allimin olùkọ́ gbọ́dọ̀ rí i pé àyè àti sèrègùn wà fóun lórí àwọn ẹni tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. bal yara al-fadla lahum kẹ́ ẹ máa wò pé àwọn lọ́lọ́lá torí pé àwọn ẹni wọ́n gbéra wọn kalẹ̀ fún yín láti láǹfààní àti kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n bá gbéra wọn kalẹ̀ fún yín láti láǹfààní àti kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ ní rẹ́ni kọ́ mọ̀ yín yẹn níṣẹ́ ni kẹ́ ẹ máa wò pé àwọn ló jẹ́ kẹ́ ẹ ní ọlá yẹn ọ̀rọ̀ wọn dàbí ẹni tó gbé ilẹ̀ fún ni dáko ni tí wọ́n bá gbéra wọn kalẹ̀ fún wa sáà lè kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni à lè kọ́ wọn lẹ́kọ̀ọ́ tọ́. So, torí rẹ̀ wọ́n tó ń yẹn ọ̀dọ̀ Allah lọ́yẹ̀ kó fojú sí o. àwọn aṣíwájú wa rere wọn kì í gbẹ̀bùn lọ́dọ̀ ẹni tí wọ́n bá kọ́ lẹ́kọ̀ọ́ torí kọ́ má dàbí ìgbà tí kápẹ́ńtà débò ti gbowó sẹ́ẹ̀rẹ̀ kọ́ mọ́ bàjọ́ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan eléyìí tó yẹ kó lùkọ́ ṣe ẹlẹ́ẹ̀keje òun náà ní ẹ gbọ́dọ̀ sáhún àti bọ́ ọmọ tí ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín sòdodo pàkíyèsí rẹ̀ kẹ́sì síti fún ẹ má sàhùn rẹ̀ torí òun náà kéré sẹ́kọ̀ọ́ tó wá kọ́ lọ́dọ̀ yín ẹ rí pọ́ ọmọ mi ìsítí àti pàkíyèsí tẹ́ ẹ bá ṣeun ní òjè kó tògbésí ayé rẹ̀ dáadáa sọ eléyìí ọ pàtàkì tẹ́ bá wá rí ẹlẹ́kẹ̀ẹ́sán tí ń hùwà tí ọ̀dà kẹjàgbé máa àmọ́ lọ́nà wípé ẹ̀ ń pàṣàmù èdè fún un ẹ bá wí lọ́nà tí ò ní jẹ́ pé tààrà àwọn èèyàn àwọn èèyàn ń gbà mí sáǹfààní bá yọ sí wọn wọ́n ń lò dáadáa sáǹfààní yẹn bá wọn bọ́ mọ́ wọn lọ́wọ́ mọ́ wọn kábàámà abẹ́lọ́nkọ́ mọ́ sàwálẹ́ni tí ò ní lo àǹfààní dáadáa ọmọ yẹn ni ò sì lo àǹfààní tó bọ́ sí lọ dáadáa ẹ wà á ní máa mú mú pé bọ́mọ yín ọmọ tẹ̀ ń kọ́ kí o wọ́n á lọ ajá mọ́ wọ́n bọ́ bí ń tiẹ̀ wọ́n gbọ́ pé wọ́n lọ́nà sí fún ọ ó sì làákà ẹ̀ sórí kọ́ ọgọ̀ <laughs> ẹ ò kí tẹ bá ti sọ bẹ́ẹ̀ lọ́wọ́ pé àkó sí wàhálà ṣébí mọ̀ ń wádọ̀ bàbá yìí tí ń bá wádọ̀ rẹ̀ mẹ́bí kálukú sùn ẹ̀yin ọba sọ̀rọ̀ lọ́nà pẹ̀ ń pàṣàmà tó náà bá sì ní làákà ẹ̀ wọ́n kí á ah, èmi ni bàbá ń bá wí o ó yẹ kí n ṣàtúnṣe ó wá lè jẹ́ pò ní ọ̀wá mú yín sojú abẹ́ ń kó pé ah, bàbá ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn fi ẹgbọ́n kankan pa mi ni sí nǹkan kan ń ṣe wọ̀ ni ah, nǹkan kan ṣẹlẹ̀ báyìí báyìí báyìí báyìí ah sọ bí tiẹ̀ ṣe jẹ́ ẹ sì ti gbọ́ tẹ́lẹ̀ tó bá wa sọ lẹ́wọ̀ àti ah gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ tẹ́lẹ̀ náà ni a jẹ́ pé wọ́n gan lọ lọ́rọ̀ tó ṣe wípé ntí ẹ̀ mọ̀ pé ara rẹ ni sótí ń rùn àmọ́ láti pìlẹ̀ ẹ má dojú rẹ̀ kọ́ pé kíni talẹ̀ ní náà tá a lè sọ̀rọ̀ sí. ẹ ń sọ lónìí ọjọ́ ń bọ̀ tí ó padà dàbùkù fún yín. àwọn ọmọ tẹ́ ń sọ̀rọ̀ sí wọn ẹ mọ tí wọ́n dà lọ́la. ẹ máa sọ lọ́nà pé ẹ ń lo ẹnì èdè olóye lọ́rọ̀ máa bá wí. torí pé rẹ̀ lẹ jẹ́ ẹ máa sọ̀rọ̀ ayíǹdọ́ lọ́ọ̀ máa lọ́wọ́ ẹlẹ́kẹ̀wá ẹ máa wo bí àgbọ́yé ọmọ tẹ́ ń kọ́ lẹ́kọ̀ọ́ ti ṣètò kẹ́ ẹ má bàa sọ̀rọ̀ pẹ̀lú tó jọ ọpọlọ rẹ lọ. ọ̀rọ̀ ń bẹ tó ẹgbẹ́ tẹ̀ ń bá ń sọ fọ́mọ tí ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín lónìí kò lè yé àmọ́ ọdún márùn-ún yóò yé. èdè tí ọmọ yé lásìkò tẹ̀ ń bá a sọ̀rọ̀ lẹ́ẹ̀ máa bá a sọ kí lẹ́yìn fẹ́ kọ́ pè ṣé kọ́ pè yín màláìkà ni kọ́ pè yín pé ní màtẹ́nì kò ní láyé lẹ́yìn fi ń sọ àwọn èdè tí ò lè yé ọmọ ẹ má bá èèyàn sọ̀rọ̀ pẹ̀lú tó ju làákà ìwọ̀n lọ. eléyìí jẹ́ ló ti ọ pàtàkì wípé ẹni tí bá ń kọ́yàn nímà kọjá ẹni tí yóò máa sọ làákà yìí àti àgbọ́yé àwọn ọmọ tí a kọ́ wọn mọ̀ yẹn wọ́n lè máa bá bá lè máa ẹlẹ́dàá wa nírọ́ níṣẹ́ là ń kọ́ wọn nímọ̀ kí wọ́n lè bá a tún lékún nígbàgbọ́ òdodo ẹ má bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ní tó bá ti ju làákà ìwọ̀n lọ. bákan náà lẹ́ẹ̀kọkànlá ẹ̀yin olùkọ́ ntẹ́ ńkọ́ wa ẹ̀yin náà máa fi ṣèwà o kò sáǹfààní nínú ìmọ̀tẹ́ ńkọ́ wa tẹ̀yìn èlò torí pé ń ṣe lẹ́ẹ̀tara ṣíṣe bẹ́ẹ̀ di alágbẹ̀dẹ tí ń rọ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àmọ́ tí ò lè fi sọ́mọ tiẹ̀ ń dì tọ́wọ́ lọ fi lẹ̀kẹ̀ sọ́mọ tiẹ̀ ń dì ó ní wọ́n fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sọ́mọ ọlọ́mọ ń dì torí ẹ̀ atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun ẹ lè máa fòró àwọn èèyàn láti ṣe dáadáa kẹ́yìn ó sì jẹ́ pé gbàgbé ara yín nígbà tó ṣe pẹ́yìn lẹ̀ ń ka tírà ṣẹ̀ṣẹ̀ làákà yìí torí ẹ̀ a gbọ́dọ̀ jẹ́ olùmọ̀ tí wọ́n máa fagbọn ọlọ́run ọba ya ńgbà tá a ti sọ pé kò yẹ ká jẹ́ fẹ̀sìnfẹ̀sìn tí wọ́n máa fòdò sí ọlọ́run ibi tá a dùn ó ní lónìí abẹ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa àlékún ìmà àlékún àgbọ́yé kí ọlọ́wọ́n ọba kó ṣe fún wa abẹ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa láti ṣe kọ́mà tí ó fi rọrùn fún wa kọ́ kọ́lọ́wọ́n ọba kó se bẹ́ẹ̀ fún wa àwọn tí wọ́n wà lẹ́nu kíkọ́ ìmà kí Allahu azza wa jal kó túnbọ̀ ṣe ní rọrùn fún wa àwọn tí wọ́n lá níyàn pàwọn náà fẹ́ máa kẹ́kọ̀ọ́ kí allah ó ṣe ń rọrùn fún wa ẹ̀kọ́ yìí kó jẹ́ sábàbí oríire fún wa láyé sábàbí oríire lálùkìyàmù subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. títí àsìkò sọlá tuntun fi kọjá sí nǹkan tí wọ́n ń ṣe dà kọ́dà nítorí pé ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀ ń ṣe náà kò sí tàbí ṣùgbọ́n kókó nǹkan tẹ́lẹ̀ fẹ́ kọ́ àwọn èèyàn náà ni bí wọ́n ti ṣe mọ ẹ̀sìn tí wọ́n máa ṣẹ̀sìn dáadáa ẹni tó wá fẹ́ kọ́ àwọn èèyàn kí wọ́n mẹ̀sìn kí wọ́n máa ṣẹ̀sìn dáadáa tí wọ́n ń bẹ́ẹ̀ nù pé amẹ̀sìn àwa náà ń ṣẹ̀sìn dáadáa ká máa lọ sọláàtì ká máa lọ lára títí tásìkò rẹ̀ ó fi jáde kò sí nínú rẹ̀ torí ẹ̀ kí là níyàn yín lórí ìdánilẹ́kọ̀ọ́ yẹn ibi tí ó ti máa hàn nìyẹn àwọn míì ẹ̀wẹ̀wẹ̀ àwọn sọ pé ìdánilẹ́kọ̀ọ́ táwọn ń ṣe ó pàtàkì bíi sọláàtì ìgbà tó sì ti pàtàkì bíi sọláàtì so òwe fún òwò lọ́rùn àwọn parí eléyìí káwọn tó lọ di sọláàtì kódà àwọn míì ó tún sọ pé dánilẹ́kọ̀ọ́ ìgan ju sọláàtì lọ torí ẹ̀ nígbà àwọn bá tó parí làwọn ó tó lọ ṣe sọláàtì torí tànàbí bá ń bẹ láyé gan kò lè pé ní táwọn ń ṣe yóò dáa tó àwọn àsọkùsọ yẹn pọ̀ ẹ sì rí kódà kó ṣe pé ahlu sunna balẹ̀ yìí nítọ́ da lẹ́sìn fi ń kọ́ àwọn èèyàn ẹ gbọ́dọ̀ lọ́sọ láti lára torí ohunkóhun tí a lè máa kọ́ yìí ká pọ̀lọpọ̀ gan bídà ni wọ́n bídà ni wọ́n ń lọ́wọ́ tí wọ́n fẹ́ pati sẹ́wọ̀n kí tó máa ń sòkú náà wọ́n máa ń bẹ́ẹ̀ ẹlẹ́yìn kan kú ẹ̀ wọ́n ń ṣe bídà ọjọ́ kẹtọ òkú bídà ọjọ́ kẹjọ òkú bídà ogójì ọjọ́ òkú gbogbo etí ò sí bí kan tọ́lọ́ wọn ò ní rántí pé ọ̀rọ̀ kú làwọn ti torí rẹ̀ jókòó ń jókòó bídà káwọn náà ti ẹ̀bẹ̀rù káwọn náà kù kí wọ́n mójútó sọ̀làtì. tẹ́lẹ̀ yìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ gbọ́dọ̀ mójútó sọ̀làtì lásìkò rẹ̀ ẹ gbọ́dọ̀ fi ráàrí. wọ́n ní ẹnìkan sáré ó ti wá lọ sáwọn ilé ìtọ́jú aláàárẹ̀ ọlọ́kan ọ̀jọ̀kan. wọ́n di nǹkan tí ń ṣe lóríṣiríṣi ṣùgbọ́n kò hàn sí wọn kí ni ń ṣe so kí ni nǹkan tó lè ṣe kò sí tó lè ṣe jù kó máa bẹ Allahu lọ nítorí pò ní wo ní sàn tí àmúdi kìí ṣẹ́kù wàá bẹ kó wù ọ sàn pẹ̀lú àṣẹ yóò sì wù sàn. àmọ́ má jákàn má sọ̀rọ̀ ìtinú torí tẹ bá ti jákàn tẹ sọ̀rọ̀ ìtinú kò súnmọ́ wọ́n ní òkùnkùn bó tó bá ra odindi watermelon bó o wá tó ra odindi ra àgbọn ẹni tó ra ebi ó ti ń di náà gbogbo ẹ kìí ṣe irú eléyìí ni sẹ̀rí à ń sọ kìí ni wọ́n ń pè lọ́jọ́ òkùnkùn téèyàn ra ìdí bọ́síkọ̀rọ̀kọ yẹ̀ wò bk lọ ra ìdí rẹ̀ eléyìí lọ́jọ́ òkùnkùn àmọ́ ń tọ́wà ń àbí èèyàn ra tẹlifíṣàn wọ́n ní no testing rédíò no testing iron no testing eléyìí lọ́jọ́ òkun eléyìí tí sẹ̀rí àti ọ̀fara mu eléyìí watermelon so bí wọ́n ṣe máa tà nù sẹ̀rí ọ̀sọ́ pé dandan ó dìbò àwọn bá tó rẹ̀ wọ́n ní kí ni ìdájọ́ káwọn ṣe sọ láti níbi tó ga ju àtẹ́lẹwọ́ lọ àtẹ́lẹwọ́ gan-an àwọn ẹni tí wọ́n ní kò bá sọ láti jẹ wọn láwọn kórìíra rẹ̀ àwọn lọ́wọ́ sọ pé tó bá ti ju àtẹ́lẹwọ́ lọ àti sọ láti imam àti tàn tó tò sẹ́yìn rẹ̀ gbogbo ẹ̀ bàjẹ́ ní àwọn malikiya. wọ́n ní kí ni a ti fẹ́ ṣe ọ̀rọ̀ àwọn òbí tán fi àwọn ọmọ wọn sáwọn aléke oríṣìí méjì iléke sunna wọ́n sì tún fi sí iléke bídà báwo ló ṣe fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ilé kí ó kan náà wọ́n máa fọmásì àfi tó bá pẹ́ fọmásì lè kí ó aláàárọ̀ kan lọ́tọ̀ tọlọ́sàn lọ́tọ̀ találẹ́ lọ́tọ̀ kò sì dájú pé àwọn èèyàn dilẹ̀ fún gbogbo eléyìí àfi tó bá yẹ pé bóyá ọmọ ń lọ sí school níbi tó ṣe pé àwọn ahlu ni wọ́n ní school wọ́n sì tún kọ́ ọmọ ní kí ó má wèé wọ́n sì ń kọ́ àwọn ọmọ nílànà tó máa fi tẹ̀lé súnà nínú ẹ̀kọ́ tí ń kọ́ ṣùgbọ́n ńgbà tó ọmọ bá wá darí sílé ní ìrọ̀lẹ́ ń tún lọ sílé kí omi ìtọ́jẹ́ tàwọn aládàádáalẹ̀ òbí tó bá ṣe bẹ́ẹ̀ nǹkan ṣe torí pé lé tí wọ́n ń kọ́ ni wọ́n ń yọ àkẹ́tì yẹn kò yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí pé àwọn ẹni tí ń dá skul sílẹ̀ lórúkọ Islam àwọn náà gbọ́dọ̀ lọ ti mọ̀ pé kì í ṣe skul lásán dálẹ̀ skul àti ni skul àti ilé kíw ilẹ̀ dálẹ̀ lọ́nà tó ṣe pé bọ́n máa ń ṣe ń kọ̀wé ní ọmọ kọ́ kíw ọmọ òbúkátà pé kó tún lọ sí ilé kíw kàmá àfi tẹ́ ẹ bá fẹ́ kí wọ́n tún da gbogbo ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ yẹn rú ọmọ wa sí skul nínú syllabus àwa ti sọ àwọn nǹkan tá a kọ́ nínú àwọn nǹkan tá a lákọ yẹn bóyá ọmọ tó wà ní nursery 1 alogbodo ha lati sebe xisma robikal acla wasi suratu nas asin kɔ lawan sura yi kpɔman se kere ma ama kpɔkpɔlɔ rɛ le gbajube bɛ gan lɔ ani ni taam kan yɔ kɔ asin kɔ ɔman kɔ ose ha ti ha sori yɛ ɔn ha sori pɛlu wọ́n kọ́ ní alam nashrah laka sadrak ẹ wá lọ́ọ́ fi sílẹ̀ kí omi àwọn ní alamu nashrah laka sadrak wọ́n da gbogbo ẹ̀rú kí á nì tí ma gbogbo owó tẹ̀ ń ná owó tẹ̀ ń sílé ìwé tẹ̀ fọmásì tọmọ bá filẹ lọlé kí òyìn rọlẹ tó padà wá sí skul láàárọ̀ ọjọ́ kejì á rí i pé wọ́n ti bá wa dá méje ahọ́n ẹ̀ torí gbogbo ní táwa kọ wọ́n ti bàjẹ́ tọ́mọ bá ń kà báwa ṣe kọ eléyìí táwọn mọ̀álìmù yẹn ọ̀ máa kà bẹ́ẹ̀ wọ́n ní kọ́ púpọ̀ wọ́n ń kọ́ ní skul torí kété èèyàn bá ti máa nǹkan kan yín máa mú lọ́tà ni tí ẹ̀tọ́ wá jẹ́ ìkọ́kúkọ̀ pọ́nbélé ni ọ̀ máa jáwé sí tó torí ẹ̀ kí ẹ má bàa jẹ́ pé ẹ da ọpọlọ àwọn ọmọ rú kúrò nídìí ẹ̀kọ́ gidi ẹ kọ́kọ́ máa ṣèwádìí skul tẹ́ fẹ́ fọmọsí dáadáa síbẹ̀ ń ṣe ń kọ́ wọn wèé lẹ̀ ń kọ́ wọn kí wọ́n níbẹ̀ ni àwọn màálìmì ti ń kọ́ wọn kí ẹ sáwò wọn ẹ kàn síbì kan náà alukurani ẹ ká kí ń gbọ́ màálìmù kà ẹ̀rí pé yẹs irú kí o tún máa fẹ́ kọ́ màmí ọmọ ni tó ti dábàá sòkò nídìí kíkẹ́ tún mú lọ síbì kankan máa ń rọ̀lẹ́ wọ́n ní ẹni ká máa ṣe àpọ́nlé àwọn olùkọ́ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn síbẹ̀ náà làwọn tíṣà wa láwọn sùkúlù wa ẹ pa àwọn náà lé ṣùgbọ́n kì í ṣe irú àpọ́nlé tó tó ètò ẹ̀ fún àwọn olùkọ́ tí ń kọ́ yín nípa ẹ̀sìn torí ẹni tí ń kọ́ nípa ẹ̀sìn kì í ṣayé lásán lòun ń sànà kọ́ dáa fún ọ ó ń fẹ́ kọ́ dáa fún ọ láyé kọ́ dáa fún ọ lálùkìyàmà eléyìí jẹba wọn ní sáwọn lè máa jẹun lọ́dọ̀ àwọn nàṣọ́ra tí ń ta ń jẹ. tẹ́ bá ti máa pé ẹran tí wọ́n ń tà ẹran tí wọ́n ń dúnbú lórúkọ Allahu ni kò sí tó burú mẹ́. abọ́ tí wọ́n sì fi bu oúnjẹ fún yín kì í ṣe tá a máa fi bu ẹran ẹlẹ́dẹ̀ kò sí tó burú mẹ́. kọ́ọ̀pù tí wọ́n sì fi bomi fún yín kì í ṣe tá a máa fi mutí tá a máa fi mẹ́mú mọ̀gùrọ̀. kò sí ní tó burú wọ́n yé sí tọ́tí nílé oúnjẹ yún lọ́nà tó ẹgbẹ́ nìkan lè wá jẹun kó họ́dà fọ́tí kó gbé sórí tábìlì kan náà tẹ̀yìn náà gbóúnjẹ lé. tí gbogbo eléyìí bá ti dá kò sí kò ṣùgbọ́n àwọn wà ń bẹ̀ nígbà wọn fẹ́ dọbẹ̀ lórí iná lè ní lórúkọ Jésù. bàtà fẹ́ bẹ̀rẹ̀ sí ní lórúkọ jésù ìwọ náà jẹ òkèlè lórúkọ jésù níta kan pé kò burú ni pé ní tí wọ́n ṣe lórúkọ jésù sí òun kì í ṣẹran adìẹ kì í ṣẹran ewúrẹ́ kápẹ wọ́n fẹ́ẹ́ dúnbù rẹ̀ eléyìí ọ̀la papọ̀ ọjọ́ bó ṣe jẹ́. wọ́n ní àwọn ní àwọn ọ̀tá gan <laughs> so ẹ fáwọn lóògùn táwọn lò sáwọn táwọn àwọn fẹ́ àwọn fẹ́ yanjú wọn tó <laughs> tiẹ̀ ni pé mọ̀rọ̀ aburú sọ̀tà rẹ̀ wọ́sá ti má sàbúrú sí sì máa wá ààbò àti ìsọlátọ̀dọ̀ Allah wàá borí rẹ̀ náà ni máa bẹ lọ́n kó gbé ọ borí wọn máa ro aburú má pè ká yọ wọn rúru rárá kọ́ rárá rúru má sì gbẹ́ kótó ọ̀fìn kalẹ̀ fún wa torí kọ́ mọ́ lọ jẹ́ pé ọlọ́pàá pàjá rẹ̀ tó máa bẹ́ lọ pẹ̀lú àṣẹ ọlọ́run ó borí wọn. ọ̀tá máa ń pọ̀ pàápàá jùlọ láwùjọ áfíríkà pàápàá jùlọ láwọn àwùjọ yorùbá nítorí ẹni tí ń bí ẹnìkan nú sẹ́nìkan ẹni tí inú bí ò lè ṣàlàyé rẹ̀ tán bẹ́ẹ̀ làwùjọ yorùbá rí torí pé yóò fi ẹ̀tẹ̀ sílẹ̀ yóò máa palàpalà pa ní tí wọ́n bá ní orojọ́ torí ẹ̀ yorùbá sọ pé à ń jù wọ́n ń kọ́ kò ṣe é wí lẹ́jọ́ kìí ṣe gbogbo ẹni tó jù wọ́n lọ nìkan ni wọ́n máa bínú wọ́n ń bínú alákìsà wọ́n ń bínú wèrè kí ló tún sẹ́kù àfi ká máa bẹ lọ́n kó gbé wa lékè ẹ̀ ń bá sì sá dọ́lọ́n kò sí ìfòyà fún un hasbunallahu wa ni'mal wakil sọ eléyìí ó tó ọ láti fi láti fi ṣẹ́gun láti fi ṣẹ́tẹ̀ láti fi borí ọ̀tá má fi nọ́mbà sí láti máa wí hasbunallahu wa ni'mal wakil la hawla wa la quwwata illa billah hasbunallahu wa ni'mal wakil àbí òye wa. Hmm. الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل على المؤمنين تريد حسبنا الله ونعم الوكيل nànàbì fi borí àwọn ọ̀tá rẹ̀ hasbunallahu wa ni'mal wakil lọ́lọ́run fi gba nàbì ibrahim aleyhi salam níbi iná tí wọ́n dá fún tí wọ́n fẹ́ẹ́ fi jóná débi ipá wọn wò páwọn ò ní rérú rẹ̀ mọ́ ṣùgbọ́n kulna ya naru kuni bardan wa salaman ala ibrahim títí làwa sọ fún náà pé ní tí ó tutù tí ó sì jẹ́ títútù tàlàáfíà fún nàbì ibrahim àwọn retí kékeré ó tán káwọn ọmọ wa bo lérú rẹ wá àtúntò náà ẹ bá tẹ dání fún sẹrí ó tútù rí ó rí nítorí ẹnìkan rí anábì Ibrahim bá dìde sẹẹtù lẹ ní abẹ dùn ọmọ yìí ò kò jóná <laughs> so eléyìí jẹba wọn láwọn ti kọ ìyàwó àwọn o ní kíkọ ẹyọ kan àwọn wa dá padà ó fi ṣe nǹkan oṣù kínní nǹkan oṣù kejì nǹkan oṣù kẹta ó fi padà sílẹ̀ àwọn bàbá rẹ̀ tẹrùtẹrù rẹ̀ tí àyè wà pé káwọn tún fẹ́ra àwọn padà torí kíkọ̀ kan ni àwọn ò tí kọjá ẹyọ kan lọ àyè wà pípé kẹ́ tún fẹ́ padà ìgbà tí kíkọ̀ yẹn ò tí pé kíkọ̀ mẹ́ta wàlẹ́kìn ń tó mú yín jáfara tẹ́ ẹ̀ dá padà tó fi ṣe nǹkan oṣù ẹlẹ́kẹta ẹ tún tún yìgì so ní nísìn ẹ tún sọdá àwọn ẹlẹ́rìí ọ̀jẹ̀ rì sí so eléyìí ó ní nǹkan tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ torí ẹ ìwọ tó ọkọ ìyàwó lẹ má jáfara o torí tó bá ti jáfara ìnáwó mi tún bẹ ń wájú rẹ tò ń ṣe lọ kọ́ ọ má sì jọ parí àwọn nǹkan oṣù tó fi sọ pé mo dọ́ ọ padà kò sì bùkátà ó dìgbà mo máa sọ fún bàbá mi tí wọ́n bá gbà àbí ń sọ fún yá mi ná àwọn kan wà tá a jọ pérò kò bùkátà rẹ̀ lópin ìgbà tó yẹ pé nù ìdá yẹn ló ti dá padà ó ti padà ó ti padà náà ní kò bùkátà à ń tún san à kan sùn. mọ́tò bá ti fi falẹ̀ tó fi jáfara ìyàwó ti bọ́ ọmọ lọ. àmọ́ àyè àti dá padà tún fẹ́ wà nígbà tí kíkọ yẹn ò tí ì ju ẹyọ kan lọ tàbí méjì tó bá ti pé mẹ́ta ó ti parí báyìí ó dìgbà tó bá tó lọ́kọ míì tí wọ́n á jọ gbégbégbégbégbégbégbégbé tí nǹkan kan wá ṣẹlẹ̀ láàrin wọn tó ná kọ́ lẹ̀ lọ́ba rìn pàdé rẹ̀ bí ká pàdé lára dáa pé áá ah, ah, nílẹ̀ yìí náà <laughs> wọ́n á sọ pé ó wù ọ́ ó tún fẹ́ tún fẹ́ ó sọ rò lẹ́yìn ìgbà tó ti nágbára tó ti nágboro àbẹ́ rí nǹkan mbẹ́ wọ́n ti gbé ìyàwó ń bì wọ́n tún gbé sókè mbẹ́ ìgbà náà lọ wá ń pẹ́ ẹ́ ah, nítorí fi ọ padà ṣètáàní ni ah, ṣètáàní ti sẹ́lẹ̀ iṣẹ́ ìwọ náà ni lẹ́yìn ìjà bó ti dé. wọ́n ní kí ni ìyàtọ̀ tó wà láàrin ìṣedọ́gba àti ìṣedéédé ẹ èdè lélẹ́yìn náà ìṣedọ́gba èdè Yorùbá nìyẹn ìṣe déédéé di awusa ńlá ti yá déédéé ẹsẹ̀ déédéé èdè awusa ni déédéé yẹn déédéé so à ń sọ lédè wa torí pé èdè wọnú èdè ẹ̀ mẹ́yìí èdè Yorùbá tó wọnú awusa. so àwọn náà n'i ń kwana-kwana wípé àwọn panápaná ṣé <laughs> so torí ẹ̀. èdè wọnú èdè bẹ́ẹ̀ náà ni so déédéé yun èdè haúsá ni bọ̀tà wa ti ń lò báwa ń ṣe ń lò ahọ́n táwa fi ń pè òǹkọ́ làwọn fi ń pè yé ń déédéé àwọn sọ pé ń ṣe déédéé ẹ pé yorùbá déédéé á sọlẹ̀ so nítorí délé ó ṣe dọ́gba ó ṣe déédéé nǹkan kan náà ni. wọ́n lọ́kọ̀ àtìyàwó ń jà sọ yẹ kí ìyàwó sọ fún ìyá rẹ̀ ìyá rẹ̀ báwo ńgbà tó dùn sọ sọ fún ìyá rẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ fún ìyá rẹ̀ ńgbà táàrin yẹn ń dùn ọkọ rẹ̀ yín wálé oní méjì ni ṣé kí n dín méjì onírárá mẹ́fà mẹ́fà ni kò dín mọ́ ń fẹ́ ká gbádùn ẹ̀mí wa lónìí ó tún ra mílíkì wálé ẹja kan sí tíì olókéré já méjì tó oògùn ìyá rẹ̀ náà gbọ́ náà sọ pé tọ́ba bùn yẹn gbọ́ tẹ̀ pé ọmọ mi ó dín ẹyin mẹ́fà lẹ́ẹ̀kan àwa ti jẹ ẹyin kẹ́yìn ní ìsìn látọdún rọmọdọ́nà tó lọ ní. <laughs> so o tún mílíkì odidi méjì sínú aago ò ní sọyún ǹjẹ́ ọkọ adìpẹ́ ẹja tí wọ́n fi léra wọn lé ọkọ àwọn ìyá tí ó sì gbọ́n àti bàbá tó pọnú ẹ pé hàn ó ti rọjọ́ torí ànígbà ẹ rántí pé ọjọ́ kan lélẹ̀ yẹn nínú ẹgbẹ̀rún ọjọ́ ṣé gbogbo ẹgbẹ̀rún ọjọ́ wọn fi kẹjọ́ wa ni ọjọ́ kan tó fẹ́ dàbí ìgbà tí nǹkan ò ṣe déédéé ó yẹ kẹ́ ń ọmọ yín pé èèyàn ni ọ ni rárá ok sùn lánàá rárá ìjẹta rárá èsì rárá ok kí ló wá mi. ebi wọn lọ sọ pé ó wù ọ padà lé ọkọ rẹ tó máa yí àti pa. so yọ ọmọ pé yẹs kò túmọ̀ sí pé wọn náà lè yín obìnrin jẹ o pé bàbá rẹ bó ṣe rí ni ọ gbà o torí tí wọn bá wádìí tí wọn daran ni wọn náà wàá gbà o ìgbẹ́ rẹ ọgbẹ o òwe haúsá ni ẹ o tí wọn bá rò pé gbẹgbẹ mọ ọ lọ ọtẹ ni ẹ o <laughs> so torí pé lómi ní o ti wọn pé ah, bàbá rẹ bàbá rẹ gbà fún ẹ kì í gbà fún tó bá rí pòun lọ lẹ́yìn ó sì bọ́ ọmọ tí ń wí nù ẹ wàá fèsì ọkọ ọmọ láìsọ ọmọ yín bẹ́ẹ̀ kò ní í dáa kẹ́ ẹ máa bọ́kọ ọmọ wí níwájú ọmọ yín ọmọ yín ọlọ́rin fín yàrá kí nìwọ náà sọ pọ̀ ṣẹlẹ̀ ń gbọ́ ọ̀sọ̀ tán torí pé wàá tiẹ̀ náà dá wàá tiẹ̀ náà dá onígbà tó wá ń jọ sí ń ṣe bíi múmìnì ẹ ṣe bá Abubakar sẹ́kù <laughs> so ara tiẹ̀ náà balẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù wọn ni wọ́n ti pín ogún fáwọn pẹ̀lú òdìgì àwọn tí wàá gbàgbọ́ yé pé ìdígi kọ́ yẹ kó ń fi pín ogún àtúnṣe wo làwọn lè ṣe sí bákan méjì ni kó jẹ́ pé gbogbo yín lọ́jọ́ yé àbáwọn kan ló yé kò yá àwọn kan tó bá jẹ́ pé gbogbo yín lọ́jọ́ yé àti túnṣe kò ṣòro lókè ìgbà tó bá jẹ́ pé ń tẹ́ jogún yẹn sì ń bẹ kò tí ì yí padà bí kò jẹ́ pé búrẹ́dì bàbá wa ń ṣe ajogún búrẹ́dì ṣé a lè fi búrẹ́dì ilẹ̀ láti oṣù tó kọjá dé sí láti jẹ́ nǹkan tó ṣe kó ti parẹ́ pòórá àtúnṣe wọlé fẹ́ sí àmọ́ ní ẹ̀ẹ́dógún yẹn bẹ bẹ́ẹ̀ àwọn ilé ni àwọn ilẹ̀ ni àwọn oko ni àwọn adúpẹ́ fọlọ́npẹ́ nìkan nu wo tí ì gbé tiẹ̀ ta gbogbo yín lẹ́sìn jọ gbàgbọ́ yìí pé ìdígi kọ́lọ́ ẹ̀kún fi pin àti tún sí rọrùn. so ẹ lọ bá ẹni tó bá mọ̀ nípa bá ń ṣe ń pín ogún yóò bá yín pín. àwọn ẹni tí ń bá yín fi ìdígi pin náà tó bá pera wọn láàfa ní tó ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ni pé wọ́n á ní sọ fún yín pé àwọn ọ̀mọ́ pin ni torí pé àfa mi náà tó máa sọ pé bá wa pín ogún yìí bí ọlọ́run ti ṣe wí ìdígi láàfin pin torí omi ò ní fàjà ní tí wọ́n máa sọ fún yín nù torí àwọn ọmọ báwọn ò ṣe pin wọn ọmọ báwo làwọn ò ṣe pin ó dàbí ẹni tí wọ́n gbé fún pé báwa pín ogún ọmọ ń parẹ́ ìwọ òṣìṣẹ́ lọ gbé fẹ́ni tó mọ̀ ń parẹ́ ìwọ sì ti ṣàfihàn sí wọn pé wọn náà nímọ̀ ọmọ ń parẹ́ ọwọ́n ń pè pẹ̀lú fóònù ìgbẹ́jọ́ sáà tó bá yẹ pé ẹni tó kú yẹn ilé tó fi sílẹ̀ yọ ọ̀kan dondo ni ọmọ tó sì fi sílẹ̀ wọ́n jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún yàrá méje péré ló sì wà nù ilé yìí ẹjọ́ bó láti pín bó láti pín báwò sọ wá ń kíláàsì. sòwò ní ẹni tó ṣẹlẹ̀ afẹ́ má fún ṣe pín àá lọ fi fóònù kọ́ kí o mo rò pé yé wa fóònù kọ́ là fi kọ́ kí o torí ẹ̀ ọ́ wàá kọ̀ àbí kò sì má wàá kọ̀ kó gbé wákàbà yín pín àmọ́ pé wọ́n á máa fi fóònù pín ogún fún ọ ọlọ́mọdé mọ̀ ń kà mọ̀ lábùkù ni ìmọ̀tọ́ yẹ pé kọ̀ rọrùn kọ́ kódà àwọn olùmọ̀tún sọ pé nínú mọ́gbowó mọ́gbowó tó bá fẹ́ kọ́ yẹn mà bí mo fẹ́ kọ́ bó ṣe kíkún kọ́ wá gbowó. so ẹni tí ó mọ̀ ń pa rẹ̀ ìdígi náà ni ọba yẹn fi pin ebi ìyàwó mẹ́ta ló ní ẹ ní sọ́nà mẹ́ta járe ìyàwó kan lọ́mọ kan ọ̀kan yẹ́ẹ̀tì tó bọ́ọ̀nù ọ̀kan sì lọ́mọ méje seven one zero wọ́n sì fi three hundred million sílẹ̀ ẹ̀yin wá ní dìgì láàfipín one one hundred million ẹ ti ṣàbòsí àbẹ́ ṣàbòsí ẹni tí ò tí ì lọ́mọ ẹ fún hundred million ọlọ́mọ méje ẹ fún hundred million ọlọ́mọ ẹyọkẹ́ fún hundred million ẹ̀yin gan ti mọ̀ pọ̀ dára nìyí sọ ìdígi nìyẹn tọ́ba á jẹ́ pé àwọn kan ló yé kò yá àwọn kan ẹ̀yin tó yé òun ẹ gbọ́dọ̀ gbógun tí wọ́n pín nílànà dígi ogún yẹn ọ̀yà ní í ṣe pin ni láti pìlẹ̀ mùsùlùmí làwọn àwẹ̀ sọ̀sẹ̀ bọ̀ bàbá wa wà á lè kú kọ́ wa jẹ́ pé àgbógun rẹ̀ gbọ̀nà táwọn ọ̀sẹ̀ bọ́ máa gbógun tí wọ́n gbà mùsùlùmí ni lẹ́yìn ikú rẹ̀ náà mùsùlùmí ni torí tí ó bá jẹ́ mùsùlùmí àní píngun rẹ̀ tí o bá sì jẹ́ mùsùlùmí a ní ṣe sọ̀látùlù jànáza sí la tó wá kété yẹn bá ti kúta ìkó di kèfèrí kí ni túmọ̀ sọ̀látùlù jànáza. eléyìí jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní tí olùmọ̀ bá jẹ́ pé ó kù síbì kan sáwọn lè sọ fún pé bàbá ẹ kù síbì kan ẹ lè sọ fún ṣùgbọ́n ẹ mọ bẹ́ẹ̀ ṣe sọ fún torí pé ẹ gbọ́dọ̀ tún lẹ́kọ̀ọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe sọ fún nítorí pé tó o bá lẹ́kọ̀ọ́ pẹ̀lú bó ti ṣe sọ fún ìsìn ni wọ́n wàá jẹ́ pé wọ́n gan lọ́sẹ̀. ọ̀rọ̀ sì wà tó jẹ́ pé ó lè mọ̀ gbẹnu tiẹ̀ wọ́n sọ fàgbàlagbà tó gbẹnu tiẹ̀ torí pé ọgbọ́n tágbàlagbà gbọ́n ọmọdé lè má ti gbọ́n rú ẹ̀ ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan náà làwọn méjèèjì sọ ṣùgbọ́n wọ́n ní eléyìí sọ rí àmì eléyìí kò wí rí torí ahọ́n tí wọ́n fi sọ̀rọ̀ bọ́jú orí rẹ̀ ṣe máa ń bàbá eléyìí bóun ṣe sọ̀rọ̀ bọ́jú orí rẹ̀ ṣe tó ni bí ó ṣe gbé tiẹ̀ kalẹ̀ yọ yàtọ̀ sí bí wọ́n ṣe gbé tiẹ̀ kalẹ̀ lẹ́yìn náà ẹ ẹ sì ń gbẹgbẹ sí ara bàtà yín sáwọn pé ọmọdé nù ẹ sáwọ bàtà yín ó dàbí gbàtí nǹkan kan ẹ ẹ ẹ dé wọn bàtà yín mo rò pé gẹ́ẹ̀tì ṣe ìwà tó ní ẹ̀sìn gbégbé sí bàtà ẹ̀ ń bọ̀ wá mọ́sálásí ṣe <laughs> eléyìí ẹ̀ńtọ́ lẹ́kọ̀ọ́ aláìlẹ́kọ̀ọ́ ọgọ́dùgbà tilẹ̀ ti máa lọ. sàmẹ́ntì ni ah, ẹ̀jẹ̀ ń wo bàtà yìí ó sì mú ó sì rí pípẹ́ lọ́wọ́ àmẹ́ ó ah, bá lọ gbọ́n nù ah, kí ló dé gba bàtà lọ́dọ̀ mi ẹ̀ lọ gbọ́n nù mo rí pé ẹ̀gbìn kan wà ń bẹ̀ ni ẹ̀kọ́ ìgbà míì ọjọ́ orí ọ̀kan gbọ́n o ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà lọ́gọ̀ o wàláhì tí ó máa ṣèṣe ọmọ ọwọ́ tí ọ̀la kakùn so ṣùgbọ́n ìtọ́ wọ́pọ̀ jù ni pé àwọn àgbàlagbà máa ń gbọ́n ju àwọn ọmọdé lọ. wọ́n ní àwọn méjì lónìí ọ̀dájú pọ̀ fọ́kàn sọ̀dáàkì kó tó kú ó ti wá kú báyìí kò fún kejì ń sọdá kíláàsì kò sí ṣíṣe kò sáìsì gbèsè lọ́jọ́ obìnrin yẹn nínú àlàkalẹ̀ ṣẹ̀ríà ẹ̀sìn Islam tó kù bá kú nínú àwọn owó tá a mú tá a kọ́kọ́ mú nínú dúkìá rẹ̀ kó tó kàn án pínpín òun náà ní ká bá san gbèsè tó wá jẹ gbèsè sọdá kìí ẹ̀sán fún yàwó èló ló lòun ó fún tẹ́lẹ̀ kó sọ iye kan pàtó ọ̀dà èlò wọn á máa fúnra obìnrin bí irú tiẹ̀ lọ́jọ́ tó fẹ̀ so ńlá bá san ní ìsìn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. ṣùgbọ́n o àní san sọ̀dá kíyẹn ó dìgbà tá a bá rí i dájú pé yìgì wà láàrin wọn kọ́mọ́jẹ́ pálí là ń san sọ̀dá kì fún a sì máa pọ́pọ̀ láwùjọ yorùbá ọkùnrin ń gbé pẹ̀lú obìnrin kò sí yìgì láàrin wọn sòkò máa jẹ pé kútọ́ bá kú làwọn òfin wa so tomatiki igi láàrin wọn tá a máa fún àlè rẹ̀ lówó tá a pè ń sọ̀dáàkì kọ̀tọ́ka sí bẹ́ẹ̀ káwádìí ẹ sì mọ̀ pé láwùjọ tiwa kú mọ́ àwọn èèyàn burú díẹ̀ kì í ṣe gbogbo tí wọ́n mọ̀ wọ́n máa sọ ní ìsìtẹ́ máa ń wádìí pé ìyá alágbájá yìí báyìí ǹjẹ́ ẹ wá mọ̀ bí yìgì ń bẹ láàrin rẹ̀ àtọkọ tó kú yìí bí kìí ṣe gbogbo èèyàn tó mọ̀ pé wọn ò so igi ni ó lò mọ̀ tí ò bá wọn dàkẹ́ ni kìí ṣẹnu tèmi lẹ́ẹ̀tì gbọ̀ wọ́n sì mà dájú sáká wípé kò sí yìgì láàrin wọn ẹni tó tiẹ̀ wá jẹ́rìí ńkọ́ tó ní ẹni tí gbogbo èèyàn pè lọ́ọ́ máa lè kìí sọ máa lè torí kóńtì ọ̀sà lè jogún ẹ bá parọ́ láyé ó kú kẹ́ ẹ múra bẹ́ẹ̀ sì parọ́ fọlọ́n tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù subhanakallahumma wa bihamdik.